ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin abiyamọ ayé gbogbo ẹ̀yin abiyamọ gbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀dá kòtòkòtò lọ́n mo fẹ́ jẹ́ kí rescue life mi ẹ̀jọ̀ kòtòkòtò lọ́n gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú nà lágbára Ọlọ́run àwọn ọmọ yín wọ̀ ní kú mọ́ yín lọ́wọ́ ogun tí mò ń ṣe ẹ̀yin abiyamọ ayé ojú mi ti là ojú mi ti là ojú mi fi hàn.

gbogbo ìgbà ni màá máa kí yín lórí iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe lórí ọ̀rọ̀ Yàyà Gàmbàrí mo lè kí abiyamọ tòótọ́ náà àmọ́ kẹ́yìn abiyamọ tòótọ́ yàtọ̀ wà nínú abiyamọ ayé àti abiyamọ tòótọ́ abiyamọ ayé àwọn ní bí ìgbà tó yẹ pé àwọn lọ di ayé mọ́ nínú àwọn rẹ́kọ̀d tí a ní ń bì rẹ́kọ́dìn tá a ní ń bì a padà rí pé kódà àwọn abiyamọ ayé tí wọ́n jẹ́ alájà wọ́n lo ìwo wọ́n lo ìwo èpè gidi tí wọ́n ń pọ̀fọ̀ gidi àà ní pè yẹn lénìí ṣùgbọ́n àá pè yẹn ní ọjọ́ mi gẹ́gẹ́ bí a ṣe sọ ní afa saheed ní agbẹ́wálé ní nǹkan méjì la máa ṣe lẹ́nìí lẹ́yìn tá a bá bá afa saheed sọ̀rọ̀ tán tá a bá ti sọ̀rọ̀ tán ọ́díò tí mo promise wa nípa bí àwọn abiyamọ ayé kan nínú ọ̀sẹ̀ mọ̀ pé wọ́n pọ̀ ẹ torí ẹ lèmi ṣe gbọ́dọ̀ kí wọn torí wọn pọ̀ bí wọ́n ṣe operate ẹ jẹ́ ń gbé àfa Saheed wọlé sìn kí wọ́n wá ṣàlàyé fún wa lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ṣe lórí ọ̀rọ̀ Yàyà Gàmbàrí ẹ jẹ́ ń gbé àfa Saheed wọlé àfa Saheed máa wọlé sìn salamu alaikum ah, wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam. àmú rò pé ẹ kú gbogbo ẹjọ ẹ bá wa kí àwọn abiyamọ ayé àti àwọn abiyamọ tòótọ́. tó a'uzu billahi sami'ul alim minash shaitani rajim bismillahir rahmanir rahim tó mo kí gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ìyọ́nú ọlọ́run ìkẹ́ ọlọ́run ń tẹ́ ẹ ṣe ọlọ́run níjọ́ dílé yín lórí gbogbo àwọn ọmọ yín ọlọ́run níjọ́ rógun dààmú gbogbo ẹ̀yin ẹ̀yin ìyá dáadáa mo kí yín ṣùgbọ́n àwọn abiyamọ ayé lọ́dọ̀ tèmi àwọn àjẹ́ ni wọ́n èmi ò kí yín o àjọ ní nǹkan o torí ẹ̀ gbádùn lọ́dọ̀ tèmi tó o kí ló dé tẹ̀ kí àwọn abiyamọ ẹ̀ kí wọ́n dáadáa ṣé nítorí wọ́n gba yàyà gàǹbàrí lọ́wọ́ yín àbí nítorí pé. irọ́ o tó ti ń lò wo èmi ò lè kábíamọ ayé àwọn àjẹ́ ló ń jábíamọ ayé. ẹ̀yin o ẹ̀yin ò mọ̀ pé wọ́n ń lò wo nǹkan tí mo mí pẹ̀lú ìwo ni pé wọ́n ń pọ̀fọ̀. ẹ wọ́n ń pọ̀fọ̀ náà nìyẹn wọ́n ń lóògùn ni èmi ò kábíamọ ayé wọn ò gbádùn. ẹ tí mo bá ní wọ́n ń kọfọ̀ tí mo bá ní àwọn abiyamọ ayé ń kọfọ̀ kódà alájà wọ́n ń pera wọn ní alájà wọ́n ń pọ̀fọ̀ confam. mo mọ èmi kọ́ mọ. Ah. ẹ jẹ́ fi ọ̀rọ̀ abiyamọ ayé sílẹ̀ ah, ẹ jẹ́ à lọ sí orí matter of the day matter matter tá a gbé wa gangan torí nínú nǹkan táwọn abiyamọ ayé sọ fún mi tí a máa play ní ẹ̀ ní. Okay ọlọ́wọ́n gba yàyà gàǹbàrí lọ́wọ́ yín nítorí iṣẹ́ ẹbí tẹ́ ẹ̀ ń lo yàyà gàǹbàrí bí wọ́n ṣe sọ pé iṣẹ́ ẹbí tẹ́ ẹ̀ ń lò fún. mo wá béèrè béèrè kan pé lẹ́yìn tí lẹ́yìn tí wọ́n gba yàyà gàǹbàrí báyìí kí ni next thing kí ni wọ́n fẹ́ kí yàyà gàǹbàrí máa ṣe. wọ́n ní torí pé ẹ̀ ń lò látara pé ẹ̀ ń lo Yàyà Gàmbàrí. àwọn jẹ́ kó yé mi pé oríṣiríṣi èpè ni wọ́n ti fún Yàyà Gàmbàrí àwọn tó fún lépè pọ̀ lóòótọ́ bí ìṣẹ̀lẹ̀ ṣe ń fún lépè kérúbù ń fún lépè bí kérúbù ṣe ń fún lépè àwọn àfáà kan ń fún lépè bọ́ọ̀ gbogbo ẹ̀ náà wọ́n wá gbélé orí yín wọ́n ní orí yín la máa gbé sí. ìdí tó fi gbélé orí yín ni pé wọ́n nígbà tí yàyà ń ṣe gbogbo àwọn kinní wọ́n ní ẹ̀ ń bá wí. kí ló dé tẹ̀yìn náà ń bá wí. ṣé kí n dá yín lóhùn àbí ó ti yá ẹ dá mi lóhùn kí ló dé tẹ́ ẹ̀ ń bá Yàyà Gàmbàrí wí. mo máa ń bá Yàyà Gàmbàrí wí tí mo náwọn púrúfù lọ́wọ́ mo máa ń bá wí wàláyé. ẹ ń bá wí lórí ọ̀rọ̀ ó ń bọ̀ wọn àáfàá àbí ló ń bọ̀ wọn tí wọ́n ń ṣàfàá ẹ mo máa fẹ́ kẹ́ ẹ elaborate àárín yẹn. àkọ́kọ́ ń bẹ̀ tí Yàyà Gàmbàrí tó bá sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ tí mo ní proof lọ́wọ́ but nínú àwọn púrúfù náà mo sẹ́ndì ẹ̀ sí àwọn yorùbá máa ń sọ pé kò sẹ́ni tó lè mọ̀ pọ̀ bí ọlọ́mọ torí ti bá ń ṣàlàyé gbogbo àwọn fọ́ìsì yẹn n tó bí pé kí n má bínú kinní kan tó wà náà àwọn fọ́ìsì tí mo sẹ́ndì sáwọn èèyàn tẹ́lẹ̀ mi understand torí bíbá wí tí mo bá wí òun ló bí gbogbo àwọn fọ́ìsì yẹn torí pé tí a bá ṣe nǹkan mo máa pè pé yáyà àwọn èèyàn báyìí báyìí pè mí tí mo dẹ̀ láwọn ẹlẹ́rìí tó ní parọ́ ọlọ́wọ́n ọba ẹlẹ́rìí mi mo láwọn ẹlẹ́rìí máa ń pẹ́ yáyá ìwọlé lẹ́yìn tó ń ṣe kódà máa bá wí ta ló ní kó lọ́ máa sọ̀rọ̀ àwọn ọba àlọ́rin ta ló ní kó sọ̀rọ̀ lágbájá ta ló ní kó sọ̀rọ̀ tàmẹ́dù táwọn ẹ e. lórí àwọn ọba àlọ́rin mo bá wí pé má dá sí i ìmáàmù lọ́rin má dá sí i ṣùgbọ́n lórí àwọn àlìfùlání èmi ò mi ò idea o mo ń sọ lórí program even now mo tún sọ àlìfùlání Bàrígà ìdúnlọ́mọ onílànà tó wà lamẹ́ríkà irú àwọn ìyẹn. Ah, ṣé ṣé ẹmí eh, ọ̀kan lọ́mọ. ẹ o gbogbo àwọn sẹ́ẹ̀tì àwọn jákujàku yẹn tó bá ṣe ah, díẹ̀. èmi àti èmi àti emir náà sọ̀rọ̀ lánàá. ok gbogbo àwọn jákujàku sẹ́ẹ̀tì wọn yẹn tó bá ṣe tí ò dáa bá wọn wí. ṣùgbọ́n lórí ọba àlọrin ẹni kò fi ọba àlọrin lẹ̀ àbí kò filẹ̀ fẹ́yìn ni. kò fún mi ni òun ò lè sọ̀rọ̀ sí wọn torí pé ó jọmọ̀ wọn ni ọjọ́ mọ̀ kan náà ni. ok but ẹ̀yin ò regret pé ẹ̀yin bá ọba àlọrin wí. èmi ń bọ̀ ọba ọba àlọrin. ọba àlọrin ṣe fún yín ọba àlọ́rin òṣè kọ́kọ́ fún mi ìmáàmù lọ́rin òṣè kọ́kọ́ fún mi ṣùgbọ́n jákujàku náà ń ṣe fún Islam. ẹni sọ̀rọ̀ ṣé ọba ló ń ṣe jákujàku fún Islam àbáwọn aráàlú. àwọn ọmọ ìlú ẹnu wọn kára wọn. ẹ bá ok báwo ni tọba ṣe wá kan tọmọ ìlú. ok bí tọba ṣe kan tọmọ ìlú ni pé gbogbo wọn wọn ríra wọn bẹ́ẹ̀ pàwọn jọ unite ìròrí kan náà ló wà nú orí wọn ẹ rí i pé nígbà tí mò ń bọ̀sà ẹ rí i pé nígbà tó fẹ́ fún gbogbo ara wọn lóyè ẹ rí i pé bàtà fẹ́ fúnra wọn lóyè wọ́n wọ́n fi lógo ọba wọn sí ìmáàmù lọrin ìmáàmù ọba dẹ̀ ló ń gbélé gbogbo àwọn èèyàn gbogbo àwọn ẹlẹ́bọ ló ń gbélé wọn lọ́wọ́ àbíkà ló ń gbélé wọn lọ́wọ́ ìmáàmù lọrin kọ́ ló pin fún wọn gbogbo wọn jọ mọ̀ ń pa jákujàku tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ń pa ẹbọ ni. Okay oyè tí wọ́n fún ọ yẹn sẹ́yìn ní problem pẹ̀lú oyè yẹn ni àbí àwọn tí wọ́n fún lóyè lẹ ní problem pẹ̀lú. n tó ṣẹlẹ̀ ni pé mi ò ní problem pẹ̀lú oyè mi ì ní problem pẹ̀lú àwọn tó tọ́ fún lóyè jákujàku tó ń ṣe nínú Islam lèmi ní problem pẹ̀lú. mo bá emir náà sọ̀rọ̀ ní àná ìyẹn ọ̀kan lọ́wọ́. yes sir. a sọ̀rọ̀ púpọ̀. Bismillah ṣùgbọ́n nǹkan táwa ń sọ ni eh, nǹkan tèmi ń sọ fún ọ̀kọ́lọmọ ni pé eh, ẹ ń jàjà àfa àkókò àwa ṣùgbọ́n nǹkan tí àwa bá rí lórí mídíà àwa máa gbé wá nǹkan táwa bá wò ó pé ó yẹ kí òdodo jáde ń bì a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ fi ìdí òdodo múlẹ̀. bẹ́ẹ̀ni. so lórí lọ́rọ̀ kan. yes sir. ẹ ẹ go against Yahya Gambari lórí ọba Ìlọrin. mo go against lórí ẹ yóò support àwọn ọba Ìlọrin àtàwọn màmú lọrin wọn tó mi tù lẹ́nu fẹ́ẹ́. ok ìránṣẹ́. ẹ ní mùdírù mọ́ríkà sí ń kọ́. mo àmọ́ go against rẹ̀ tó gbọ́ kò lè àní mo gbọ́ báyìí mo gbà Yahya ewé ni mo gbé lẹ́yìn ta ló ń rẹ sí mùdírù mi ò rán sí o tí bá rán sí mùdírù kọ́ ló ń jẹ mí yá o mi ò rán sí mùdírù mọ́níkàsí o. ẹ̀yin fúnra yín ẹ̀yin ń bá mùdírù ẹ̀ ń ta sí mùdírù àbí. mò ń sọ fún mùdírù fún mọ̀rànmọ̀ràn tó ń ṣe mò ń ba wí gidi. ok nísìnyí ẹ wò pé èyí kọ́ lẹ rán yáyá sí àwọn bàbá àgbàlagbà yẹn. mo wò ó kọ́ mo mo mọ̀ ni tó bá lẹ́rìí ibi tí mo ti ṣe pé bó àgbàlagbà jáde kó gbé jáde pé mo ní sọ̀rọ̀ sọ́ba lọ́rin kó gbé jáde sọ̀rọ̀ sí mọ́mù lọ́rin kó gbé jáde sọ̀rọ̀ sí mùtúrú mọ́ríkàs kó gbé jáde tó bá ní kó gbé jáde tó bá tó bá bò mí láṣìírí lórí ẹ̀. ṣùgbọ́n ẹ̀yin ò fọwọ́ bojú pé yín sọ̀rọ̀ sí wọn. fọwọ́ bojú pé mo sọ̀rọ̀ sí wọn fáwọn tó ń ba ìsìlámù jẹ mi ì rìgírẹ́tì pé mo bá wọn o lórí òsì tó ń ṣe mi ì rìgírẹ́tì. tó nísìnyí ẹ̀yin gan ẹ rẹ́dì láti jáwọ́ lórí àwọn mùdírù ọba Ìlọrin. tó ń ba nǹkan tó ń ba ìsìlámù jẹ àwọn gbọ́dọ̀ wọn gbádùn ẹlẹ́bọ ni wọ́n wọn gbádùn. ẹni sòrò ẹni sòrò ẹ sọ lẹ́ẹ̀kan ẹni ọba Ìlọrin ò ṣẹ̀yìn. bẹ́ẹ̀ni. ẹni àwọn ọmọ Ìlọrin ló ṣẹ̀yìn. mi ah, ah, ah, ẹ ń ti ọ̀rọ̀ sí mi lẹ́nu ní sa ọmọ Ìlọrin ló ṣẹ̀yìn. mo bèrè ni ẹ̀yin lẹ máa kọ̀rẹ́ẹ̀tì yìí tó bá jẹ́ ń bẹ̀ mo fẹ́ ọdún sáà tẹ̀lé. ọba Ìlọrin ò ọmọ ọlọ́rin òṣèmí ìwà tó ń wù fún ìsìláàmù ni ò dáa. so lọ́rọ̀ kan ẹ̀yin lẹ́yìn ọlọ́pàá islam. èmi kọ́ lọ ọlọ́pàá islam ẹ wá bèè lọ́wọ́ mi pé ṣáájọ́ ni islam ni àbáwọn nìkan náà ni. mo ń bọ̀ ẹ̀yin kọ́ lẹ máa sọ nǹkan tí n máa béèrè ni ẹ̀yin basically ẹ̀yin ẹ̀yin dúró àṣọ ọlọ́pàá islam. èmi dúró tọ́lọ́hún ni o gbogbo alájọ ni islam o. ẹ̀ dúró tọ́lọ́hún because bí nísìnyí tẹ́bá ni wọ́n ń ṣe nǹkan tó dáa ẹ wá ń sọ wọn pé ah, ẹ ẹ tún sọ wọn but eh, ẹ gbọ́dọ̀ rí wọn kẹ́ ẹ tó sọ̀rọ̀ wọn ẹ gbọ́dọ̀ wò pé kí ni lágbájá sọ kẹ́ ẹ tó sọ̀rọ̀ wọn ṣé ẹ máa ń lóhùn wa pé kí ni lágbájá tún sọ o. ṣé ti béèrè béèrè bẹ́ẹ̀ ni ẹ máa lọ ń wá wọn ni. mi ò kí ń lọ wá wọn ohun tó ń gbé sórí social media tá à ń rí ni mi ò délé wọn mi ò sọ̀rọ̀ ìkọ̀kan nu wọn pé ah kò fún ìyàwó ẹ̀ lówó oúnjẹ o kò fún ọmọ ẹ̀ lówó oúnjẹ o òun àti lágbájá òun àti èèyàn kan jọ ń jà o ó ti fóbìnrin kan rí kò fẹ́ mọ́ o n tó bá sọ nípa Islam lápèjúwe lápèjúwe kéèyàn sọ wípé ká lọ ah mi ì fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ Sulaiman Farouk mọ́. kí ló dé ẹ̀rù ń bà yín ni. no no kò sí ti mo lè sọ́bọ̀ mi ní bu mọ́ torí pé tí n bá tí n bá bu mo ti ṣàdéhùn pé mi ò fẹ́ bu mọ́. wọ́n kí ló dé tẹ́ ẹ kọ́kọ́ ń bú bú wọn in the first place nínú apá. Eh, tí màá pèjúwe yẹn wà ẹ jẹ́ wá lo Sulaimon Farouk as example tí ẹ pé tẹ bá pàmìtì kí n gbé púrúfù tó sọ jáde ṣó bá Ìsìlámù mu. ẹ sọ lẹnu abẹ́rẹ́ ẹ sọ lẹ́nu kí ni sọ wípé kẹ nígbà tó wá ń sọ̀rọ̀ pé owó ó wá sọ wípé kéèyàn lọ wá ojú àtàrí mẹ́rìndínlógún gbogbo ẹ̀pọ̀ ó ṣàkà owó ìlú oríṣiríṣi ká máa wá fi àléyá ká máa fi mú ìyẹn ó sọ níbì kan pé kakẹ̀yìn sọ́lọ́hún tá a bá ń wówó tá a bá wá rówó ẹ̀ṣẹ̀ wá kọjú wọn ò bára wọn wí ń bẹ̀ ìmáàmù lọ́rí gbọ́ mufasiru lọ́rí gbọ́ ọba lọ́rí gbọ́ tọ́ba náà wọn gbọ́ alábòsí lọ́ba lọ́rí mi ní gbé látòrí àwọn ọmọ mi. ọba gbọ́. bẹ́ẹ̀ ṣé gbogbo ọ̀rọ̀ tá a bá gbọ́ náà ni a gbọ́dọ̀ fèsì sí ni. Ah, ẹ mọ tó ń pè ní màámù ni sà ohun tó ń pè ní màámù ni pé ẹni tó jẹ́ pé tó bá fi yín jẹ ìmáàmù aṣíwájú bẹ́ẹ̀ jẹ́ kó wá ẹ̀dì ìlú tó ẹ̀dì gbogbo dídì ìlú òun ló máa pàṣẹ fún ìlú láà máa sọ fún wọn bí àmírù ni tí nǹkan bá ṣe ànábì ní kùlùkù rọ́ọ̀yì wá kùlùkù mọ̀sí wúl à ń rọ ìyá tì í ànábì lè wí bẹ́ẹ̀ ó ní gbogbo yín la dẹran jẹ adẹ́bẹ̀ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe dẹran jẹ tí olórí tó bá wà nínú ìlú tí nǹkan bá ń ṣẹlẹ̀ nínú ìlú ànábì lè wí bẹ́ẹ̀ sá o. ẹni oní tó lórí bá wà nínú ìlú bẹ́ẹ̀ basically ìmáàmù Ìlọrin àbí mufasiru Ìlọrin Ìlọrin mufasiru ẹ see to every affair aráàlú. iṣẹ́ tó bá nìyẹn. but kí ló wá fi ń sọ fẹ́yìn pé wọ́n rí nǹkan tẹ̀ ẹ̀yìn accuse wọn fún yìí. àwọn wọn gbọ́ wọn tó bẹ́ẹ̀ kan náà wọn gbọ́ torí mo bá lára wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ sọ pé nǹkan tí wọ́n ń ṣe é dáa. wọn ló dáa wọn ríra wọn báwí.

ọlọ́run sọ pé àyà kùránì tọ́lọ́run ti sọ wípé àwọn ẹni pé wọ́n ròdòdó tó wá àìdí òdodo iná lẹ́dí iná yẹ́tùmú náà mọ́ anzalina mina libayi náà ti wà lẹ́wúdà mímbàdì mọ́ bàyẹ̀ náà wúlì náà sì fílí kìtàb ùláyíkà yẹ̀lì anuhumullahu wẹ́yẹ̀lì anuhumula inú ọlọ́run ọba sọ pé iná lẹ́dínà yẹ tùmúnà àwọn tó ń rí òdodo tó ń háìdì òdodo tó fi sábẹ́ àwọn sọ ẹ máa gbọ́n tọ́lọ́hún wíṣà o wàlíwúdà àti tọ́sọ́nà mímbàdì mọ́bà ẹ̀ náà wúlì ná sí fílíkìtàb tí ẹ kọ́ máa sọ fáwọn èèyàn nínú ìwé yẹn nínú kùránì ọlọ́run ní wùláyíkà àwọn wọ̀nyẹn kò bá jọba kò bá jẹ jóyè kò bá jẹ anybody nínú ìlú wùláyíkà yẹlẹ anuhumu lọ́wọ́ àwọn yẹn làwọn ọlọ́run níjó da fún wọ́n yẹlẹ anuhumu la inú àìní àwọn tó tún ṣépè wọn á tún máa ṣépè lé wọn pé kò ní dáa fún lágbájá ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run wa nínú ayé ẹ̀kọ́ náà ni o ọlọ́run wa ní illa lẹ́zínà illa lẹ́zí ẹ ọlọ́run wa ní pé illa mọ́ntàbà àfàwọn tó bá túbá nù wọn wà á sílà wú tó wá ṣàtúnṣe ṣàǹgbọ́ o. mọ̀ ń gbọ́ yín. ọlọ́run ní illa mọ́ntàbà àfẹ́ni tó bá túbá nínú wọn tó ti túbọ̀ tó bá foríjì mi o wà á sílà wú tó wá ṣàtúnṣe tó ṣe gbogbo gbogbo aburú tó ti ṣe wàbá yanu á tún fi wọn ayé pé correction tó ń wí rèé aláwọn ló o kò sáfà tó tó bẹ́ẹ̀ tó tó lè ni ó gbọ́dọ̀ ṣe correction lórí tó sọ yanu ó fi wọn ní fáwọn àléyìn àwọn ẹni bá wọn lọ́wọ́n bá wọn wàá nà iná lẹ́dínà káfàrú wà mọ́ túwà òun kò fáàrù nù ọlọ́run náà wọ́n tó bá sá ìgbàgbọ́ tó wá kú sórí iná lẹ́dínà káfàrú wà mọ́ túwà òun kò fáàrù tó wá kú sórí nǹkan yẹn kò tún ṣe ọlọ́run ní wùláìkà tẹ́ bá rí pé mò ń bú àwọn bàbá wọn tó ti lọ tó ṣe aburú táwọn tún ṣe ọlọ́run ní wùláìkà lẹ́yìn lánàá tù láì àwọn yẹn ní bínú wọn ọlọ́run bá máa wà lórí wọn wálé màláìkà tì àwọn màláìkà máa ṣépè fún wọn wà náà sí i àjùmọ̀yìn àpapọ̀ àwọn èèyàn náà máa gbé wọn ṣẹ́gbẹ́ pé àwọn bàbá yín tó ti lọ tó bá ìsìláàmù jẹ kò ní dáa fún wọn ṣé mi kò sọ bẹ́ẹ̀. Oh, ok tá a bá wo ibẹ̀ yẹn tá a bá wo àyàtẹ̀ kóòtù yẹn ń sìn èmi ò rí bìkan tí ó sọ pé lágbájá o. ẹ gbọ́dọ̀ gbógun tì wọ́n ṣé ọlọ́run ní ká gbógun tì wọ́n ni lẹ́yìn fi ń bú wọn àbí lẹ́yìn fi ń gbé wọn sépè ni ah. torí kò yé mi. ọlọ́run bá sọ ọ́nù kùrìánì kẹrì ọlọ́run sọ pé yá àyíwá nọ̀bì ìwà nọ̀bì jáyídìl kùfàr wàlmùnàfìkìn wàzlù àlẹ́yìn wàmú àwáhùn jahannam wàbí salmasir ọlọ́run sọ̀rọ̀ o ọlọ́run ìwà nọ̀bì ànọ́bì ti lọ àwọn sàbẹ̀ ti lọ. àwọn tábìyìn ti lọ àwọn àtàwà láyé a lè gbaṣẹ́ tí àwa ní gbogbo àfáà ananobi ló wípé àlèwúlẹ̀ àmọ́ wà lọ sátúlẹ̀ àbíyá yìí àwọn àfáà náà jogún ànábì ṣọgbọ́gbọ́n pé pàṣọdodo la jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé bẹ́ẹ̀ kọ́ ni. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ok ọlọ́wọ́n ni yáa yíwá nàbí ẹ̀yin tẹ gbaṣẹ́ ànábì Anobi, Anobi ti lọ àwa tá a máa sòdodo ọlọ́run wa ní jáìdìl kò fààrọ̀ báwọn tó ṣàìgbàgbọ́ báwọn fà á ágíù pẹ̀lú wọn wàlìmùnàfíkìn àtàwọn mọ̀nàfíkì tá a bá lè bá wọn kù àwọn kèfèrí jà àwọn wàlìmùnàfíkìn àwọn tani mọ̀nàfíkì àwọn àfẹ́lẹ́ bọ tó sápamọ́ sínú Islam tí ẹ pé ń tọ́lọ́hún ò sọ tánà bí ò sọ náà ń ṣe gbogbo tọ́lọ́hún ò fọwọ́ sí tí islam ò fọwọ́ sí tó ń gbé lẹ̀ wọ́n ní munafikin ọlọ́run ní wẹ́sùlùgbọ́ àléhìm ọlọ́run bá mi bínú sí wọn ẹgbẹ́ ni ọlọ́run bá mi bínú sí wọn ọlọ́run ní wọ́n máa wáhùn jahannam ibùgbé wọn ibi ààbọ̀ wọn o jahannama ni wàbí ìsàlùmọ̀sí ibùgbé tó burú jáì ibẹ̀ ni so lọ́rọ̀ kan iṣẹ́ tẹ̀yìn gbé dání nìyẹn. bẹ́ẹ̀ ni sà. ǹjẹ́ yìí mọ̀ pé iṣẹ́ yìí ó lè lakú lọ ṣá. ṣáwọ̀ sábẹ́ òkú ni. sọ ẹ̀yin kan ti ṣetán láti kú ráì. ìgbà mi ò ṣe mi ò ṣe arikusa. lóhùn kan tí mò ń sọ ni pé tí kú bá délé nísìnyẹn ti ṣetán. màá kú ni kí ló wá ṣe mo wá sá kú ni àwọn tẹ́ ẹ̀ bá sọ fúkú nígbà tẹ́ ẹ wà ní nàìjíríà yẹn mo rí pé ẹ sáré wá sí uk kí ló fà. mi ò sáré wá sí uk anabiwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tóun náà lọ sílùú mọ́kà tàbí tó wà nílùú mọ́kà tó ń gbé bẹ̀ tó bá wọn fà á títí títí títí títí tó wá ń lépa ẹ̀ fún kú ń lépa ẹ̀ pé àwọn fẹ́ mú àwọn fẹ́ pa àwọn fẹ́ ṣe kíní kan. ànábì náà rọ lọ sí mẹ̀dínà. ànábì ó gba refuge òun náà jáde òun náà òun náà seek refuge níbòmíì ọlọ́run ní pé tí wọ́n bá ní alibu kúdìá ogun jíjà ète ni torí pé ìgbà tí mo ní pé mo ìwà bẹ̀rẹ̀ tí mo ń kobo wọn wọ́n ti di wounded lion gbogbo wọn ti di wounded lion wá ah! mo ti dóoru mọ́ àwọn pa nàìjíríà ìgbà yẹn corona wà gbogbo kọ́sọ́mà fún ọ lówó mọ́ èmi wá ń ṣẹ́ẹ̀lì mo wá ń ṣẹ́ẹ̀lì mo wá ń ṣẹ́ẹ̀lì wọ́n lè rí pé sẹ́fì ọ̀sọ́lù ń gbowó ayé àwọn ti bàjẹ́ o ha ayé àwọn ti dàrú o wọ́n dẹ̀ ni pé mo mo ń kobu àwọn pàṣẹ-pàṣẹ orí wọn fẹ́ dàrú wọn mọ orí wọn fẹ́ yí wọn gbádùn mọ́ ìgbà tó wọ́n rí bẹ́ẹ̀ mo wá wò ah wàhálà yìí ti wá pọ̀ jù wọ́n wá wọ́n wá ń sá eré kiri mo ní ok sẹ́yìn mọ́ ṣé géèmù tó bá yẹ pé géèmù olóògùn torí pé n ta gbọ́ lẹ́nu wọn àwọn lóògùn tó ń jẹ́ àwọn lásàsí tó ń jẹ́ àwọn ní èpè tó ń jẹ́ táwọn lè fi pààyàn wọn ṣe ní kinní yẹn wọn náà ni mo ló dá yín lójú olókè mò ń bọ̀ wá nàìjíríà mi wá nílò oṣù mi nílò oṣù kan mi nílò oṣù méjì mi nílò márùn odidi ọdún kan àbóṣù mẹ́fà ni màá lò pẹ̀lú yín plan mi nìyẹn mo fẹ́ jókòó tí wọ́n fi ọdún kan àbóṣù mẹ́fà àjókòó nígbà tí mo wá fín wọn fín wọn fín wọn fín wọn fín wọn torí wọn fẹ́ yí gbogbo wọn pariwo kiri ariwo tó máa ń pa kí ni mo gbọ́dọ̀ àpò orí ti fẹ́ dàrú ọwọ́ náà máa mú gbogbo wọn tẹ nẹ́ẹ̀tì wọn tẹ nẹ́ẹ̀tì wọn tẹ nẹ́ẹ̀tì wọn tẹ nẹ́ẹ̀tì gbogbo nẹ́ẹ̀tì tẹ̀ ń dẹ̀ yèmí lọ ètè yín ò lè mú mi ẹ lè mú mi lọ́la o ṣùgbọ́n náà níyì nígbà tí mo wà yìí nàìjíríà nígbà tí mo ti kó lọ́wọ́ ọlọ́pàá torí pé ìdí tọ́lọ́pàá fi mú mi gbà yẹn gan ṣé ń gbọ́ sà ṣé kí n sọ. àwọn ń gbọ́ yín àwọn ń gbọ́ yín. ọlọ́pàá sọ wípé mo ṣàdéhùn lórí prógráàmù ni pé tọ́lọ́pàá bá pè mí màá wá mi ní sá àdéhùn tí mo ṣe ni mo mú ṣe mo ní màá wá o èmi ò ṣe yín o tọ́lọ́pàá máa pè tẹ́ máa sá o tọ́lọ́pàá bá pè mí o wàláì màá wá wàláì tí mo sọ yẹn ni mo mú ṣe o. wọ́n tọ́lọ́pàá bá pè yín sìn iṣẹ́ ẹ̀ẹ́dúnṣì lè lọ. ṣé nàìjíríà. bẹ́ẹ̀ni. àwọn wà just o mi ò lè wúlọ torí pé àwọn ọlọ́pàá nàìjíríà wọn mi ò wọ́n da o láyè tiwọn o but mi ò lè rí gúdọ mi ò lè rí ìdájọ́ tó máa tẹ́ mi lọ́rùn torí ẹ̀ mi ò kò pè mí mi lè lọ tó bá gbọ́ mo lè rí adájọ́ gidi tó máa bá wa dá sí i torí pé n ti máa bè lọ́wọ́ adájọ́ ni pé tọ́bánì sáyidì ní sáyidì sítù ní show court fún gbogbo tó ń sọ yìí tó ń bú wa tó ń sọ̀rọ̀ tó ń pè wá lẹ́lẹ́gbọ́ tó ń ṣe báyìí ìbéèrè ni màmá béèrè nínú kùránì ọṣẹ àwúre níbo ló wà ṣó wà nù ìsìlámù sànà bí kọ wa ẹ̀yin ṣe é secret yìí. ẹ ẹ ẹ jẹ́ kúrò lórí ọṣẹ àwúre torí question ọ̀pọ̀. yes sir. ẹ question ọ̀pọ̀ ẹ jẹ́ fi ọṣẹ àwúre lẹ̀ ń sìn. yes sir. ṣé ẹ lè sọ ijó mo péjì méjì tí Gàmbàrí Yàyà Gàmbàrí sọ fún wa pé ẹ mọ̀ ń pa ẹ̀ ṣé ẹ lè sọjọ́ tẹ́ ẹ create ẹ̀ fún mi. subhanallah subhanallah no èmi kò fẹ́ mọjọ́ tẹ́ ẹ kírètì ẹ̀ ni. mi ò mọ̀ pa péjì yìí mi ò mọ̀ pa ẹ̀ ẹni pé ní ìgbà tó gbogbo tó ṣe prógrámù lẹ́nu kò wà dìfẹ́ndébù pẹ̀lú púrúfù tí mo hàn kò sẹ́ni tó béèrè lè dìfẹ́ndì ẹ̀ náà ṣe sọ̀rọ̀ lórí ẹ̀ náà ṣe gbójú mbẹ́ ó yẹ kó dìbọ́ǹkì ẹ̀ yorùbá ti kó wọ́n ti dìbọ́ǹkì ẹ̀ àti kó ẹ̀rí jáde ó yẹ kó sọ̀rọ̀ lórí ẹ̀ nẹ̀yìn bá ń lọ́wọ́ péjì tèmi gbéṣẹ́ pẹ̀lú orí bíbá pé ìwọ tó ní péjì yẹn tó fi ń ba orúkọ àwọn ẹni tó lọ ń gbé fọ́tò àwọn ẹni ẹlẹ́ni sí i tó dẹ̀ ń parọ́ tó fi ń ba orúkọ yáyá jẹ́ ọwọ́ èèyàn máa fi gbọ́mú ẹ̀sìn ni mò ń ṣépè fẹ́ tó ní ṣé màmá ṣépè fúnra mi. mo ní ọwọ́ ẹ̀. wọ́n sọ wọ́n sọ pé bí bí ìgbà tẹ́ ẹ̀ ṣépè fúnra yín ni pé ẹ mọ̀ ń pa péjì ẹ̀. subhanallah ok tó bá yẹ pé kọ́ wálé kọ́ líǹkì mi mọ́ péjì ẹ̀ kọ́ rí mi kọ́ líǹkì mi mọ́ ṣèbí lálẹ́ àná ní ìgbà tí àfọ àwọn àbúmọ̀rìndín nígbà tí àfa ń ṣe programu ní àná tí mo èmi mo kó gbogbo púrúfù fún wọn pé àfa ẹ dájọ́ fún mi tí bá ní mistake ẹ gba gbogbo kínní mo dẹ̀ kó fẹ́yìn náà mo fáwọn ẹlòmíràn gbogbo yín púrúfù rèé wọ́n ní agbàwẹ̀ má dàtọ́ mi ọlọ́run ló lè jẹ́rìí ọ̀nà fún ok gbogbo ẹ̀yẹ èèyàn ẹgbà mo fún yín ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ bá mọ tẹ bá lè sọ tẹ tó bá nídìí púrúfù pa ọ̀rọ̀ yìí kó pè mí máa kólé wọn lọ́wọ́ ok ńgbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ tó wá ń kó púrúfù jáde tó wá tó wá tó ti play gbogbo ọ́díò tán pé à ọmọ yìí gan sọ̀rọ̀ nípa péjì yìí tí ẹ pọ́ ṣẹ́yìn náà lè play nu àwọn ọ́díò yẹn fún wa lálẹ́ ìsà. ẹ à á play ẹ̀gbọ́n kò ń ṣe ń sìn. ok ok mò ń bọ̀ sà mò ń bọ̀ ní ìgbà tí kílẹ̀ ń sọ nígbà tí àfọ àwa yẹn àfọ àbúmọ̀rì bíyà wọ́n wá wọ́n wá sọ̀rọ̀ lórí péjì yẹn lọ́wọ́ pa àfi facebook yẹn lọ́wọ́ pé à facebook Saheed Shittu tó gbé jáde yìí o irọ́ ni o báyìí ni o báyìí ni o ìgbà tó ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí ẹ̀ wọ́n wá sáré lọ delete wọ́n wá ń delete ẹ̀ pé ah wọ́n ti ká wọn wáì torí bẹ́ẹ̀ lànà tún láì alàlìkà sí bí ibi dandan lọ́hùn kó máa bá wọn òpùrọ̀ kó máa bá wọn alábòsí bó ṣe rí nìyẹn sàmì ìmọ̀ ń pa ẹ̀ yáyá ló ṣí torí pé aláwọ̀. òtítọ́ ọdún ọdún wo ni ẹ ti kidnap yaya tí àwọn òbí ẹ̀ ò fèrè. subhanallah mi ò kidnap yaya kò tí pọ ọdún kan tí mo kúrò nàìjíríà sà kò tí pọ ọdún kan tí mo kúrò nàìjíríà gbogbo ayé ló mọ yaya ìgbà tí máa rí tí máa báyà tí máa rí yáyá sójú ṣé kóòtù kan ni mo ti rí nàbíbo ṣé ìgbà yẹn lẹ́kọ́ máa pàdé. ti máa rí sójú ó dà pé court court ni mo ti rí first day court ń bọ court lẹ́kọ̀ọ́ ní nígbà táwọn àlìfùlání tọ́rọ̀ ṣẹlẹ̀ first time ti máa rí yáyá yáyá bàrí sójú nìyẹn nígbà tí mo wá rí. ìyọ́nù nǹkan tí à ń gbọ́ ó ní ẹ tọ́jú yẹ́yẹ́ fún ọdún méjì. kọ́ púrùfù ẹ̀ kọ́ púrùfù ẹ̀ fún ọdún méjì. kọ́ púrùfù ẹ̀ kọ́ púrùfù ẹ̀ èmi tọ́jú yẹ́yẹ́ fún ọdún méjì kọ́ púrùfù ẹ̀ jáde kóun náà sọ jáde pé mo tọ́ ṣèbí agbẹnusọ ló ń sọ̀rọ̀ òkè nísìn ẹ̀yin fún mi lẹ́yìn ẹ fún mi ẹ fún mi lẹ́yìn kí n sòdodo tí n bá dẹ̀ ṣàbòsí ọmọ yẹn ah ọlọ́run kí n má kòyọ́nù wọ ọlọ́run tí n má fi jáde láyé tí n bá ṣàbòsí yẹ́yẹ́ kí n má kó ìyọnu ọlọ́run tí màá fi jáde láyé mi ṣùgbọ́n tí n bá ṣàbòsí ẹ̀ òun nìyẹn ọlọ́run nìyẹn tí n bá plan aburú lé yára lórí pé mo mo mo plan ète kọ̀ọ̀kan lórí lé orí ọmọ yẹn ah ọlọ́run ibi dandan ọlọ́run kò máa bá mi ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ fún àbòsí tí ọmọ yẹn ṣe but mo ní proof lọ́wọ́ sáà tọmọ yìí ti ṣe pé wọ́n fẹ́ lò òun against mi ni o. ẹ jọ ẹ dúró ó dàbí màá máa block àwọn èèyàn ń sìn mo bá interview àwọn èèyàn èmi kì í kọ interview sílẹ̀ èmi kì í plan interview nǹkan tó bá tẹ́ni ẹ bá sọ ni èmi fi máa ń bèrè ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n ṣe interview wọ́n kọ̀ nǹkan kan kò sí nǹkan kan èmi kì í kọ̀ nǹkan kan sílẹ̀ ṣó ti yé sìn mo ń gbọ́ yín ẹ continue. ẹ sà bí mo ṣe wà yìí mi ò ń jọ́ tèmi àti yáyá máa pàdé ṣé bíbélì tẹ bèèrè lọ́mi pé ìgbà wo la pàdé. ẹ báwo lẹ ṣe mọ̀ àti pé báwo lẹ ṣe pàdé. ok bí mo ṣe mọ̀ yáyá Gàmbàrí rí ni pé ó ti máa ń ṣe fídíò tó máa ń bú wa lórí platform yìí ti pẹ́ ó ń bú ẹ̀yin wo. ó ń bú èmi ó ń bú àfa àfọlọ́húnṣọ́. ok. bó ṣe wá ń bú àwa méjèèjì yẹn lórí platform yìí àwọn wò pé irú ọmọ wọlé lè tó ń bu wa kí ló dé wo ó kàn ń gbèjà mùdírù Markaz ó ní mùdírù Marcus ló right mùdírù Marcus ló right ó ń sọpọ́tì mùdírù Marcus. ó ń bá mùdírù twist àdís ó ń twist àdís ànábì torí mùdírù Markaz òkè nígbà tí wọ́n ń ṣe kíní yẹn tẹ́wọ́ kíní yẹn ti pọ̀ jù tó ti pọ̀ jù ó tún wá ń bú àwa ó ń bú èmi ó bú àbábọ̀ lọ́nṣọ́ ó sọ gbogbo ẹ̀ ìgbà tó wá rí pé àyàsóhun ó wá lọ klónù àkáǹtì mi irú ìtò ṣe lánàá ó lọ klónù àkáǹtì mi klónì náà ń pè é ó wá klónù ẹ̀ ó wá fi lọ ń kọ́mẹ́ǹtì lọ́dọ̀ àwọn èèyàn ó fi lọ ń bú wọn ó fi ń ṣe tí ò dáa àwọn èèyàn wọn wò pé ah, Saheed Shittu kọ́ lélẹ̀ èmi àwọn èèyàn wọn sọ pé Saheed afa mo wá wò pé kọ́mọ̀ kẹ́ńtó jí àkáǹtì má lọ́ọ́ máa fi lu jìbìtì o èmi ò tọrọ owó lọ́wọ́ èèyàn o kò sẹ́ni tó máa ń sẹ́pà fásitì àìsí wa kó pè mí pé mi ń pa àwọn mi ò kó má lọ fi èrò orí tèmi nìyẹn pé ṣáàmà kò bẹ́ẹ̀ mi mo wá wò pé ta ló ní àkáǹtì yìí mo wá ọ̀ǹtì ọ̀ǹtì ọ̀ǹtì ọ̀ǹtì ọ̀ǹtì fúnra mi kò ṣe é kọ̀ọ̀kan ló bá mi wá mo wá ọ̀ǹtì pé ta ló ní Facebook tó bá yẹ pé péèjì mo lè bá mọ̀ ṣùgbọ́n Facebook mo lè wá kí n rí mo wá ọ̀ǹtì ọ̀ǹtì ọ̀ǹtì ọ̀ǹtì pé ta ló ní Facebook yìí mo wá líǹkì ẹ̀ mọ́ gbàtí mo ó dẹ̀ ti pè mí rí tó ti bú mi mo ṣe link ẹ̀ mọ́ wá ọmọ yìí lóní péjì confam ìyàwó mi wà lẹ́gbẹ̀ẹ́ mi jọ́nà mo wá ní ọmọ yìí lóní péjì yìí ó ní mo sọ mo ní wà láì òun ní mo mo ní máa pè kọkọ kí fóònù mọ́lẹ̀ ni mo bá pè ta ló sọ̀rọ̀ mo ní mi ni mo ní wáyé tó lọ clone account mo sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ wáyé tó lọ clone account tó fi ń ṣe báyìí báyìí kò dáa ó fún mi lẹ́sẹ̀ tòótọ́ ni onígbà mi sọ̀rọ̀ tí ẹni pé ìwà gàbàgẹ́bẹ̀ yìí ti wà lára ọmọ yìí tipẹ́tipẹ́ ó ní ìgbà tó ń bá mi sọ̀rọ̀ tẹ́mi ò dáhùn mo wá ní ah, wáyé oníyẹ kí n má bú mu tí mo ká sì mọ̀ mo ní à ah, ṣé nǹkan tó ń sọ dáa ni mo wá ń ṣàlàyé fún pé àwọn náà ń ṣe tí ò dáa mo ṣàlàyé fún ṣàlàyé fún ṣàlàyé fún ṣàlàyé fún ṣàlàyé fún níwọ̀nba ó lóun ti gbọ́ kíní kan mo wá ní à ah, ó wá ní òun máa lọ yọ òun máa òun máa òun ò ní lu àkáǹtì ẹ̀ mọ́ òun máa change ẹ̀ mo ní mo ti gbọ change orúkọ tó wà mẹ́ mo ok mo ti gbọ ó máa ń pè mí ẹ̀yìn ìgbà yẹn wá sọ pàrọ̀ òun òun wà lọ hospital ní lut ó ní òun wà ní ó lọ nídìí owó láti san fún dádì òun ní two hundred thousand two hundred thousand ló pè mo dẹ̀ owó nígbà tí mo owó owó yẹn kò pè mí náà tó mo fowó kún nígbà tí mo organize owó fún mo bá fún ní owó yẹn mi ò wá kó fún lé lọ́wọ́ pé mi ní send yes torí pé mi ò mo mo ń rò pé ọmọ yìí tó lọ create account yìí ògbólógbò ni o lè lọ ó lọ ṣàbùsí pẹ̀lú mi o abá musuludin ìkọ́nù àwọn àfa wa ṣe fi ọ̀ṣọ́ mo pé abá musuludin ẹ̀yin lẹ́ máa lọ sí èkó àbí lẹ́ máa tẹ̀lé ọmọ yìí lọ síbi ibi tó ń dádì òun wà o mo wá send owó sákàǹtì àfa yẹn pé ẹ̀yin ẹ gbowó. ẹ lọ ṣe investigation mo tún fáfáyé náà lówó títí wọn ọgbẹ gbowó tí ẹ bá mi lọbẹ ọwọ lọbẹ gbà tó wá rí ọba iye tọ́nà nídìí nìyẹn àwọn onídàájì ẹ ló dá ẹ̀sùn tó tọ́ ọkọ̀wé yẹn fún wọn gbà tó kówó yẹn fún wọn tó tó fún wọn lówó yẹn ọ fún wọn lówó náà èmi bá tèmi lọ ọkọ àwọn dáàdi ẹ ah kìnnìkan kìnnìkan ń pè mí àwọn fẹẹ dúpẹ́ mo ní hmm. ẹ̀yìn gbà yẹn wọn lọ tún nídìí oògùn mo ní ọ nídìí oògùn má wọrí màá fún yín lówó. yi mo fún ọ mi ò rántí lọ́wọ́ ara tèmi kò ṣe lórí sẹ́sì lọ́wọ́ ara tèmi ni ọlọ́lọ́gùn gbà abẹ́lẹ̀ kí ni kò wo èmi kò fún wọn ní wo gbà èmi ṣáà máa ń gbójú tiwa fọlọ́hún ni torí pé èmi kò rí pé ohun tó bá ṣe ò ṣe fọlọ́hún ni èmi fún wọn àwọn yẹn lẹ́ni o wọn ọ̀rọ̀ yẹn lẹ́ni o gbàtọ́ tí mi ò nígbàgbọ́ pé màmá yáyá ó ti lọ ó ti lọ bóyá ó ti jẹ́jẹ́ fún wọn bẹ́ẹ̀ mi ò mọ o bóyá màmá ẹ̀rọ ti wá lọ sopọ̀ báwọn abiamu ayé ló ṣe ń wùwà abiamu ayé ló fi ṣàbùsùn pẹ̀lú rẹ̀ èmi ò mọ o ok nígbà tí ọmọ yẹn ṣáà ti ń bá tiẹ̀ lọ ìgbà tó wá yá àwọn àṣẹ prógámù ń jọ kan lórí save your soul náà ni ó wá ń pè ó wá ń béèrè béèrè mo wá ń sọ fún àwọn èèyàn ní ọ̀fọ̀ ẹjọ́ ọmọ yẹn dànù jàre wàhálà ti pọ̀ jù mo ní efilẹ̀ ẹ jẹ́ kó béèrè béèrè ó ṣàn béèrè béèrè mò ń da lóhùn ó ń béèrè béèrè mò ń da lóhùn ó ń béèrè béèrè mò ń da lóhùn gbogbo béèrè tó ń béèrè mò ń da lóhùn ó di ilé mi gan ọjọ́ náà mo ní efilẹ̀ ẹ jẹ́ kó béèrè béèrè gbà tó béèrè béèrè tán lókè òun ti gbọ́ bó ṣe lọ nìyẹn kò ju bí ọ̀sẹ̀ kan lọ bóyá ṣe fídíò nìyẹn gbá ah, ojú òun ti là ntọ́wí ni o ṣe ẹni fídíò tí ó ṣe ń gàn yẹn tó ní ojú òun ti là. bẹ́ẹ̀ni. ẹni. ó dàbẹ̀ gbogbo ayé lórí gbogbo ayé lórí ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa. ẹ jẹ́ gbọ́ kẹ́ tó kọ̀ntínú ẹ jẹ́ gbọ́ fídíò kan tó tí yàyà ṣe nípa abiyamọ ayé nípa àwọn abiyamọ ayé. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi gbàgbà Ọlọ́run àwọn ọmọ yín wọ̀ ní kú mọ́ yín lọ́wọ́ gbogbo tí mò ń ṣe ẹ̀yin abiyamọ ayé ojú mi ti là ojú mi ti là ojú mi ṣú ni ẹ̀ma wọ́n fọwọ́ dí mi lójú ní ẹ̀yin abiyamọ ayé èmi náà kọ́ mélòó lára mi tí wàá fi máa bú adúrà ọ̀nà tí mo bú ẹ̀yin abiyamọ ayé ẹ̀jọ̀ tó tọ́ náà ẹ̀yin abiyamọ ayé mo fẹ́ kẹ́ gbà mí ibi tí wọ́n fi mí sí ibi tí Saidi fi mí sí tó fi mí sí ẹ̀yà abiyamọ yìí mo ti sá kúrò ń bẹ̀ báyìí. màá pọ̀ síbẹ̀ ibo ni ẹ fi yàyà sí nígbà tẹ́ ẹ mọ̀. nígbà tí ibi tí mo wà nígbà tí mo wà ní Nàìjíríà ibẹ̀ ni mo fi sí sà. ibẹ̀ lẹ fi sí ọ̀yà ìdúró ẹjọ́ àmàgbọ̀lọ̀. báyìí báyìí mo ti gbìyànjú láti sá kúrò ń bẹ̀ gbogbo ọ̀nà kọ́nà dẹ̀ ni wọ́n lè fi gẹ̀ẹ́tì mi báyìí ní abiyamọ yìí ẹjọ́ tóbi tọ́lọ́ ẹ gbà mí ẹ ṣàánú mi ẹjọ́ ní abiyamọ yìí ẹ gbà mí ẹ ṣàánú mi ẹjọ́ tóbi tọ́lọ́ nǹkan ò ní ṣe àwọn ọmọ yín nǹkan ò ní ṣe gbogbo fámìlì yín nǹkan ò ní ṣe gbogbo mọ̀lẹ́bí yín ẹjọ́ tóbi tọ́lọ́ ẹ̀yin abiyamọ yìí òun òun ní mi òun ní gbogbo nǹkan tó mọ òun ní pè mí pé bú lágbájá báyìí bú tàmọ̀dò bú eléyìí bu kínní bu gbogbo so àyìn abiyamọ ayé lẹ́yìn kó ṣọ́ọ̀bù fún mi kò sí nǹkan rí nǹkan tó ṣe fún mi kò ṣe pé bóyá kò kò kò dá fún mi kò fún mi ní fifty thousand káàṣì láyé kò fún mi ní thirty thousand káàṣì rí láyé kódà kò fún mi thirty thousand rí káàṣì láyé ẹ̀yìn abiyamọ ayé ẹ̀jọ̀ torí tọ́ lọ́hùn ojú mi ti là ìyá bí ọmọ yé ẹjọ ẹgbà mí ìyá bí ọmọ yé mo ti sá kù níbi tí mo fi kọ́ fi mí síbi tí mo gbà mo ti sá kù níbẹ̀ láìpẹ́ láì jìnnà ìyá bí ọmọ yé ọwọ́ wọn lè bà mí ẹjọ ẹjọ tó fi tọ́ lọ́hùn. ó ní láìpẹ́ láì jìnnà nínú kínní ó ní ẹ fẹ́ ṣe òun ṣùtá ẹ fẹ́ ṣe aburú fóun. Yes sir Eh, níjọ́ tí ó ṣe fídíò ó ní láìpẹ́ láì jìnnà ọwọ́ yín lè gbà á ah, ṣé ẹ̀yin ti ṣó níbì kan tẹ́ ẹ ti sọ pé yẹ́yẹ́ tí ń bá mú ẹ tọ́wọ́ mi bá bà ẹ́ ṣàbí ṣó níbì kan tẹ́ ẹ ti sọ bẹ́ẹ̀ rí. wàláhì bí ò sọ bẹ́ẹ̀ fún rí tó bá ní kó gbé jáde. nítorí nígbà tí nígbà tó ṣe ọ̀rọ̀ abiyamọ ayé yìí mo rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn. ẹ̀yìn ìgbà yẹn kò ní bàjẹ́ fún yín sà ní ẹ̀yìn ìgbà yẹn ṣe bó pè mí pé à. ṣé ó wá ń dọ̀bà fún yín ni nígbà tẹ́ ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ṣé ó wá ń dọ̀bà ńgbà yẹn ni àbí kí làwọn nǹkan tẹ̀ ń sọ. ní ẹ̀yìn ìgbà yẹn ìgbà tó ṣe abiyamọ ayé abiyamọ ayé àwọn abiyamọ ayé kò mi fún o wọn fẹ́ẹ́ ṣe abiyamọ ayé ní ẹ̀yìn ìgbà yẹn ni mo pè é àbí ló pè mí torí pé ó ti kọ́kọ́ sọ fún mi tẹ́tẹ́lẹ̀ ẹ má bínú kí ní máìkì mi. ẹ ó ókè ó sọ tẹ́lẹ̀ lóòótọ́ ẹ má sọ mí lọ. kí ló ń sà. ṣé ẹ ní fídíò níbi tí ọ́díò ibi tó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé ẹ lè sẹ́ǹdì ẹ̀ sí mi. mo máa sẹ́ǹdì ẹ̀ sí yín sìn sà. ó sọ ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi. Um, ṣé bóun ní ìkan báyìí tí òjú tẹ́ pé fọ́tò wà ń bẹ̀ báyìí. Eh, ok mò ń bọ̀. mọ ẹ jẹ́ kí n bá yín wò jáde. mò ń bọ̀ mò ń bọ̀. ó wà ń bì í à ó gbọ́ ayé lónìí lọ́wọ́ mò ń sẹ́ẹ̀tì kámẹ́rà mi lọ́wọ́ ẹ má bínú o gbẹ̀yìn ìyá wa kámẹ́rà ni o ẹ má bínú ẹ jọ. mò ń bọ̀ mo fẹ́ wá ibẹ̀ yẹn jáde. ó wà ń bì í mò ń bọ̀ o. Ah tí gbogbo tó sẹ́ǹtì ẹ máa gbà mí ọlọ́mọ máa jẹ ká ọlọ́mọ máa jẹ arógbó àgbákò. ìyẹn kó tó di pé yàyà ṣe fídíò àbíamọ ayé. mo ti sẹ́ǹdì ẹ̀ sí yín sá o ó ti bọ̀ díẹ̀ díẹ̀. ẹ ti sẹ́ǹdì ẹ̀. ó wà nù fóònù tájọ fi ń sọ̀rọ̀ yìí gangan gangan ọ̀rẹ́dì bọ̀ mo rí sẹ́ǹdì ẹ̀ sí yín sá but ó wà lójú bí ojú screen báyìí ni but fọ́ kíní kíní àwọn àbíamọ ayé. ó wà ń bẹ́yà fọ́tò ọlọ́ọ̀jà ń lọ tó ti o ẹ gbà mí o gbogbo ọmọ nàìjíríà pọ̀ ó nígbà mo rí pé ó dá mi lójú nígbà tí wọ́n gbé wanted lé yàyà lórí. yes sir wọ́n ní ẹ̀yin lẹ̀ ń tọ́jú ẹ̀ ń gbà yẹn ṣé lóòótọ́ ni. ọ̀dọ̀ mi ló wà. ẹ̀yin lẹ ń dáàbò bò ń tí wọ́n gbé wọ́n ń tẹ̀dílé lórí. bẹ́ẹ̀ ni òun ló ṣe wọ́n tẹ̀lé fúnra ẹ̀ ló ń dẹ́rù bá. kílẹ̀ kílẹ̀ rí tẹ́ ẹ fi sọ pé òun ló ṣe wanted náà mo rí wanted lọ́dọ̀ bí ọ̀kọ́lọ́mọ sọ̀rọ̀ yàyà àwọn yàyà ẹni pé wọ́n gbé owó kan ilẹ̀ owó ńlá kan lé lórí five hundred thousand àbí four hundred thousand. bẹ́ẹ̀ ni sà. pé ẹni tó bá mọ ibi tí yàyà wà. bẹ́ẹ̀ sà bọ̀ kí ló ń tẹ̀yìn wá sọ pé òun ló ṣe wanted fún rẹ̀. ìdí tí mo fi sọ pé òun ló ṣe é sà ni pé ní ìgbà táṣírí tún sìn ni mo discover pé ọmọkùnrin yìí aṣáwọ̀ ló ìwọ ló wà núgò tó ń dún tó mú orúkọ ọ̀kọ́lọ́mọ tó ṣe pé wọ́n tó ní tó lọ tó ní ọ̀kọ́lọ́mọ ó gbé wọ́n tẹ̀ five hundred thousand ọmọ náà ti ń wa eh, gbogbo wa ń dààmú kiri ìgbà tí wọ́n padà wá rí la wá rí pé wọn ò gbé ọmọ yìí ẹ ti gẹ́sì. ọlọ́mọ ó pa irọ́ mọ́ mi rẹpẹtẹ tí irọ́ náà ò láàlà ibi tó pọ̀ dé kò láàlà. ìyẹn lẹ́yìn náà fi wá wò pé kẹ́ ẹ parọ́ mọ́. mi ò parọ́ mọ́ o mi ò pa mọ́ o mi ò parọ́ mọ́ o mi ò parọ́ mọ́ wọ́n gbé iṣẹ́ ẹ̀ wá ni ẹni tó dẹ̀ ṣe iṣẹ́ ìwà. ó gbé iṣẹ́ ìwà fẹ̀yìn ẹ̀yin wá ní kí yáyá ṣe àbí. ẹ máa gbọ́ kò ṣe pé bóyá ó gbéṣẹ́ wá pé ẹni tó dẹ̀ ẹni tó mú ọ̀rọ̀ oníròyìn wa ó sọ wípé ohun tó mú wọn jọ́nà ó sọ pé Alfa Saheed kò ń ṣe pé bóyá ó dédé gbé òwe wá pé Alfa Saheed sì tú o bá wa bú ọ̀kan lọ́mọ o èmi ò ń ṣe orí burúkú bẹ́ẹ̀ ohun tó sọ fún mi ni pé Alfa Saheed sì tú ọmọkùnrin yìí tó jẹ́ òpùrọ́ yìí tó ń parọ́ kiri yìí ó máa ma sọ káàkiri pé àwọn àfẹ́ẹ̀lẹ́ bọ àwọn náà ṣàdúrà fóun tádùn àwọn fi gbà irọ́ ló ń pa o ìyàwó ẹ̀ wà lábújá tó lọ ṣe IVF torí pé ní ìjọ tí èmi àti ẹjọ́ ń fa ọ̀rọ̀ tó ń ṣe fídíò tó ń bú mi tó ń parọ́ ó ní lóru ọjọ́ yẹn kílẹ̀ tó mọ nǹkan kan ti ṣẹlẹ̀ síyàwó òun èmi tẹ́mi fi tí mò ń ṣépè fún ìyàwó òun àdúrà ìyàwó òun ti ṣe kí ni o ó ti gbà á ṣé ń gbọ́ sà. àwọn ò gẹ̀ẹ́tì ṣé ẹni ó ń bu yín ṣé nítorí ó ń bu yín lẹ́yìn náà fi wò ó pé yáyá lọ ṣe ọ̀rọ̀ IVF kí ló ní tẹ̀yìn ò ṣe ọ̀rọ̀ IVF yẹn fúnra yín. ó yẹ kí n ṣe fúnra mi but èmi wò pé ajá lélẹ́yìn ó dẹ̀ ti parọ́ mọ́ yáyá náà rí tó ti bú yáyá tó sọ pé yáyá ò ní fọwọ́ kówó jọ ó ṣépè fún yáyá ó sọ gbogbo ẹ̀ sí yáyá ó ń parọ́ mọ́ ọmọ yẹn ó ń bá ọmọ yẹn jẹ́. ọ̀kọ́lọ́wọ́ ti forí jẹ yáyá ń sìn. ẹ ẹni sọ̀rọ̀ nísìnyí. ẹ̀yin ò sọ nǹkan tí kí ni pàtó tí ọ̀kọ́lọmọ ṣe fẹ́yìn gan fúnra yín. mi kò ṣe mí ó ń gbèjà àwọn àfẹ́ ẹlẹ́bọ ni. kò ṣe mí. Ah, nígbà tí mo bá ọ̀kọ́lọmọ sọ̀rọ̀ èmi bá ọ̀kọ́lọmọ sọ̀rọ̀ ní ànákọ́ni a sọ̀rọ̀. ọ̀kọ́lọmọ jẹ́ mọ̀ pé òun ò bá òun ò gbèjà àfẹ́ ẹlẹ́bọ o pé àfáà tó bá jẹ lẹ́bọ ó ṣe gbogbo ẹ̀ pé tẹ́ ẹ bá kó bò ó pé kò léèwọ̀. ẹ ta ni mo wá kó bò. ó ní ṣùgbọ́n àwọn bàbá tá ń sọ àwọn bàbá àgbàlagbà nínú Islam pé kẹ́ ẹ fi àwọn bàbá yẹn lẹ̀ mo wá béèrè ìbéèrè kan ó ní àwọn bàbá tá à ń sọ yìí pé tí tí wọ́n bá ń ṣe nǹkan tí ò dáa. Yes, sir pé ṣé yóò lè control wọn ọ̀kọ́lọ́mọdé kò ti àyà fún mi pé ẹ pèpè ìdẹ̀wò ìlànsẹ̀ bí lè rọ̀ bíkà àbí. bìlì ikima ti wà lẹ́mọ́ ìlú àtúndà hasan. pé kí ló dé sẹ́yìn náà wà ń pèpè pẹ̀lú hikima àti kí ló dé sẹ́yìn pèpè pẹ̀lú hikima torí àwọn èèyàn wò pé tẹ bá ti rán ẹ máa ń ṣépè fún ọ ni pé wáyé tẹ fi ń ṣépè fún ọ. pé kí ló dé tẹ́ ẹ̀ fi kí mọ̀ pé wọ́n sí. ẹ̀sìn. sínú ẹ̀sìn. very good sir ṣé kí n fèsì. ẹ fèsì. ọlọ́run sọ pé ká pèpè fẹ́sìn bìlì ikímọ̀ wàlúmọ́ ìsàtòlẹ̀ asana pẹ̀lú wáàsí tó ṣe ni o tó máa di ariwo nice ok ntọ́lọ́ ọlọ́run sọ àwọn ta lọ́lọ́run ní ká pèpè sẹ́ ta ká bá wí ká bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ta lọ́lọ́run ní ká pèpè sẹ́ ká bá sọ̀rọ̀ bí ikímọ̀ àwọn àwọn mo fẹ́ ṣàlàyé ni àwọn ẹni tọ́lọ́wọ́n bá ń bá wí ń bẹ́ẹ̀ àwọn ẹni tọ́lọ́wọ́n bá ń bá wí ń bẹ́ẹ̀ sà àwọn ẹni tó hàn tí di mùsùlùmí ẹ pè wọ́n sẹ́sìn bìlì ikímọ̀ wàlímọ́ ìsàtúnlẹ̀ àfànà àwọn lọ́lọ́run ni ẹ bá wí. bìlì ikimọ. báwo lẹ ṣe kí ló dé tẹ differentiate ẹ pé àwọn tí ṣé bó ṣe rí nìyẹn bí kùrá nìyẹn ṣe rí. mi ò rò lórí bó ṣe rí nìyẹn àwọn tí mò ń bá sọ̀rọ̀ lọ́lọ́run ọba ń bá wípé jáìdìl kò fààrọ̀ wàlìmùnà fìkín wàlúgbò àléyìn wàmà wàhùn jahannam wàbí sàlmọ̀sír wàmà wàhùn wọ́n máa wá oúnjẹ ànámà wàbí sàlùmọ́sí àwọn àwọn ìyẹn lèmi ń bá sọ̀rọ̀ ọlọ́run ló ní báwọn mọ̀nàfìkì fà á bá a fa ẹlẹ́bọ fà á ṣé kàdámọ̀ náà kó ti àyà kan ní àfi tó bá pa àwọn àfa ìlọrin bá ṣe pé ní ti ṣé kàdámọ̀ sọ yẹn o ṣé wàá dámọ̀ mọ́ kéwù àfi táwọn àfa ìlọrin bá máa dìde lẹ́nìí tó máa ní ṣé wàá dámọ̀ mọ́ kéwù màá dẹ̀ kó ti ayé yẹn ṣé àdámọ̀ sọ pé wàkọ́ ti lu àìmọ̀tàlì kún fúrì iná ńlá ìmọ̀nà làwọn làǹlàwọ̀ yàǹtàwọ̀ ṣé àdámọ̀ ló kó tiẹ̀ bẹ́ẹ̀ ṣé àdámọ̀ ni ẹ máa bá àwọn ìmáàmù ẹlẹ́bọjà ṣé àdámọ̀ ló sọ bẹ́ẹ̀ iná um torí àwọn yẹn láìmọ̀nà làwọn kò sálùkáwà ní lọ́dọ̀ wọn láìmọ̀nà làwọn ẹ gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ ṣé àná mọ̀ ló sọ bẹ́ẹ̀ kó dìnnáì kó sọ pé tí mo kó ti irọ́ ni kó bẹ́ẹ̀ ta kó sọ pé irọ́ ló pa mo ní fídíò yẹn lọ́wọ́ <laughs> ṣé àná mọ̀ ló tu bàbá wa ṣé wàá dámọ̀ ló sọ kó dìnnáì kó sọ pé irọ́ ló pa ó parọ́ mọ́ ṣé wàá dámọ̀ ni kó sọ jáde so lọ́rọ̀ kan ṣá eh, ṣé wàá dámọ̀ lẹ́yìn tẹ̀lé sí. lórí ọ̀gá ni wọ́n kò tẹ̀lé wọn àfi káwọn gbogbo gbogbo mọ̀ríkà gbogbo àwọn mọ̀rá kísà kọ́ wá di bọ́ǹkì ẹ̀ pé irọ́ ló ń pa. pé ṣé wàá dámọ̀ mọ̀ kéwù kò gbọ́ Kùránì yé kó sọ wọ́n ṣe fídíò ká gbọ́ lẹ́nu wọn. ṣùgbọ́n eh, bẹ́ẹ̀ ẹ ok nísìnyí ẹ̀yin wò pé bẹ́ẹ̀ ṣe sọ pé ikimọ̀ tẹ̀ ń sọ yìí pé àwọn nǹkan ló bá wí àwọn tí wọ́n jẹ́ àǹfààní àwọn tí wọ́n jẹ́ àǹfààní ẹ̀ ń sọ fún ẹ̀ ń sọ fún wa pé ìyẹn ò lè fi ikimọ̀ bá wọn sọ̀rọ̀ nǹkan tẹ̀ ń sọ fún wa nìyẹn. a lè fi ikimọ̀ bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n kò ń ṣe ẹni tó ń ṣẹbọ nínú ìsìlámù ẹ ṣé wọn tọ́ka fi èpè bá sọ̀rọ̀ ni. èpè kọ́ àfẹ́pẹ́ bá wọn sọ̀rọ̀ àwọn náà sọ dariwo. nítorí àwọn èèyàn máa ń sọ pé ẹ máa ń ṣépè pọ̀. ẹ béèrè pé báwo ló jẹ́ pé tá a lè bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló dé tá a lè bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má torí wọn ní ẹ máa ń ṣépè pọ̀ ni. ẹ mọ̀ ń gbọ́sà ẹ mọ tó ṣẹlẹ̀. ẹ̀yin mọ̀ pé ẹ máa ń ṣépè yá. ẹ mọ̀ ń kóòtù kùrá ọlọ́run ní sẹ́pẹ̀ wò lọ́wọ́ ṣe gbé anu sẹ́pẹ̀. ọlọ́run ní wùlá yíká yẹlẹ àánú òun lọ́wù àwọn ẹni tó háìdì òdodo tó lè sọ òdodo fẹ́yìn ayé ọlọ́run bọ́wọ́ bọ̀ ni ọlọ́run ní wùlá yíká yẹlẹ àánú lọ́wù ẹ̀yin yẹlẹ àwọn ọlọ́run níjó dáadáa máa sẹ́pẹ̀lẹ̀ wáyẹlẹ àánú òun la inú àwọn tó mọ ìpèsè dáadáa àwọn abatabítí èpè àwọn náà tó bá bá mi sẹ́pẹ̀lẹ̀ yín ó tó bẹ́ẹ̀ gbogbo tí mò ń kó ti kọ́ sọ pé rọ́ọ̀ni kò sínú kùránì ẹ pè wọ́n pẹ́ bọ́yá irọ́ ló kò tó bíbà bẹ̀rẹ̀ nínú àwọn àfáà yẹn kó bọ́ta kó ní mo ìbéèrè kan lọ́wọ́ emir ọ̀kanlọ́mọ mo dẹ̀ máa bèrè ìbéèrè yẹn náà lọ́wọ́ yẹn. ọ̀rọ̀ tó wà nílẹ̀ pé ẹ̀yin gbà náà gbà ṣé ẹ̀yin ó lè parí táwọn bá ti padà sórí ọlọ́run sọ pé ànábì Muhammad sọ pé ó ti tán. ẹni sọ̀rọ̀ ẹni ó lè parí kọ́ bá tẹ̀lé yín ẹ nǹkan tẹ̀ sọ yẹn. kọ́ má tẹ̀lé mi kọ́ má tẹ̀lé mi ọlọ́run sọ pé èmi kọ́ o ọlọ́run sọ pé ọlọ́run ló sọ ọ́nù kùrìánì kẹrìm ọlọ́run ló sọ ọ́nù kùrìánì kẹrìm ọlọ́run sọ pé àti wùlá wà àti wùrọ̀sùl wà wúlúlí wà àti wùrọ̀sùlà àwọn rọ̀sùl wà ó lulẹ̀ amúrì mi ń kún ọlọ́run wá ní fàyín tánà zátún fi ṣe yín fọ́nrán dùn ilẹ̀ aláì wa rasulihi ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé àtiwùlá ẹ̀tẹ̀ lọ́lọ́run wọ́n àtiwù rasul ẹ̀tẹ̀ lánàá bì ọlọ́run wá fàyín tánà zátún fi ṣe yín tọ́rọ̀ bá di fàǹfà bá ṣe ń fà yìí pé a lè tẹ́yẹpẹ̀ a lè tẹ́yẹpẹ̀ a lè ṣọṣẹ́ a lè ṣọṣẹ́ a lè tẹ̀lé àwọn abiyamọ ayé a lè tẹ̀lé wọn a lè ṣoògùn a lè ṣoògùn a lè jọ́ògùn a lè jọ́ògùn fàyín tánà sátún fi ṣe yín tọrọ bá ti di fàǹfà fárọdù ila Allahi wa rasuli ẹja padà sọ́dọ̀ Ọlọ́run ẹja padà sọ́dọ̀ ànábì kí lọ́lọ́run wí lórí ọṣẹ àwúre tọ́lọ́run bá sọ pé kò sí ń bẹ̀ kí lọ́lọ́run wí lórí kàtẹ́ yẹpẹ̀ tí ò bá ti ní tí ò bá ti sí ń bẹ̀ Ọlọ́run sọ pé fárọdù ẹja padà sọ́dọ̀ Ọlọ́run gbogbo ń tẹ́fẹ́ ṣe yẹn ẹ̀pà sọ́dọ̀ Ọlọ́run pé kí ọlọ́run wí lórí ẹ̀ ń tà ń ṣe sọ́lọ́run ògbélé wọlé ó yẹ yọ kú o kí ọlọ́run rí kí ọlọ́run wí lórí eléyìí tà ń ṣe sọ́nà bí náà wí bẹ́ẹ̀ kò wí bẹ́ẹ̀ ó yẹ o tó má ti gbà bẹ́ẹ̀ káyà mi kò sí jà mi ò hàn ṣe tọkọ lọmọ mi fẹ́ máa dárúkọ ẹ̀ tọkọ lọmọ bó ṣe wà ẹ̀ tó bá sòdodo fáwọn tiẹ̀ tó bá bọ́ta tó ń sòdodo fún ọmọ eléyìí táyì náà ṣe ò dáa kó sọ fóṣù kan tó dẹ̀ dúró lórí tó dúró déédéé màá rọ̀ màá rọ̀ ṣùgbọ́n lọ́la o tó bá tó bá bọ́ta ẹgbẹ́ tí mo sọ o ọ̀rọ̀ tí mo sọ tóun bá bọ́ta tó ń sọ òdodo fáwọn tiẹ̀ pé a ah, eléyìí náà ṣe òda fóṣù kan kó dúró dáadáa gbogbo ẹgbẹ́ dídí pé yes ó dúró dédé wàláì máa rọ̀ máa kàn. mo ń bọ̀ wọ́n tẹ̀ ẹ́ lọ́sọ̀rọ̀ máa wá kàn ṣùgbọ́n kò dì mí mú lọ́la mo ń bọ̀ wá gbọ́dọ̀ àlọ́rin lọ́la nínú eh, nínú nǹkan tí a gbọ́. mo ń bọ̀. wọ́n jẹ́ ká mọ̀ pé ẹ̀yin kò ń ṣòdodo wọ́n ní ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ẹ máa sọ ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ẹ máa ṣe lẹ́yìn ṣé ni. bí èwo kan mú kan jáde as example bismillah. Eh, wọ́n ní ṣóò tí ẹ̀ ń ṣe fún ara saviour sọ. ok. wọ́n ní nítorí ẹ̀ ń rówó ń bẹ̀ ni. ok lẹ́sẹ̀ ń ṣe. ṣe ti bèrè bèrè àbí kí ẹ̀yin fẹ́ sọ sí. ẹ ṣé ẹ ṣàlàyé bẹ́ẹ̀. very good dmp ẹ ti wà lórí facebook yìí kí n tó débẹ̀ mo ti wà lórí èmi náà wà lórí facebook ti pẹ́ ṣùgbọ́n mi ò tí ì sí lórí <coughs> page wọ́n ń pawó wọ́n ń ṣe kinní kan ẹ ti wà ń bẹ̀ ti pẹ́ kí n tó débẹ̀ ara mi tẹ̀ tí ronú ẹ̀ bóyá kan mo ti ṣí facebook kan tẹ́ ti wà lórí lórí blogging yìí bẹ́ẹ̀ ni ok látijọ́ tẹ́ ti wà ń bẹ̀ ṣé ẹ ń pawó mẹ́. ẹ má fi àwa wé ẹ̀yin ìrànwọ́ bẹ̀rẹ̀ yìí sè. ṣé ẹ ń pawó lórí prógámù torí ẹ ń pawó. a lè à ń rówó gọ́gù. ok ẹ̀yin rówó gọ́gù. owó gúgù ẹ owó gúgù à ń rí. ok èmi ò rówó ń bẹ òtò lẹ́mi ò ní gúgù àkáǹtì ó dàbọ̀ mo ní gúgù àkáǹtì kìíní mi ò tiẹ̀ ẹ lọ wọ́wọ́. ẹ ẹ mo ní YouTube account. mo ní YouTube account kí dẹ̀ ló bí youtube ẹni sùúrù kí ló bí youtube account ni pé mo ní youtube àwọn sẹ́fẹ̀. ẹni sùúrù ẹni sùúrù sà ẹ ń rówó lórí youtube àbẹ́ ìrówó mẹ́. ẹni sùúrù pẹ̀lẹ́rì. ẹ kọ́ dáhùn. mo ń rówó pẹ̀lẹ́rì èló ni mo rí mbẹ mo dẹ̀ ń bọ̀ ẹni sùúrù mo gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ pẹ̀lẹ́rì ok youtube mi ti save your soul kí ló bí àwọn tó máa ń wo program wa sọ wípé àwọn ò kí ń rí programu mi wọ́n máa ti kọ́ tiẹ̀ kọ́ tiẹ̀ kọ́ tiẹ̀ àwọn ò kí ń rí full kí máa kí lọ sí Facebook kí lọ sí YouTube account kí máa ráyè post káwọn máa enjoy n tá à ń ṣe mo máa wá mo wá lọ sí YouTube account mo ti bá wá post odidi fídíò àwọn tí wọ́n jí fídíò mi gbé tó kọ́ tiẹ̀ Facebook ọkọ̀ máa strike YouTube account mi ni tó jẹ́ mi gangan mo ṣe fídíò wọ́n á ní mo lọ jí content oní content kí ló jẹ́ mo jí kọ́ńtẹ́ǹtì oní kọ́ńtẹ́ǹtì mi ì jí kọ́ńtẹ́ǹtì èmi gangan ni mo ní fídíò èmi mo ṣe ó ti strike mi lẹ́ẹ̀mejì mo wá proof fún YouTube ọmọ ẹni pé mo gbúdọ̀ set ẹ̀ up dáadáa kí n máa monetize n tó bí nìyẹn o ẹ̀yin náà mo gba YouTube mo gbọ́dọ̀ standard ẹ̀ dáadáa kó má dẹ̀ pé mi lọ gbé fídíò ní fídíò wọn máa strike Facebook YouTube mi n tó bí nìyẹn o mo wá mo wá set ẹ̀ up ó dúró dáadáa látijọ́ tí mo ti ń gbowó ń bẹ̀ wàláyì wàláyì súnmọ́bìláyì ṣé ń gbọ́ sà. mò ń gbọ́ yín àgbẹ̀. mo lè ṣó bala owó tó owó tí YouTube fún mi ní mo gbọ́dọ̀ fi wọ̀nyí mo gbọ́dọ̀ proof ẹ̀ last month àbí ṣé month yìí ni mo gbọ́dọ̀ fi wọ̀n ṣé mo gbọ́dọ̀ pnp ẹjọ́ ẹgbàmíláyè mo gbọ́dọ̀ ṣú ẹ̀ mo gbọ́dọ̀ ṣú ẹ̀ torí ọlọ́run mo fi títóbi ọlọ́run bẹ̀. ok. torí pé tí n bá fi wọn ayé ṣé n tí èmi fẹ́ rìn láìlé lórí nìyẹn kò dáná ṣòwò yẹn lèmi fẹ́ jókòó tì mo gbọ́dọ̀ fi wọn ayé gbogbo ayé rì mò ń bọ̀ gbogbo ẹ̀yà bí a máa yé ṣòwò ti fẹ́ jókòó tì rì mò ń bọ̀. àkìlọ́ ṣe eléyìí tí ó kọ̀ náà ti mọ́ ń bọ̀ o mo gbọ́dọ̀ kọ̀nẹ́tì mo fẹ́ kọ̀nẹ́tì bí kíni màá ṣe ṣó jáde um, mo gbọ́dọ̀ ṣú ẹ̀ torí tí n bá ṣú ẹ̀ tó ń pariwo ń rówó ń bẹ̀ ni ó ń pawó ń bẹ̀ ni mo gbọ́dọ̀ ṣú ẹ̀ kí gbogbo ayé gbogbo ẹ̀yin abiyamọ ayé gbogbo ẹ̀yin náà fojú ara yín rí sàyẹ́lì sì tún rówó ń bẹ̀ ṣé owó yẹn lèmi máa jókòó owó yẹn lèmi máa máa ná mò ń bọ̀ last balance òun rèé ayé òpùrọ̀ ò ní í da ayé òpùrọ̀ kò ní akéde ní ṣoṣo dáadáa ṣáá mo ń bọ̀ ẹ jẹ́ ń tán kámẹ́rà ilé fún yín òun rèé o òun rèé o ẹ wo òun rèé o pmp gbogbo ayé ló ń wo yìí o one hundred and twenty pound ten p ṣé n tẹ́mi máa rí láìrè lórí nìyẹn ṣé n ti máa jókòó tì rèé ṣé n ti máa jókòó tì rèé this month rèé o òun rèé o on the twenty mo ń bọ̀ ó yẹ kí n lè gbé kíní jáde gọ̀ǹgọ̀ǹgọ̀ lójú screen ni on the twenty one march twenty one ṣé ti máa jókòó tì rèé tèmi máa jókòó tì mo ń bọ̀ o tẹ́kíní lè ṣó níta wọn gbà báyìí ni mo ń bọ̀ ṣé n ti máa jókòó tì nìyẹn tèmi máa jókòó tì one hundred and twenty kíní kan twenty one pound àbí one hundred and twenty pound pmp ṣe bẹ́ẹ̀ náà rí sáà ṣé ti máa rì láì lé lórí leléyìí tẹ́mi náà màánẹ́mi náà rówó torí pé kó má gbà àgbà ó ẹ̀sà pmp èló ni one hundred twenty one pound yẹn èló ni sà. ṣé ní náírà. bẹ́ẹ̀ ni sà. Eh, maybe about uh, about eighty thousand and yẹn. ìyẹn ni màá jókòó ti lóṣù kan nílùú òyìnbó. pmp kọ́lọ̀ ń ṣàánú wa sà ṣé ìwọ́n tẹ̀ máa ti máa rí láìlè lórí nìyẹn sà. dálé gẹ́ẹ̀ ní pé ah, eh, ọ̀rọ̀ ẹ sà dẹ́n pé kọ́ ẹ padà síbẹ̀ ẹ padà síbẹ̀ one hundred and twenty pound yẹn tí bá sanwó bíìlì íńtánẹ́ẹ̀tì kíní tí mo ń lò fún tí mo ń lò yìí seventy something pound ni mo ń san every month professional plan ni mo wa sixty something pound ni dollar seventy so kásánpẹ́ seventy pound ó pẹ́ lò fifty pound máa sanwó internet ṣé ìyẹn ni mo fi ń jẹun ṣé ok kápẹ́ mo sanwó internet twenty pound ó jù bẹ́ẹ̀ lọ kásánpẹ́ twenty pound pẹ̀lú yẹn ó jẹ́ ninety pound arákùn thirty pound ṣé ìyẹn ni màá jókòó tì ṣé ètí máa jókòó tì nìyẹn ń gbèsè àyìn gbà ẹ sáré ṣe tún rówó ń bẹ ṣọwọ́ tí mo rí nìyẹn mi ò gba fífẹ̀ mi ò gba fífẹ̀ bíi láì fúnra mi lórí sẹ́fì ọ̀sán òlu ẹ̀yin ìyá sẹ́fì ọ̀sán rẹ̀ sọ̀rọ̀ ṣé mo gbowó rí mo gbowó ṣé mo sọ pé ẹ fún mi lọ́wọ́ ebi ń pa mí o mo sọ bẹ́ẹ̀ rí ṣé mo sọ rí pé ebi ń pa mí ẹ fún mi lọ́wọ́ ẹ jáwọ́ fún mi o èmi sáré ṣì tù ah ebi wa ń parí bẹ́ẹ̀ mi ì tí ì jẹun mo sọ rí lórí púkà ṣé mo sọ rí tí bá gba fisẹ̀bìlì láì bóyá kí n tó gba fisẹ̀bìlì láì lórí sẹ́fì ọ̀ṣọ́lù yìí àwọn àfa àtàjọ ń ṣe programu ni mo gba fisẹ̀bìlì láì fún sáà àwọn àfa àtàjọ ń ṣe programu lórí sẹ́fì ọ̀ṣọ́lù mo gba fisẹ̀bìlì láì fún wọn rí nígbà tí mo gbà fún wọn rí àwọn ni mò ń gbà fún mi ò gbà fúnra mi ní ìgbà tí torí pé ojú máa ń tẹ̀ mí pé ah, ṣé èèyàn ni máa jókòó tì ẹ gba láì rẹ̀ fisẹ̀bìlì láì o ilé ìwé ọ̀rọ̀ sùlì àwọn ìyá tó wà lórí sẹ́fẹ̀ gba àfà tó bá fún yín lówó ẹ̀yin náà ẹgbà ń bẹ ẹgbà ń bẹ nùbọ́tà ọba ṣẹlẹ̀ nǹkó kéré tó à wọ́n fún ọ lówó ẹ̀yin náà mú bẹ́ẹ̀ máa fún ok mo ti gbọ́ ẹwọ ẹ fi sínú àkáǹtì àwọn àfà ok mo ti gbọ́ lẹ́yìn owó mọ́ṣáláṣí pọ́n lọ kọ́ mọ́ṣáláṣí ká tó kọ́ mọ́ṣáláṣí ṣé mi ti máa sọ̀rọ̀ ṣebí àti mo ti ń sọ̀rọ̀ tí mo ti ń rojọ́ mi lọ sowó fíṣẹ̀ bí. so nínú owó mọ́ṣáláṣí ń sìn nígbà tẹ́ ń gbé ohun mọ́ṣáláṣí lọ́rọ̀ kan yìí náà mú un bẹ̀. èmi ò mú bẹ́ẹ̀ o èmi ò mú bẹ́ẹ̀ o èmi tún náwó tèmi ń bẹ̀ ni o <laughs> mo náwó ni o <laughs> kọ́ bọ́tà kọ́ wá púrúfù ẹ̀ àwọn oníranù. Ah, ìbéèrè kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí. ẹ̀yin kankan tún fún wa lọ́wọ́. ìbéèrè kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni pé. Yes, ń gbọ́ lọ́tún lọ́sì pé lẹ́nu yàyà pé lẹ́nu ọ̀kan lọ́mọ wọn ní ẹ fẹ́ ṣe aburú fún yàyà gàǹbàrí kí lẹ lè sọ lórí ọ̀rọ̀ yẹn. wàláì ọmọ yìí kò fẹ́ ó fẹ́ sọ mí ní ẹnu nǹkan tí mi ò ṣe torí mo mọ̀ pé àwọn ẹni tó wà pẹ̀lú àwọn abiyamọ ayé àwọn àjẹ́ tí gbogbo wọn jọ kóra wọn jọ àtàwọn àfáà secret yẹn la ti play níjọ́ yẹn lẹ play nú ẹ̀ tó ti ní ìyá yàyà máa gbà á pmp ẹjọ ẹ play fàyè ẹjẹ gbogbo ayé gbọ́ wọ́n ní ìyá yàyà máa gbà àwọn náà sọ àwọn abiyamọ ayé wọ́n ní ẹ ọlọ́mbàṣà ìdí ṣìtú sọ̀rọ̀ á ṣé àwọn máa àwọn máa mi mọ bá ṣe lo wọ́ọ̀dù yẹn mi ìfẹ́ mi ìlàkì máa mi skọ́ọ̀tì èèyàn wọ́n sọ pé àwọn ń tó ń sọ ni pé àwọn á jẹ màmá yàyà ni mi ìmọ̀ tán mí ni o àwọn ọmọ àwọn abiyamọ ayé àwọn ọmọ tó ń sọ òkò yé mi o ẹgbàá mi lọ́wọ́ àwọn ayé o ṣùgbọ́n ìyá abiyamọ ayé tẹ́mi bá jẹ́ orí program orí sẹ́sẹ̀ sóòlù ẹ̀ ní kúre màá gbà sí fún yín dáadáa ọ̀rọ̀ pé yáyá wà lọ́dọ̀ yín kọ́lọ́dún èmi ò kò dùn mí o ṣùgbọ́n mo fẹ́ kọ́ mọ̀ pé gbogbo àjẹ́ ìwèrè jẹ́jọ́ ń ṣe yẹn kò ní dà fún gbogbo yín orí yín pè ẹ má bínú pmp. ẹ ní sọ̀rọ̀ mọ́ ẹ̀mí àwọn òfin pè o lára àgọ́tà sọ nìyẹn táwọn èèyàn máa ẹ máa ń ṣépè. àbíkẹ́ bẹ́ẹ̀ yóò ti wà ní abiyamọ ayé o mi ò mọ o. ẹgẹ́ ní pé a rí àwọn fídíò mo mọ̀ pé yìí rí tí yàyàyà jáde pé ẹ bá wọn bẹ Saheed Shittu kó fi adẹ̀rí pé ní àwọn ọgbà kan tí wọ́n ní wọ́n ń wá tí yẹ̀sẹ̀ àlùnáka lọ́lé wọn. a àfáà kan lọlé wọn. bẹ́ẹ̀ ni owó ti kọ́ wọ́n gbà yẹn. lẹ́yìn tí yẹn lọlé wọn kò pẹ́ wọ́n ní wọ́n update sórí GetMe eh, TV àbí whatever TV. bẹ́ẹ̀ ni sà. wọ́n ti capture yàyà àmúlẹ̀ testify pé pé ìyá wọn ní ìyá yàyà ní etí mi níjọ́ kan. bẹ́ẹ̀ lẹ́yìn yẹn ẹ pé ìyá yàyà sórí ṣó yín. bẹ́ẹ̀ni sà. tí wọ́n lè sọ pé rárá o ẹgbẹ́ yàyà wà lálàáfíà o kìnìkan kìnìkan bọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti àwọn òbí yàyà kí ni nǹkan tẹ̀yìn lè lọ ṣẹlẹ̀. ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn àgbàlagbà lẹ yóò bá wọn máa ń pòwe kan pé kò sí bí Ìlọrin ṣe lè yàgbẹ́ yàgbẹ́ yàgbẹ́ yàgbẹ́ kó lè yájà ń nú ẹ̀ kó lè yàtọ̀ kó lo tetracycline ifo kó gbé blíìsì odidi blíìsì ìgò ìgò blíìsì kó gbé mu kó máa mú báyìí kò lè ya gbogbo ìdọ̀tí kò lè ya irọ́ tó wà ní àtàbòsí àti jàǹbá nǹkan orúkọ orúkọ ni orúkọ a máa ro ní àpèjẹ àpèjẹ náà máa ń dáhùn lára yàn tó bá pọ̀ wọ́n ní Ìlọrin mẹ̀sùn jàǹbá wọ́n fi jàǹbá Ìlọrin wọ̀n mí nìyẹn ẹ kò ń ṣe gbogbo àwa ọmọ ọlọrin torí èmi tí mò ń sọ̀rọ̀ ọmọ ọlọrin lèmi. mi ò jiyàn. kò dẹ̀ sí ìlú tí oníjàmbá no kò sí ìlú tí oníjàmbá ò sí àfi tára bá fẹ́ purọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àdẹ̀lẹ̀ ní bí Ìlọrin ṣe tóbi tó yẹn pé gbogbo àwọn tó wà ń bẹ oníjàmbá ni wọ́n àfi tára bá fẹ́ purọ́. bẹ́ẹ̀ni ẹ já fi Ìlọrin mẹ̀sújàmbá sílẹ̀ sìn kí ni nǹkan tẹ̀yìn rò pé ó ṣẹlẹ̀ láàárín ẹ̀yin àti òbí yàyà. wọ́n kọ́kọ́ fi owó lọ àwọn ìmáàmù lọrin gbogbo àwọn mọ́gàjì mọ́gàjì lọrin yàyà ló sọ ó sọ lórí programu wa ń bí ó dẹ̀ kọ̀nfàmù ẹ̀ ó dárúkọ àwọn gbogbo àwọn àfáà yẹn àti ìmáàmù lọrin àti ọmọọṣẹ́ wàá dámọ̀. n tó sọ ni ó ní gbogbo ó ní gbogbo pátápátá náà ṣe mítìn ní pé àwọn fẹ́ fún màmá òun lówó n wí ni o n wí ni o fẹ́ fún màmá òun lówó pé kí mọ́mí òun bọ́ síta kó máa parọ́ mọ́ mi pé àwọn o Saheed àwọn gbé fídíò ẹ̀ wà a ní fídíò ẹ̀ lọ́wọ́ ó wà <laughs> ẹ gbà mí o Saheed Shittu ti jọmọ àwọn gbé o ó ṣe kinní kan o ẹ̀rù bà gbogbo yẹn pé ah, Saheed Shittu kí ló dé tí gbogbo ojú ọ̀run ṣe lẹ́wù nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn àwọn yẹn mọ́mí ẹ̀ wá ní à ah, Saheed Shittu yóò jẹ ọmọ wa ń yà kò ṣàbòsí fọmọ wa tí bá ṣe ìkà fọmọ yàbí mo burú àbí mo nà á rí káyọ̀ mi má dà àbí mo ní káwọn kan nà àbí mo mà tírìtì ẹ̀ káyé mi má dà gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo ẹ̀yin abiyamọ ayé tó bá yẹ pé mo ṣàbòsí fọmọ yẹn àbí mo jẹ́ yà kọ́lọ̀ ń jẹ yà ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ tẹ́ wá ń jọ ń pílánì aburú lé mi lórí a àṣírí ẹ̀yin abiyamọ ayé owó ti wà lọ́wọ́ wa náà ó wà ńlẹ̀ ayé àṣírí orúkọ gbogbo yín tún wà ńbẹ̀ ayé yín ò ní da ẹ̀yin abiyamọ ayé mi ṣe pé fún yín o ọ̀run àní mò ń kó ti kùránì ni.

láyéláyé àwọn ò lè tú mi láṣìírí o àbí àwọn ò lè parọ́ mọ́ mi o káwọn á máa parọ́ tí ò ṣe mọ́ mi láyéláyé kò pọ́síbù o ṣé wọ́n lọ káwọn ọmọ mi yàrá mọ́lé ṣé mo gbé one million fún wọn pé kọ́mọ wọn mò ń jẹ ọmọ wọn yà àbí kíní kan mi ò ṣe bẹ́ẹ̀ mi ò bá mú mi yàrá sọrú ẹ̀ àjọsọ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ mi ò gbowó fún wọn but àwọn náà wò ó pé àbúrú ah, làwọn fẹ́ ṣe mo dẹ̀ rìkọ́ọ̀dù wọn lẹ̀ wọ́n gbà ẹ́ eh, máa wá jáde tẹ́ báwọn tó sọ àfà èwo ni gbogbo eléyìí pé nǹkan táwọn pípù yìí sọ rèé káwọn ṣe kódà yàrá dẹ̀ sọ fún mi pé mọ́mí òun láéláé mọ́mí òun lè gbàbọ̀dẹ̀ pé kọ́ wá parọ́ tí mi ò ṣe mọ́ mi wọ́n wá lọ́ọ̀yà ọmọọṣẹ́ wà dámọ̀ wọ́n wá jọ competition wọ́n ní kí mọ́mí yáyá lọ sí police station kó ọba sunkún bẹ̀ kó fún ọ lọ́wọ́ kó máa sunkún àwọn máa tẹ̀kẹ́ ọ̀pọ̀ àwọn máa pe àwọn onímídíà kí gbogbo onímídíà wá kọ́ ní ẹ̀ẹ́yáyáyá ẹ̀ẹ́ ẹ bá mi ẹ bá mi kí Saheed Shittu bá mi gbọ́mọ mi jáde o kó bá mi gbọ́mọ mi o ntọ́jọ sọ ni o ntọ́jọ sọ ni o. báwo lẹ́yìn ṣe mọ̀ pé ohun tọ́jọ sọ ni. ohun tọ́jọ ṣe bí táwọn ọmọ mi yáyà sọ fún mi àti yáyà ni. kò sínú ọ́díò yẹn ṣó wà nínú ọ́díò yẹn. ó wà nínú fídíò bá ṣe èyí yáyà sọ jáde. Ah, ah, ah, ó wà nínú fídíò yẹn tẹ́ ẹ béèrè pé wọ́n ní ẹ máa tó jáde. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Hmm bẹ́ẹ̀ ni tí bàbá ẹ̀ náà ṣàdúrà fọmọ ọmọ ẹ̀ ń bẹ̀ ó wá di lẹ́nìí nígbà tó wọ́n kọ́wọ́ tí yayaya ti lọ dàbí tó ti lọ darapọ̀ máwọn abiyamọ ayé tóun náà ti dàbí amọ ayé ẹgbẹ́ àwọn àjẹ́ àwọn ni àwọn abiyamọ àwọn abiyamọ ayé àwọn abiyamọ ayé abiyamọ gbọ̀jágbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ dẹ́rùn lọ́wọ́ mi ṣé ṣé bí mo ti ń wẹ̀yìn àjẹ́ ti pẹ́ mo bá wà sí mi débi pé mo ṣe wá sí kọ̀ àwọn àjẹ́ àti ibà yín mo ń bọ̀ ẹ wo màá máa gbà sí fún yín lórí sẹ́fì ọ̀ṣọ́ ni ẹ̀yin àjẹ́ mi mọ̀ ṣẹ́yìn àjẹ́ ṣẹ́bọ́ ní orí òfurufú ṣẹ́bọ́ níbi igi ọ̀gẹ̀dẹ̀ àbí inú gbọ́kọ̀ lẹ́ẹ̀ máa ti ṣe mítìn wáyé tẹ̀lé fún orí tẹkinọ́lọ́jì òyìnbó lẹ́ẹ̀ ti ṣe mítìn ẹ̀rẹ́ pẹ́ ẹ̀rá mi ojú táwọn àjẹ́ àjẹ́yìn àjẹ́ àjẹ́ orí WhatsApp àjẹ́ ẹ̀wá ẹ̀wá ń pọ̀ fọ̀ gbogbo ọ̀fọ̀ yìí là ń gbọ́ ẹ̀yin ẹ̀yin abiyamọ yé ẹ ti wá ń pọ̀fọ̀ ẹ̀yin àjẹ ó yẹ ká lọ ó yẹ ká lọ ṣebí yéé àjílẹ̀ yẹ ẹ̀yin náà ṣe fíìmù ẹ̀yin náà ṣe fíìmù àjílẹ̀ yẹ gbogbo ẹ̀yin náà ṣe fíìmù àwọn àjẹwèrè orí yóò pé àwọn abiyamọ yé àwọn tó ń pè lájẹ gangan wọn ò sí lórí wọn ò sí bí igi ọ̀gẹ̀dẹ̀ o wọn ò sí bí kí ló gbórúkọ o orí whatsapp làwọn abiyamọ yẹ àwọn àjẹwà o orí whatsapp òyìnbó ló ṣe wàsáàpù táwọn àjẹ́ ń lò sótán ojú tí ẹ̀yin àjẹ́ sótán sọ́ọ̀tì tọ́ ẹ̀yin ò ṣe kírètì ẹ̀yin abiyamọ ayé mò ń bọ̀ ẹ̀yin àjẹ́ ẹ̀yin ò ṣe kírètì áàpù tiyín kẹdádúró pé abiyamọ ayé áàpù kẹdáde dádúró yóò ní sílọ́ndà whatsapp kò ní sílọ́ndà ẹni kò ní sílọ́ndà túta ó máa dádúró pé ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin abiyamọ ayé kẹdádúró. àbá saheed. báà mo fẹ́ kẹ́ ẹ gbẹ́nu lé orí yàyà sọ̀rọ̀ kan ó ní ẹ ń fi ọ̀rọ̀ lóyìnbó ẹ fi ń tan òun ni. Hmm. ó ní ó kàn máa ń fi ọ̀rọ̀ lóyìnbó tàn mí ni ẹ̀yin náà ẹja àgbọ̀ ẹja àgbọ̀ bẹ̀ náà ẹja àgbọ̀. ìyá bí ọmọ ayé ìtàkùn torí tọ́ lọ́hùn ún tẹ̀lé mi ẹ jọun torí tọ́ lọ́hùn ẹ ṣàánú mi ẹ gbà mí mi ò fẹ́ jẹ́ tẹ́ni tí ṣẹ̀mí mi ẹ jọ̀ọ́ ẹlẹ́rìí bẹ́ẹ̀ ṣáídì ẹjọ́ tòkìtọ̀ náà ẹ jẹ́ kó jẹ́ káwọn òbí mi jèrè ni ẹjọ́ kò tòkìtọ̀ náà ẹ jẹ́ kó jẹ́ káwọn òbí mi jèrè ni kó náà gbé àwọn ọmọ ẹ̀ síta kó máa lọ ṣe gbogbo nǹkan tó ń ṣe tó ní kí n máa ṣe ẹjọ́ yẹn àbí àwọn ayé ẹ gbà mí ẹ má jẹ́ kó pa mí àbí àwọn ayé rẹ̀ ẹ̀yin àbí àwọn ayé ẹjọ́ tòkìtọ̀ náà ẹ gbà mí ẹ má jẹ́ kó pa mí ẹ má jẹ́ kó pa mí ẹ má jẹ́ kó pa mí ìyá abiyamọ ayé ẹ jọ ẹ má jẹ́ kó pa mí ẹ má jẹ́ kó pa mí ẹ ṣàánú mi ìyá abiyamọ ayé ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ má jẹ́ kó pa mí ẹ má jẹ́ kó pa mí ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kó fún mi pa àwọn òbí mi lẹ́kùn ẹ má jẹ́ kó fún mi pa àwọn òbí mi lára ìyá abiyamọ ayé jọ mo sáwá mo sáwá bá mi ìyá abiyamọ ayé jẹ gbà mí ẹ̀yin nìkan ẹgbẹ́ àwọn abiyamọ gbọ̀já gbọ̀ wà yìí ẹ̀yin abiyamọ ayé ẹ̀jọ́ gbogbo eré tẹ bá lè sá gbogbo ọ̀nà tẹ bá lè gbígbà ẹ̀yin abiyamọ ayé ẹ̀jọ́ ẹ rẹ́sù mi ẹ̀jọ́ ẹ gbà mí nítorí tọ́lọ́run ẹ̀jọ́ ẹ ṣàánú mi ẹ fi mí wé àwọn ọmọ yín ojú mi ti là wọ́n di gbogbo láìka yìí wọ́n di lójú mi wọ́n kọ́ mú bírèèdì mi wọ́n tọ̀ ní ẹ̀fẹ́ dà wọ́n fi ìlú òyìnbó tàn mí wọ́n fi ìlú òyìnbó tàn mí wọ́n fi ìlú òyìnbó tàn mí. ó ní ẹ ń fi ìlú òyìnbó tàn wọn kí ló ń tẹ̀ ẹ́ ń fi ìlú òyìnbó tàn. tó ọlọ́run àgbàwẹ̀ má àgbàwẹ̀ má da tó mi ọlọ́run ló lè jẹ́rìí ọ̀nà fún un ẹ gbọ́ mi àgbàwẹ̀ má da tó mi ọlọ́run ló lè jẹ́rìí ọ̀nà fún un mi ò fi ìlú òyìnbó tan yáyá jẹ kí ló bí ọ̀rọ̀ ìlú òyìnbó mo wà ní nàìjíríà ní ìgbà tí mo wá sí nàìjíríà <coughs> tí mo wá sí nàìjíríà èmi ti ń ṣe láìfù tèmi lọ gbogbo ògbé èmi ti ń ṣègbésí ayé mi lọ ìgbésí ayé mi ti ń lọ ìgbà tí mo wá fẹ́ kúrò ní nàìjíríà ìyẹ́lẹ́wọ́ ní à àwọn ọlọ́pàá àwọn wọ́n ti ń disturb òun náà o bóyá ète àti súnmọ́ mi náà ló ń lò ó ní wọ́n ti ń disturb òun náà o wọ́n ti ń lóhun náà o ṣèbóhun náà òun tó wà ń lẹ pósítà pé wọ́n ti ń lóhun kiri o wọ́n ti ń ṣe kiri kan o bóyá ètè yẹn ló lò fún mi wọ́n ò bá tó ti ń gbé pé àwọn fẹ́ mú àwọn fẹ́ ṣe kí ni àwọn fẹ́ mú ẹ̀kẹ́ wọn ní kúre kí wọ́n fẹ́ ṣe tọ́lá ti ń pè wo wọ́n ń pè wo ah, kí ni báwo ti wáyé jẹ́ òkè o èmi ń lọ lóyìn mo báyìí àti bí ẹ ṣe tráfù ń ṣe pọ́blẹ́mù tèmi kọ́wọ́ má bàa tẹ̀ ẹ́ ṣé máa wà ń bí ṣé máa wà àkọ́kọ́ náà kó tó di pé ó ń bẹ̀ yẹn kò sí lọ́dọ̀ àwọn màmá ẹ̀ ń gbà yẹn ilé kéwù ló wà èmi ni mo lọ fi sílé kéwù ilé kéwù yẹn wà ní mi ìrántí orúkọ ọmọ ilé kéwù náà èmi ni mo fi síbẹ̀ mo sọ owó ilé kéwù àwọn èèyàn pè mí gan nígbà tó kú ọbẹ̀ ìgbà tí ó ti di pé wọ́n dàbí wọ́n wá àwọn èèyàn pè mí pé káwọn rìtọ́nù owó tó kù mo ní mo yànjẹ fún ilé kéwù yẹn tí bá jẹ́lẹ̀bi ni ah subhanallah wọ́n ní ah adúlọ owó tí mo sọ owó tó kù owó káwọn já owó mi fún mi padà mo ní ìwọ mo fún yín ẹnu ọsẹ mọ́ṣáláṣí rẹ Ọlọ́run bẹ ó tán ó wá ilé kéwìn yẹn ló wà ó ń ṣe fídíò ń bẹ ibẹ̀ ló ń gbé ó dẹ̀ máa ń lọ ilé bóyá weekend mo dẹ̀ máa mo dẹ̀ máa ń fún lówó tó bá ti nídìí owó béèrè ó wà ilé kéwìn mo ń sẹ́ndì owó sí mo wà ní mo wà ní ìlú òyìnbó ńgbà yẹn ìgbà tí mo wá Nàìjíríà ìgbà tí mo dé Nàìjíríà táìmù lockdown tẹ́gbọ́n lockdown ti ṣẹlẹ̀ tẹ́gbọ́n di ò lè lọ school ẹgbẹ̀dọ̀ lè lọ́bi iṣẹ́ ó wá kúrò ní ilé kẹ́wọ́ ló wà ń gbà yẹn tí mo fún lọ́wọ́ jẹ́ o tẹ̀mí mo fún lọ́wọ́ o ok. ẹ ẹ lò lè máa ń fún lọ́wọ́ oúnjẹ ẹ lò lè máa ń fún lọ́wọ́ oúnjẹ. tó bá béèrè owó èmi ọmọ tó lè ní ah, àfà kò lọ́wọ́ mo lè fún ten thousand mo lè fún twenty thousand mo lè fún fifteen thousand. ó ní ó ní ẹ̀ẹ́dá fóun twenty thousand rí ẹ̀ẹ́dá fóun thirty thousand rí. báwo ni màá ṣe fún thirty thousand ṣé mo ya wèrè ni ṣé mo fọmọ mi thirty thousand rí ni ọmọ mi náà fọ mi mi ì tí fọmọ mi twenty thousand gbà pé mo fún rí kí ni wọ́n fún fún. ok no ṣé ẹ máa ń fún twenty ẹ ti fún twenty thousand rí. a ti bá wo bẹ́ẹ̀ ni àbí jù bẹ́ẹ̀ lọ tó bá nù fẹ́ àwọn fẹ́ ṣe kinní kan mo lè mi máa fún lọ́wọ́ tó bá béèrè ó máa ń bèrè owó mi gbàtọ́ wọn pé àmọ́ mi òun kìíní kan but máa ń ní receipt ẹ̀ lọ́wọ́ mo lè wá gbogbo receipt tí owó tí mo ti fún mo lè wá gbẹ jáde confam mo lè kó gbogbo receipt owó tí mo ti fún rí mo lè wá jáde tó bá possible fún mi màá ní time màá di forty time màá kó jáde ṣé bí mo lè wá àwọn fọ́ọ̀sì yẹn jáde mo lè wá gbogbo receipt tí mo ti fún lọ́wọ́ àkọ́wọ́ gbẹ jáde ṣùgbọ́n mi ìwà lè rántí but mi ò kí mi ì lè sọ pé bóyá mo rán yára pé gba owó kò fẹ́ yàn òun gangan ni mo fún lówó gbà ìwọ ni mo fún tó bá fẹ́ fún yàn lówó màá ní kó nítorí kó gbà káàntì onítọ̀hún wá kí n fún onítọ̀hún ni gbà káàntì onítọ̀hún wá kí n fún tó bá fún òun lówó màá fún lówó ṣùgbọ́n mo ní kò tó bẹ́ẹ̀ láti dìná ìpè mi ò fóun lówó oúnjẹ tí ọmọ mi ẹ̀ ń kọ́ ṣé ẹ máa ń fún ọmọ mi ẹ̀ ní owó. owó kí ni ṣé mo ọmọ ń owó lọ́wọ́ mi tó bẹ́ẹ̀ ah wọn lọ sáré nídìí kinní kan ọfẹ ṣe kinní kan yàyà máa ń pè mí mo dẹ̀ máa ń fún wọn ṣùgbọ́n mi ò ń ṣe ọmọ wọn débi pé ṣé ṣé Yaya, ń pawó fún mi ni tí màá máa fún wọn lówó ṣé ó ń ṣiṣẹ́ fún mi ni ṣé bó ń ṣiṣẹ́ ọlọ́run ni wọ́n àti ọmọ fún wọn lówó mo jẹ́ bí wọn ni ọmọ sọ mi di ṣọ́kọ́ sọ mi di atm ni àbí mo tán lówó kò kí fún mi lówó kò fún mi fifty thousand ṣé ó ń ṣiṣẹ́ fún mi ni ẹ gbà mí gbogbo ọmọ nàìjíríà gbogbo ẹ̀yin abiyamọ ayé wèrè ẹ̀yin náà ronú sí wọ́n ṣépè fún yín ni ẹ kì í ronú nínú ẹgbẹ́ ìwẹ̀ àjọ yín sẹ́yìn ẹ̀jẹ̀ ẹ̀yìn ẹ̀jẹ̀ òfin ronú ni. ẹ má bọ̀ wọn abiyamọ o. abiyamọ ayé onítẹ́lẹ̀tì abiyamọ onídàgbogbo ẹ̀yìn ẹ̀jẹ̀ ẹ̀ ní kí ló. àná ẹ má bu wọn ẹ ti mi ò ṣépè wọ́n ń bọ̀ wá bá mi lórí sẹ́fì òṣò ẹ̀yìn abiyamọ wọ́n ń bọ̀ wá bá yín ẹ ti rògbò lọ́wọ́ mi mo ti bọ̀ bá inú mi máa dùn pé ẹ má ẹ ní sọ̀rọ̀ ẹ má jà divert ọ̀rọ̀ traveling là ń sọ ń sìn ọ̀rọ̀ UK. ngbà tó wá tí mo wá ní mo fẹ́ kúrò nàìjíríà pé yáyá èmi fẹ́ kúrò nàìjíríà o kòrónà kò jẹ́ kí ó lè lọ sí skul ẹ̀ lè kéwú kòrónà ò jẹ́ kó lè lọ sí ilé kéwú ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní ìgbà tí fẹ́ kúrò yẹn ó ti ó ti tẹ́tí ara ẹ̀ tóun ló ń tẹ́tí ara ẹ̀ pé wọ́n ń wá wọn ṣe kíní kan tó tó tó fi ń dẹ́rù bèmí tó ń dẹ́rù bá gbogbo ayé lèmi wá sọ pé òkè o ibi tí mo wà yìí ìwọ wà ń bẹ̀ jíjẹ mímu ṣàpè àsẹ́ndì owó sí ẹ bá owó sọ fún mi màmá sẹ́ndì owó kò wá ń ṣèmí nìkan ni mò ń fún lówó mo láwọn èèyàn rẹpẹtẹ lórí sẹ́fì ọ̀sùn tó ń fún ọmọ yìí lówó kò ní dá fún nírọ́ tó máa fún lówó every month tó ń fún lówó mo náwọn ẹlẹ́rìí tó máa ń fún ọmọ yìí ní owó tó máa ń sẹ́ndì owó sí tí ò dẹ̀ tó bẹ̀ láti deny receipt tí wọ́n wà nílẹ̀ tó máa tó máa tó máa kó jáde tẹ́ pé ah, ẹ òun nídìí owó báyìí á fún. hello sir. hello. mò ń gbọ́ yẹ ẹ máa sọ̀rọ̀ lọ. Eh, tó máa ọ máa sẹ́ndì owó sí pé à mútu mi o ẹ máa bẹ́ẹ̀ báyọ̀ sọ̀rọ̀ o ok. mo mútu yín ẹ ṣì wà on. ok ẹ máa kẹ mọ ń gbọ́ yín mọ ń gbọ́ yín hẹ ẹ má tọ́ba nídìí owó ẹ má jẹ confuse àwọn èèyàn máa ń fún lówó lórí sẹ́fì ọ̀ṣọ́ náà tí mi ò lè kàyàn kọyàn méjì mẹ́ta mẹ́rin tọ́pọ̀ kan fún lówó tí mi ò ní dárúkọ púpọ̀ nu wọn ok ìyẹn bẹ́ẹ̀ ní ìgbà tó wá di pé mo fẹ́ lọ wọn wà á níbàyí èmi ń travel fọkàn balẹ̀ àṣẹ travel fún ẹ mo wá gbéra èmi dé lóyìnbó mo wá ní kó lọ prọ́sẹ̀sì físà ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ prọ́sẹ̀sì físà ẹ̀ ẹ wo òpònú tó parọ́ yẹn o tó sọ wípé òun o òun lòun pé ẹ́mbásì kó má fún ní físà ìgbà wo ni yáyá ṣe fídíò tó búyàwó ẹ̀ ṣèbẹ́ni ọjọ́ mẹ́ta yìí ni àyè bẹ́ẹ̀ kọ́ ni sà. bẹ́ẹ̀ ni. àbẹ́ni ọjọ́ mẹ́ta yìí kọ́ ni ṣé ti pósù méjì. ẹ bẹ́ẹ̀ mọ̀ ń gbọ́ yẹn ẹ máa sọ̀rọ̀ lọ. ẹnu jẹ́ mẹ́ta ni o ni yáyá ẹ̀ṣẹ̀ bú o wọ́n lè ti rìfíùsì yáyá láti january. wọ́n rìfíùsì ẹ̀ ń bọ̀. uk uk. ok kẹ́ẹ̀ tí ó kọ̀ntínú. mo fẹ́ mo fẹ́ jẹ́ mo fẹ́ establish kankan bẹ̀rẹ̀ plan p mi fẹ́ kí bẹ̀rẹ̀ ta dànù ẹjọ́ ẹjọ́ nítorí ọlọ́run bàbá ọkọ àwọn àwọn àwọn abiyamọ ayé. ẹ kọ̀ntínú. ok wọ́n ti refuse gbogbo ìtòhún náà kọ kiri yẹn onírọ́ ẹ̀ǹtẹ̀bámọ̀ as a pathological liar bí a pathological ni liar bó ṣe máa ń ṣe nìyẹn wọ́n ti refuse ọmọ yẹn o but yáyá ló lọ sọ̀rọ̀ fáwọn abiyamọ. wọ́n refuse ẹ̀ ní UK embassy. yes. kí ni wọ́n sọ. So? ohun tó wà níbẹ̀ ẹ máa gbà sọ pé ọ̀kọ́lọ́mọ sọ pé àwọn làwọn rìpọ́ọ̀tì yáyá ní ẹ́mbẹ́sì. kò ní da fónírọ́ kó gbẹnu ẹ̀ sọ́hùn ó parọ́ kú máa gba kíní yẹn mo dẹ̀ máa pọ́ọ̀fì ẹ̀ jáde gbogbo ayé máa rí mo ti pe mo ti pe ẹni tó ṣe físà mo ti pe jáde kò ní da fónírọ́ nítorí kọ́ bẹ̀rẹ̀ pé tó bá lọ lóyìnbó kò ní padà ká púùfù pé ó máa padà wá sí nàìjíríà ntọ́ máa send ntọ́ máa fún gbogbo èèyàn ni ẹ̀ tó ṣe físà mọ̀ ń pè ẹ̀ tó ṣe físà aláàjì káyọ̀dé ẹ̀rọ ọdún pmp mo fẹ́ bèrè bèrè ni ẹ bá mi send kiri púrúfù físà tó refusal letter ọmọ yìí mo nídìí ẹ lórí program báyìí. ẹ ẹ wo whatsapp yìí mo ti send ẹ sí ti pẹ́ àfa. ẹ bá mi send ẹ sórí eléyìí orí eléyìí tí mo wà báyìí mo ti nídìí ẹ. ok. mo nídìí ẹ báyìí kí ló kọ sínú ẹ̀ tó fi refuse ẹ ọkọ síbẹ̀ pé student ni àwọn àwọn ọ̀dọ́ ìṣúọ́ pé ẹ tó bá lọ máa padà. ṣòtọ́ ẹ wọ ọ ó dàbọ̀ ẹ ṣẹba ṣe é lọ sórí ilé bàbá rẹ mo ní ìdí ẹ. onírọ́wọ́ ń parọ́ pé òun àwọn ìwọ ìtò tó wà dàbà pé ẹ bẹ̀yìn sàn kó lọ jókòó onírọ́ onírọ́ àwọn ti kọ́ kí ní kọ́ fáwọn fìjìláńtẹ́ gbogbo àwọn scout àwọn manowar even nígbà tí àwọn ti kọ́wọ́dà fún last ó yà wèrè ni àwa jábí. nígbà tí nígbà tí wọ́n refuse ẹ̀ sà. yes sir. ṣé ń gbọ́ mi. yes sir. kí ló dé wọ́n ní ẹ wá bò mọ́ ibì kan kí ni ìgbésẹ̀ tẹ tún gbé ṣé àpíìlì ni àbí kí lẹ tún ṣe lórí ọ̀rọ̀ ẹ̀. ṣé lórí ọ̀rọ̀ yáyá. bẹ́ẹ̀ni. ìdí tí mi ò fi àpíìlì ni pé mò ń wò pé threatening tó ń ṣẹlẹ̀ tọ́mọ yìí tún gbé nǹkan mi wọ́n fẹ́ mú òun gbẹ́rù every time wọ́n tún ti ń wáyé yàwó ẹgbà ní o á mọ̀ ọmọ pa fóònù sílẹ̀ á pa fóònù ẹ̀ òun ló ṣe o á wá lọ post sórí guide your way tó bá ti post síbẹ̀ á wá pa fóònù tó bá ti wá pa fóònù ṣé ó ń yẹ yín kan tí mo sọ tó bá ti wá pa fóònù ẹ mọ̀ pé ti kó padà sí gbogbo wa ní ẹ̀mí ẹ mọ̀ pé ti kó padà sí wa lẹ́mìí nìyẹn okay orí ìpayà tó kó sí wa lẹ́mìí ẹni gbogbo wa máa ṣe kí ni o la máa wà àwọn máa wá káàkiri mo àwọn yẹn wá pa àfa àbótí ẹ̀jẹ̀ Tógò kí gbọ́mọ ikú Nàìjíríà kí ni kan mo ah, mi ì lè ṣe Tógò fún mi ì lè ṣe Tógò fún mo ní connection láwọn ìlú mi káàkiri wallahi wallahi summa billahi kò ní da fónírọ́ èèyàn mi kan tó súnmọ́ mi pẹ́tipẹ́ti mi ní dárúkọ ó kó Nàìjíríà kò tí ì pé oṣù méjì mo ti ṣètò bó ṣe máa kó nàìjíríà tó máa dé lóyìnbó adẹ́gbàwé wàláì ayé onírò ní da kò tí poṣù méjì o ó ti gbàwé lánàá mínísọ̀rù náà mílẹ̀ ní já ẹ sí wàhálà tí ẹnìyẹn kò máa larí ẹ mọ́lẹ̀ kò kèmí ń bẹ̀ mínísọ̀ wàhálà tí ẹnìyẹn mo ti ṣètò olùkọ́ fún wọn tó ń lọ bọ̀tìgbà tó kó sọ́wọ́ àwọn abiyamọ ayé wọ́n wá tọwọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n tọ́ ọ̀pọ̀lọpọ̀lọ wọ́n manipulate ẹ̀ àwọn ẹni tí wọ́n fẹ́ lọ àwọn ẹni tó fẹ́ lọ sọ̀mìtì àwọn méjì ni wọ́n lọ sẹ́ńbàsì lẹ́ni o àwọn abiyamọ ayé ní kò wọ́n máa lọ o àwọn abiyamọ ayé wọ́n ní kò máa lọ o mo dẹ̀ ń gbọ́ tó sọnù fídíò pé kó mú passport ẹ̀ wá ẹ ẹ bá gbé passport ẹ̀ ẹ gbé passport kó bá mú passport ẹ̀ ṣòwò bàbá ńlá kù bàbá ẹ̀yìn abiyamọ ayé mo fi ṣe ẹ lọ ṣe pápá ní funfun ẹ tẹ́ ẹ bá tọ́ mọ́ táàbà tó bàbá ọmọ ṣe ẹ ẹ pàrọkàrà ẹ̀yin náà fọwọ́ ìdílé ṣe kálífù. àbá saheed ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé illegal ni bí passport ẹ̀ ṣe wà lọ́wọ́ yín. lọ́wọ́ tèmi màá dì sọ yẹ bismillah. ẹni sọ̀rọ̀ illegal ni tí passport ẹ̀ bá wà lọ́wọ́ yín. tí wọ́n bá kẹ́ passport ẹ̀ mọ́ yín lọ́wọ́. wọ́n lè wọ́n lè imprison yín fún ok. ǹjẹ́ ṣe ṣetán ṣe ṣetán láti fún passport ẹ̀. mi ní fún tí o bá fún mi lówó tí mo fi ṣe àtọwó tí mo ti ná iye tí bá dẹ̀ kúrò nínú charge. no ẹ lò lẹ́tì náà ṣe fẹ́ charge ju iye tẹ́ ẹ lọ́lọ́ ni. irọ́ o fún irọ́ tó pamọ́ mi torí kò tẹ́ mi lọ́rùn ẹ mọ̀ bóyá bí mo ṣe ní kó mú pálí ẹ̀ yóò tẹ́ mi ò fẹ́ já yín nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ mọ̀ bóyá mo ti ní kó lọ lẹ̀kan bóyá ti lẹ̀kan mọ́ fún ẹ̀yin ò mọ̀ pmp mi fẹ́ sọ ìgbín ò gbọ́dọ̀ jáde tán nú ìkarahun tó bá fọwọ́ tán lórí aṣáwọlé ìyókù kù nú. ṣé ọwọ́ yín ni passport yẹn wà báyìí. ó ti wà nú ẹ́mbáàsì. ó ti wà nú ẹ́mbáàsì. confam. ok ah, ah, màá fẹ́ kẹ́ hold on one sec uh, mo fẹ́ play party kan mọ́mí nǹkan tí mo dẹ̀ ń ṣe ẹ mọ́mí mi ò ṣe fẹ́ bọ́lí láti compensate mi wàláyé àti kódà tí yẹn bá compensate tí yẹn bá compensate mi gan tí yẹn bá tèmi dá ah, nǹkan tí mo ṣe yẹn ó dá wọn láìkí ẹ mọ́mí inú máa ń bí mi ni wàláyé tí yẹn bá pè mí pé àwọn ah, ẹ̀kọ́ tí nǹkan tí mo ṣe yẹn á ah, tí yẹn compensate mi mọ́mí wàláyé inú máa ń bí mi ni inú máa ń bí mi mi ò fẹ́ mo fẹ́ ẹnìbọdọ mi ò fẹ́ kẹgbọdọ tẹ kọmpẹsẹtì mi lórí ẹni tí alikiyama gbogbo ni koko ìyá yìí ìgbà díẹ̀ gbogbo wa kù gbàdúgbà torí pé kọ́ má ṣe pé fún mi tí mo wá ń bẹ̀rù àwọn aláwo tí mo wá tọ́jú wọn tí mo wá fò dúdú wọn. ó ti sọ̀rọ̀ báwọn àbí àmọ́ lọ́wọ́. ọlọ́run á bí mi náà ọlọ́run á bí mi àti ah, mo lè lẹ́nu láti sọ ah, ọlọ́run á bí mi ní gbọdọ̀ tó mi ò ní búrò wọn ni mi ò ní búrò wọn ni káàdì tí ìbò mo ti sọ lẹ́kọ̀ọ́ yẹn pé tẹ bá rí mi tí mo ṣe fídíò tó jẹ́ new video ni o ṣe mọ̀ pé àwọn ìlú ìmọ̀ ló ń gé fídíò mi old video tí mo ti ṣe àwọn ìlú ìmọ̀ ló ń gé ọba ló ń play ẹ̀ new video tẹ bá kọ́ fún àpò yes new video tí mo wá ṣépè fún yànjú gbogbo. mo máa yí kílẹ̀ yìí ṣe máa padà sẹ́yìn mo rò pé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yáyá ni nígbà tí ó ń bá ìkànnù abiyamọ ayé sọ̀rọ̀ ẹ jẹ́ àjọgbọ́n láti ìbẹ̀rẹ̀. nǹkan tí mo lè ṣe ẹ mọ́mí mi ò sí fẹ́ ìbòlì láti compensate mi wọ́n máa yà á yẹn kódà tí ẹ bá ń compensate tí ẹ bá ń compensate mi gan tí ẹ bá ń bèrè bí àgọ́ tí mo ń ṣe yẹn ó dá wọn láìkí ẹ̀ mọ́mí inú máa ń bí mi ni wàhálà kí wọ́n bá pè mí pé ẹ̀kọ́ ah, tí nǹkan tí mo ṣe yẹn ah nǹkan tí mo ṣe yẹn nínú àwọn professors mi wọ́n mi pa láì inú máa ń bí mi ni inú máa ń bí mi mi ò fẹ́ mo jẹ́ ẹ̀gbọ́dọ̀ mi ò fẹ́ kẹ́gbọ́dọ̀ ẹ̀kọ́ professors mi ló yẹ ní tí alikiyama gbogbo ni koko ìyá yìí dàdí ẹ gbogbo àwọn akọ gbàdúgbà torí pé kó má ṣe pè fún mi tí mo wá ń bẹ̀rù àwọn aláwo tí mo wá torí wọn tí mo wá fò dúdú wọn ah mọ́mí ọlọ́run á bí mi náà ọlọ́run á bí mi àti ah, mo lè lẹ́nu láti sọ ah, ọlọ́run á bí mi ní gbọdọ̀ fẹ́ yóò eh, ní búyàn wọn ni yóò ní búyàn wọn ni káàdì tí ṣùgbọ́n mo ti sọ lẹ́kọ̀ọ́ yìí pé tẹ bá rí mi tí mo ṣe fídíò tó jẹ́ nínú fídíò ní o ṣe mọ̀ pé àwọn ìlú mi máa lọ ń bí fídíò mi ó fídíò tí mo ti ṣe àwọn ìlú mi máa lọ ń bí tọ́ bá lọ ń bí ẹ̀ you will do tẹ bá kọ fún àgbẹ yes you will do tí mo wá ń ṣépè fún yàn tí mo bù yàn lọ́nà ẹ wá sórí wàsáàpù mi kẹgbẹ́ mi ṣépè wàláì kúrò àti ẹ̀bà ṣe gan-an àtọ́gbẹ́ ìjàmbá ọlọ́run ẹ wá sórí ìdí síbẹ̀ mo sọ fún yín bẹ́ẹ̀ ẹ wá sórí wàsáàpù mi kẹ ṣépè fún mi gbajúgbajú ti kú yàn olódó olódó gbọdọ̀ àgbọdọ̀ fa odò sábẹ́ àwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tí a gbọ́ yìí òun ni nígbà lára àwọn abiyamọ ayé ni wọ́n ń bá sọ̀rọ̀ ń bì. Hmm. àfa àyáyá dẹ̀ ó stéètì ẹ̀ clear pé òdodo lòún gbé dání. ṣé bàjẹ́ kò ní bàjẹ́ fún yín. ẹ jẹ́ àtúgbọ́ ní ẹ̀ǹkan sí ẹ jẹ́ àgbọ́lẹ̀ ẹ̀ǹkan sí. mọ́mí nǹkan tí mo dẹ̀ ń ṣe yìí ẹ wọn mi ò ṣe fẹ́ níbọ̀dì láti compensate mi wàláì àdùn kódà tí a bá compensate tí a bá compensate mi gan tí a bá tẹ̀lé bí àgọ́ tí mo ṣe yẹn ó dá àwọn láìkí ẹ̀ wọn inú máa ń bí mi ní wàláì tí a bá tẹ̀lé pé ara ah, ẹ̀kọ́ tí nǹkan tí mo ṣe yẹn á nǹkan tí a bá compensate mi wọn mi wàláì inú máa ń bí mi ní inú máa ń bí mi mi ò fẹ́ mo ṣe ẹ̀ńbọ̀dì mi ò fẹ́ kẹ́ńbọ̀dì ẹ̀ compensate mi lórí ẹni tí alikiyama gbogbo ni kókó ìyá yìí ìdajì ẹ gbogbo àwọn kù gbàdúgbà torí pé kó má ṣe pè fún mi tí mo máa ń bẹ̀rù àwọn aláwo tí mo máa ń torí wọn tí mo máa ń kó dúdú mọ́ à mọ́mì ọlọ́run á bí mi nà ọ́n ọlọ́run á bí mi ẹ̀ àti mo lè lẹ́nu láti sọ ọlọ́run á bí mi ní gbọdọ̀ tó ẹ̀ yóò ní búyàn wọn ni yóò ní búyàn wọn ni káàdì tí ṣùgbọ́n mo ti sọ lẹ́kọ̀ọ́ yẹn pé tẹ bá rí mi tí mo ṣe fídíò tó jẹ́ new video ni o ṣe mọ̀ pé àwọn ìlú ìmọ̀ ló ń bí fídíò mi old video tí mo ti ṣe àwọn ìlú ìmọ̀ ló ń bí ọba ló ń bí ẹ̀ new video tẹ bá kọ́ fún àpẹ yes new video tí mo wá ń ṣépè fún yàn tí mo bu yàn mọ́nà ẹ wá sórí wàsáàpù mi kẹ̀tẹ́ mi ṣépè wàláì wúrà tẹ̀ ṣe gan-an àtọ́pẹ́ ìjàmbá ọlọ́run ẹ wá sórí èjì síbẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ẹ wá sọ pàṣẹ fún mi kẹ ṣe pé fún mi. ṣùgbọ́n tí màá ti kúnyàn òdodo òdodo gbọdọ̀ a gbọdọ̀ fa òdodo sábẹ́ àwọn ọ̀sán. ẹ jẹ́ àgbọ̀ yìí tó tẹ̀lé afa saheed ẹ̀yẹ dúró ẹ ṣì wà láì. ṣe náà wọn ò fi yìn wọn fi ń bú ẹ náà ni èwo ló kàn ẹ́ pẹ̀lú àwọn obìnrin yìí a ní kó fa àwọn obìnrin yìí sílẹ̀ tí wọ́n sílẹ̀ kò sí ètò kàn ẹ́ pẹ̀lú tiwọn gbogbo ètò ìṣẹ̀lẹ̀ wọn ò fi yẹ àti pé o sọ pé o já iṣẹ́ àwọn àáfà ẹ̀yà àáfà ẹlòmíràn sọ pé aṣẹ́ gbogbo àáfà ni àáfà ẹlẹ́bọ ọ̀n gbowó lọ́wọ́ wọn ṣe fi wọ́n lẹ̀ fún this one leave them alone obìnrin tó lọ sọ́dọ̀ àáfà ọmọ àgbọ̀wọ́ ẹ̀ tó ti sọ ẹ̀kọ́ gbọ́ sóòlù ṣe kọ́ máa jáde ni wẹ́ẹ́ o lè ṣe kó jáde síta pé ẹ kó sọ̀rọ̀ ní jọ̀mọ̀ṣà ó di fara ẹ̀ balẹ̀ kí ló dé báyìí gbogbo èèyàn sọ fara ẹ̀ balẹ̀ lórí ìṣe ìgbà tó bá ṣe kò bá ṣe ló bá mú fóònù tó máa pàdánù wọn a rò wípé àwọn tó ń ṣe kí ló ṣe kò sọ àwọn tó ń wo fóònù ní èpè ló ń fèsì èpè fún àmọ́ aṣẹ́pẹ̀ sí àwọn tó ń gbọ́ tó ń sọ wọn á gbé fóònù sí àwọn àgbọ̀ǹkan tó ń sọ this is very bad fún ẹ fi wọ́n sílẹ̀ fáwọn obìnrin sílẹ̀ má sọ pé ò ń ṣe fún wọn má sọ pé ò ń fún wọn tó bá ń wo èèyàn kò gbọ́ tó bá ń wọ̀ kọ́ má gbọ́ kọ́ lọ sílé dókítà gbogbo àwọn tó ń gbé sẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ wọ́n ti di ẹni mi wọ́n wá ní òun gbé fọ́tò wọn sí ẹ̀gbẹ́ kí ló kọ́ ẹ̀pẹ́ o àwọn kan ló ń gbé fọ́tò yẹn tó ń gbé sí ẹ̀gbẹ́ ẹ̀ mo ṣe ìyàwó àwọn tó ń hẹ̀tẹ̀ náà ọlọ́run abáyé ètò wọn wọ́n ti wọnú ọ̀kan rẹ̀ fúnra rẹ̀ ní rest of mind fúnra rẹ̀ ní rest of mind jajajaja christian kò fi kíní kan ránṣẹ́ sí mi kí ló mọ̀ ẹ́ ní kò mú lọ sí pásọ̀ ẹ̀ tábàárí christian tó fi nǹkan ránṣẹ́ sí ẹ̀ ní kò mú lọ sí pásọ̀ ẹ̀ náà wọ́n máa tún jẹ́ káwọn christian ní ìsìnkú tó máa dìtẹ̀ pẹ̀lú ẹ̀ kí ló ń sọ̀rọ̀ tó yọ̀ ẹ ṣọ́ra o ó dẹ̀ wá nàìjíríà yìí take time o eléyìí sọ tọ̀hún sọ eléyìí sọ tọ̀hún sọ àdúrà ló máa mọ ẹ gbòòdùmọ́ ẹ o ṣọ́ra ẹ o wọ́n tó bá ṣọ́ra ẹ ìyọ̀ náà bá ṣọ́ ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ sísọ ẹnu ọ̀rọ̀ ẹ̀rọ ẹnu ẹ lọ́wọ́ fídíò tó ṣe yìí nísìn lọ àwọn ìṣẹ̀lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ lọ gbogbo nǹkan tó sọ. náà kó bá mi ṣàánú ẹ o ẹlòmíì sọ pé wọ́n tẹ̀ wá bá wọn ká ìyá ẹ̀mọ́ ní bàbá ẹ̀mọ́ ní ó tẹ̀ ó tẹ̀ sí lọ́sibọ́. eléyìí ò sí lára fídíò àbíramọ ayé. èèyàn kan ló jù sí mi ní gbẹ̀ngà táwọn bá yàyà sọ̀rọ̀ màmá yìí ò sí lára abiyamọ ayé bàbá dé abiyamọ ayé yìí náà mọ kò kò pé ọlọ́run má wọ̀ lára ilé gbogbo àgbàlá ayé òun ló ń tó gbọ́ ọ̀kan tó ń sọ àwọn sẹ̀lẹ̀ ń sìn wá gbọ́ ilé yìí sẹ́yìn inú wa dùn òun sẹ̀lẹ̀ ń ṣe báyìí wọ́n ṣe kínní kan báyìí inú wọn máa dùn ni inú wọn lè máa dùn rà ẹtú ètò jáde bí àná ló jáde àbí jẹta díẹ̀ kan tó ń gbọ́ pé torí àwọn ọmọ ẹ̀ láì ṣe tiẹ̀ orí àwọn ọmọ ẹ̀kẹ́ ni ìpìlẹ̀ máa jáde iṣẹ́ wọn ni ìpìlẹ̀ máa jáde lórí. àwọn èèyàn bẹ̀rẹ̀ bí màmá ìfẹ́ ń bá yàyà sọ̀rọ̀ ǹjẹ́ èyí ti pè rí one on one bẹ́ẹ̀ pé jókòó pé bẹ́ẹ̀ ni. èmi ò sí nàìjíríà but mo máa ń pè lórí fóònù. ẹ ti pè é one on one pé ok mo máa ń rí gbà mí tẹ́ máa ní yàyà yàyà lọ kobo ọ́ àwọn wo ni kó lọ kobo. kò ń ṣe àwọn máàmù lọ́rin o kò kí ń ṣe ọba lọ́rin o àwọn àfáà bíi oníjàlábí tó dúró àwọn wèrè tó mú yẹn ni mò ń sọ o. ẹ ǹjẹ́ yìí wò ẹ̀yin ò wò pé ó kéré sí iṣẹ́ tí ó ṣe yẹn. láti ó pé ó kéré. ẹ ẹ̀yin ò wò bẹ́ẹ̀. láti jíṣẹ́ ọlọ́run. iṣẹ́ tó ń ṣe yẹn tó ń kó bò wọ́n. èmi ò rí pé kéré àkọ́kọ́ ń bẹ̀. ẹ má jẹ́ kí n lo wọ́ọ̀dù ẹ má jẹ́ kí n lo wọ́ọ̀dù torí pé bó ṣe wà yẹn òun gangan gangan lọ́wọ́ ara ẹ̀ ó ti ń sọ ọ̀rọ̀ ń ta kó tó di pé pàdé mi ó ti wà ń ta tó ti ń ṣe wáàsí tó ti ń sọ̀rọ̀ tó ti ń bú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé pàdé èmi kó tó di pé pàdé papọ̀ tó ti ń sọ̀rọ̀ òkè ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ ọ̀rọ̀ pé káwọn èèyàn máa ṣoògùn lọ kò sábúrú ń bẹ̀ ń tó ń píríṣì dájọ́ lẹ́nu yẹn pé kọ́ bá dáwọ́ lóhùn torí pé bàbá tó bí òun iṣẹ́ tó ń ṣe nìyẹn bàbá ẹ̀ yẹn iṣẹ́ tó ń ṣe gangan iṣẹ́ jogun iṣẹ́ babaláwo àfáàyàn ni bàbá ẹ̀ ń ṣe òkè bàbá ẹ̀ tó wá ṣe babaláwo àfáàyàn lòun wá ń sọpọ́tì bàbá ẹ̀ pa ah, ṣùgbọ́n ìjọba máa disturb iṣẹ́ bàbá òun tó fi tóun dàgbà láyéláyé òun ò nígbà o èyàn lè disturb iṣẹ́ bàbá òun o òkè ó ní òun yípadà ojú òun ti la o. Okay òun dẹ̀ máa sọ gbogbo aburú tó wà nù iṣẹ́ tó ń ṣe tí bàbá òun náà ń ṣe òun á jẹ́ gbogbo ayé náà. nígbà yẹn náà ní ojú òun ti là nígbà yẹn ni. bẹ́ẹ̀ni. nígbà tó máa kúrò ní ọ̀dọ̀ ẹ̀yin náà tó máa ń jẹ́ ẹ̀kẹ́ lọ́dọ̀ ẹ̀yin náà ojú ẹ̀ là náà ni. bẹ́ẹ̀ni tó tún wí nìyẹn o. Ah. ok ẹ jẹ́ àtúgbọ́ ọ́díò mi. ok. assalamu alaykum wa rahmatullahi wa barakatuh ìyá wa ẹ rà mà hmm, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ tẹ́ sọ ẹni tó bá jẹ́ abiyamọ dáadáa tó jẹ́ abiyamọ rí ó gbọ́dọ̀ tara bẹ́ẹ̀ ni ọlá ìyá dáadáa ìyá rere ìyá dùnú ìyá àlùbáríkà ìyá tó ń rori sọmọlọmọ yàtọ̀ sọmọ tiẹ̀ ìyá tó fẹ́ kọ́mọlọmọ sóríire òun ló fà tẹ́ fi ń tara bẹ́ẹ̀ torí tí ẹ bá tí ẹ bá kí n ṣe tẹ́ ẹ bá ń ṣàbí ọmọ dáadáa ní ẹ̀rí ṣe bẹ́ẹ̀ so eléyìí tẹ̀sẹ̀ ṣe yìí gan ó qualify yín pé yes ìyá rere ní àbíamọ dáadáa ní ẹni tó ń ẹni tó ń wá ire fọ́mọ lọ́mọ yàtọ̀ fọ́mọ tó bì ó dẹ̀ mọ̀ pé ọlọ́run á mi ṣe dáadáa fún bẹ́ẹ̀ ṣe ń wá dáadáa fọ́mọ lọ́mọ ọlọ́run á mi sọ yín lẹ́sàn rí nípa ọmọ tí kò ní rí ìnira wọn ní mọ́ nira wọn ní rí ìdààmú lágbára ọlọ́run gbogbo àdánwò kí ló tóbi jù ọlọ́run ní fi kàn yín látara àwọn ọmọ yín ìyàwó nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí pé àkọ́kọ́ náà ìgbà tẹ́yìn náà sọ̀rọ̀ ẹni mo sọ pé kò sí oògùn báírò kíní kan àbí mọ́mì nǹkan tó ṣẹlẹ̀ ni pé àkọ́kọ́ náà mi ò mi ò búyàn mọ́mì tí mi ò bá ti búyàn kò sí pọ́blẹ́mù ìgbà tí mi ṣe torí èèyàn torí ọlọ́run ṣe ṣe wọ́n nìyẹn torí ọlọ́run ni wọ́n mi nígbà tá a bá wa tákù tá a bá tákù àwọn aláwo tá a lọ fẹ́ tákù wọ́n mi nígbà tá a bá tákù àwọn tó ń ṣe bo àwọn tó jẹ́ aláwo tí wọ́n kílèmù pé oògùn ń wà tá a bá tákù wọn ta ni a sọ fẹ́ tákù ẹ̀ mọ́nù so mọ́mì torí ọlọ́run lèmi ṣe ń ṣe èmi ò ṣe ń torí èèyàn èmi ò máa bẹ̀rù anybody mọ́mì ah, ọlọ́run ló wà pẹ̀lú mi bí mo ṣe ń jẹ bí mo ṣe ń mu ọlọ́run ló mọ̀ kódà tó fi mọ́ subscribe tí mo subscribe lórí fóònù ọlọ́run ló yí ọlọ́run ló mọ̀ ah, <laughs> mọ́mì ṣẹ́rí tí mo bá ṣe program tí mo ti búyàn mọ́mì tí mo bá ṣe program tí mo búyàn fún bíyàn pé kò ní ta fún orí ẹ̀sìn burú mọ́ mi ẹ́ fún wa ń dárúkọ èèyàn mo ṣe fún kàmú wa ń dárúkọ èèyàn mo wá bu ẹnìyẹn mọ́ ẹ wọnú ẹ wọnú kínní mi bẹ̀rẹ̀ sí pè fún mi ẹ sí pèkìpé pèkìṣẹ́ fún mi ẹ ní ẹ bá rí mi láyé mọ́ pé bí a mo fẹ́ búyàn ṣùgbọ́n pé bí lámù ló wá sọ òdodo àmọ́ mi nǹkan tí ò sí káwọn kan máa sọ pé ó wà mọ́mí kò sí kò sí mo tó ní tó ní stọ́ọ̀pù mi bí yẹn mà kódà fásitì ayé ti tù fásitì ayé ti tù gbọ̀ngàn wọn ò lè mi láti láti máa sọ òdodo. subhanallah. ajá ẹ sọ́bẹ̀ yẹn sẹ́yìn díẹ̀. mo ṣe ń jẹ bí mo ṣe ń mu ọlọ́run ló mọ̀ fi mọ́ subscribe tí mo subscribe lórí fóònù mi ọlọ́run ló yí ọlọ́run ló mọ̀ ọ́ mọ́mí ṣẹ́yìn tí mo tí mo bá ṣe program tí mo ti búyàn ọ̀hún ẹ tí bá ṣe program tí mo búyàn tí mo búyàn pé kò ní ta fún ẹ orí ẹ̀ burú mọ́ mi ẹ tí wọ́n á dárúkọ èèyàn mo ṣe program wọ́n á dárúkọ èèyàn wọ́n á bu ẹnìyẹn ọ̀hún ẹ wọnú ẹ wọnú kínní mi kẹ ẹ ṣépè fún mi ẹ ṣépè fún bébè tẹ fún mi ẹ ní ẹ bá rí mi láyé mọ́ pé bí a mo fẹ́ búyàn ṣùgbọ́n pé bí lẹ́mọ̀ sọ òdodo. Ah, mọ́mí nǹkan tí ò sí káwọn kan máa sọ pé ó wà ah, mọ́mí kò sí kò sí mo tó ní tó ní mas mi bí yẹn mà kódà fásitì ayé títì fásitì ayé títì gbọ̀ngàn wọn ò lè stọ́ọ̀pù mi láti láti máa sọ òdodo ah, wọn lè stọ́ọ̀pù mi láti máa bú yàn mọ́ n lè bú tu fọ́kín bọ́dì mọ́ tu mo bá pariwo tí mo bá nígbà tu mo bá pariwo torí ọlọ́ torí torí torí ta ni mo ti fẹ́ máa pariwo fún ìgbà tí mo bá wúlò fún ọlọ́run ta ni mo ti fẹ́ wúlò fún mọ́mì ẹ mẹ́mi kúrò nìyẹn nígbà tí mi bá ti búyàn mi ò búyàn náà mọ́mì ọ̀rọ̀ mọ̀ sọ rúdú ọ̀hún tó jò ọ̀rọ̀ kan fún àwọn sọ kò bá jẹ́ nítorí wọ́n fẹ́ ṣe pé kò ṣe pé ṣe pé pé láti gbà ọlọ́sìn ṣe pé ṣe pé pé èpè tí bá wù èpè ìmọ̀ àwọn ọmọ mi ò wù èpè pé wọn ò lè mú mi láyé tí bá lẹ́wọ̀n létí mi ò lẹ́wọ̀n létí nìyẹn tí bá lẹ́wọ̀n létí mi ò lẹ́wọ̀n létí nìyẹn àwọn ànábì ọlọ́run lágbèsọ ti bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ ọlọ́run ọ̀sìn tó fi kú ìrọ̀ ọmọ mi lórí òdodo yìí ẹ̀rẹ̀ mọ́ mi tó bá kù díẹ̀ tó bá kù ìṣẹ́jú kan tí màá wá rò nínú ẹ̀mí mi pé mi ò ní sọ òdodo mọ́ mo bí ọlọ́run pé kọ́lọ́run pa mi lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́lọ́run ká mi kúrò lẹ̀ kọ́lọ́run pa mi tó bá kù díẹ̀ ibi torí pé bóyá wọn á bẹ̀rù yàn wọn pé wọn ni wọn sọ òdodo èyí tó ń jẹ́ òkú ọ̀rọ̀ ọ̀rìn kọ́wọ́ pa mi láàrin ìṣẹ́jú kan. Ah, ah, ibẹ̀ yẹn clear sáwọn èèyàn. ó ní òdodo iṣẹ́ òdodo lòún gbé lọ́wọ́ hmm. ó ní kódà àfáà Saheed Shittu kò lè stop wọn láti má sọ òdodo ṣùgbọ́n wọ́n lè stop wọn láti má bòyàn ok ẹ já lọ sí next audio. bí àpè kẹ́kẹ́ tó ń bá tó ń ẹ ló sà. ó bọ yín. according to tọmọ yẹn sọ́ńbẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn ń dúndò pé mo lè stop òun pé kó o má bùyàn ó ọ̀rọ̀ yẹn ó rùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé mo ti ń ba wí pé má bù wọn. Ah, kò rún bẹ́ẹ̀ àbí. wẹ́ẹ̀ èmi ò ní fẹ́ sọ pé ọ̀rọ̀ rùn ń bẹ̀ àbí kò rùn ń nǹkan tá a gbọ́ ká ṣe bá ṣe gbọ́. ok ó yá ẹni sùúrù o mistake point of correction kan o mo sọ pé ó dàbẹ ó dàbẹ ni mo mo sọ pé ó dàbẹ pé kóòtù lèmi àtọmọ yìí ti pàdé mo rántí èbúté mẹ́ta ni first ibi tó ti wá bá mi mo ṣe mistake ni inú mi dùn pé mi ti kú lórí program yìí èbúté mẹ́ta ni fọ́ọ̀sì bí mo ti kọ́kọ́ pàdé ẹ̀ ìkọ́nù àwọn bírọ́dà wa dáadáa tó wà lórí sẹ́fì ọ̀ṣun àwọn náà fún mi ní yẹn mi ò sọ mo ní lé lébùté mẹ́ta òun náà fún mi fúláàtì kí n máa wà bẹ́ẹ̀ lórí àwọn kan pariwo pé kò nílé mi ò ní mo ní mi ò ní mi ò mi ò ní mọ́tò nàìjíríà mi ò ní ń mi ò ní kọkọ ń èmi ò ṣe tó parọ́ mi ò ṣe bíi ti ntí bá ní mà ni mo ní ntí bá ní mo ntí bá ní mo ní ni ntí bá ní mi ò ní mi ò ní ibẹ̀ ló ti wá pàdé mi òun ló wá lọ sọ pé kíní kan pé kò ní lé nàìjíríà kíní kan but ibẹ̀ yẹn tó bá ibẹ̀ yẹn tí o tóun náà bá débẹ̀ wọ́n ṣe ṣe àfihàn ọba ni aṣọ báwọn tiẹ̀. ọ̀kẹ́ ẹ̀jẹ̀ àgbọ̀n another audio ń bì. ìyẹn kọ́. Yáàbí tó ń bẹ̀rẹ̀ Ẹ káàárọ̀ ẹ̀ ẹ́ ṣáàjì gbogbo lọ. Kẹ́wì. Níjọ́ ìpínlẹ̀ ti ń ṣe lọ́wọ́ jẹ́ kí pé bẹ́ẹ̀ ni kò sí wàhálà sá. Mọ̀lẹ́dá mọ̀lẹ́dá mi kí ni bẹ̀rẹ̀ sí ẹ̀dá kò fẹ́ ọlọ́run jẹba rẹ̀ yín wọ́n àmì o ẹ̀dá kò fẹ́ kẹ́ ẹ̀ ti di torí mo rí mo rí náà ó jọba ló jẹ ọkọ̀ fún mi kò yẹ kó rí báyìí. Àmì ìlú ẹ̀ máa tó ṣe ẹ̀fẹ́ dá. Àwọn ọmọ wa náà kò kò lọ́nà ọ̀rọ̀ yìí.

kò yẹ báyìí màmá wa. kò yẹ kó àwọn èèyàn ló yẹ kó rí ló lọ gbọ́ mo sọ pé kó má sí gúùpù tó lọ sí ibẹ̀ làwọn. ṣé ah, ah, ah, dúró láàárín yẹn màá wá lọ sí ọ̀dọ̀ àwọn màámi abiyamọ ayé hmm. kí ni àwọn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí kí ni wọ́n ní ṣe pẹ̀lú ẹ̀ nǹkan táwọn ń try láti ṣe ni pé à establish kí ni fact tó wà nínú ọ̀rọ̀ yìí. tó ẹ jẹ́ n sáré lọ sọ́dọ̀ àwọn màámi abiyamọ ayé. àwọn àjẹ́ èmi ò sọ pé àjẹ́ o ó ní màámi ọwọ́ ọwọ́ màámi abiyamọ ok. a ti ń sọ̀rọ̀ lọ màmí yàrá ni tí má fẹ́ rìkọ́dọ̀ wọn mo lè rìkọ́dọ̀ wọn ó yẹ jẹ́ àgbọ̀. ok ṣé gbọ́ yìí mọ́mì ni wọ́n wọ́n dún wọn ọkùnrin ni bẹ́ẹ̀ sà ẹ̀lọ́ ọ̀sẹ̀ lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni àwa là ń bá ń bẹ̀bẹ̀ káàkiri èmi ò mọ orí mi kì í sì lórí ju tí kì í ṣe sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọkọ̀ mọ̀ pé ọlọ́run lu àwa kan fún láti gbàtú sílẹ̀ lọ́wọ́ Saheed Shittu èmi ọmọ yẹn rí ju pé mo máa rí lórí Facebook mo dẹ̀ máa ń béèrè pé ṣé èèyàn kan ló bí ọmọ yìí ṣá ọkẹ́ àwọn ohun tó mọ̀ yìí máa ń sọ ó kọjá ọjọ́ orí ẹ̀ ọkẹ́ mo dẹ̀ wà fún ṣúrẹ́sì láti wà nínú gúrùpù yẹn sóun ló dá àbẹ́yìn náà ní kó create group. báwo ni àwa ti máa sọ fún kó create group. ẹ mo kàn ń ní ìṣẹ́mọ̀ téèyàn bá pè mí ẹ sà ẹ mo tún fẹ́ jẹ́ kẹ́ understand mi téèyàn bá pè mí mo máa ń béèrè ìbéèrè gan kí n lè understand nǹkan tó ṣẹlẹ̀. ẹ ti wá ń béèrè ìbéèrè yẹn tẹ bá fẹ́ béèrè ẹ jẹ́ kí n délẹ̀. tẹ bá ń pírítìn bẹ́ẹ̀ yẹn ẹ̀ ní ẹ̀ ní bọ́ọ̀kù tó yẹ ọmọ everybody ó wà náà facebook àwọn tó ń bẹ ọlọ́wọ́n ọmọ àwọn tó ń ṣe sóde àwọn èèyàn dẹ̀ ń wọnú group yẹn inú group yẹn èmi wà ń bẹ kò dẹ̀ sọ́ọ̀dì ẹ̀ dáadáa wọ́n máa ń bá sọ̀rọ̀ tó bá ń jáde tó lọ ń bọ́ àwọn èèyàn ìdí máa ń pè máa ń sọ fún pé òbí kan ló bí ẹ ìwọ ọmọdé yìí nínú ọjọ́ orí ẹ àwọn tó ń dírẹ́sì kí wọ́n máa àyáká àwọn èèyàn pé bàbá ńlá kú bàbá bàbá yà láyà yà yà yé wọ́n ní ìyá ẹ̀ kọ́ mo wá bẹ̀rẹ̀ sí ní kí ọwọ́ bọmọ yìí ní brain tó ti wà lórí ẹsẹ̀ tó báyìí mọ́ èyí tó ṣe gbẹ̀yìn tẹ́ fi gbọ́dọ̀ bí ọ̀pọ̀lọmọ ìbàdí mi bẹ̀rẹ̀ sí ní bàbá kọ́sẹ̀ yẹn ọkọ lọ́lọ́ máa ń lò fún yàn láti jèrè ọkùnrin yàn hmm. ẹ̀ kọ̀ mọ̀ pé kò parun lọ́mọ yẹn wà. Hmm èmi mo ní máa dùn àwọn àgbàlagbà èmi ò ní kó má ṣe program tó kókó máa bọ́ta kó jẹ́ pé gbogbo program yẹn àwọn àgbàlagbà ló máa máa bọ̀ kì í ṣe ọkọ tó dáa ó jẹ́ ó jẹ́ gbà ó jẹ́ tóun bá tó bọ́ta tóun bá gbàgbàlagbà òun gbà má kí n má bá wọn sọ̀rọ̀ kí n búlọ́ọ̀kù. mo rò pé ọ́díò tí a kọ́ gbọ́ lẹ́ǹkan. tí a ti sọ̀rọ̀. tí yáyá ti sọ̀rọ̀ màá màá sọ pé abiyamọ ayé yìí ni abiyamọ ayé yìí ni bẹ́ẹ̀ ni ló fún mi. Eh, ṣùgbọ́n ẹja máa gbọ́lọ̀ ẹ eh, ló fi sẹ́ǹdì ọdún ẹja gbọ́lọ̀. Ah, ó lè jáde lọ lóòótọ́ ẹjọ́ mi kò bá gbàlagbà ẹjọ́ mi yóò dùn kó àgbàlagbà ó ní wọ́n wọ́n lọ́mọdé yìí. òun á bì kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yẹ kan ní kò sí nǹkan kan ìwádìí láì fi tú yìí.

àwọn èmi wá ń bá sọ̀rọ̀ so nígbà tó di bíi five days wọn ní kó jáde ló bẹ ọpọlọ ògbéyàwó níyàtọ̀ ìyọwá. ayé sọ̀rọ̀ lóhùn yẹn àjọ ẹ má bínú. ẹ jẹ́ ká enjoy kíní yọ. ẹ ok. ọkọ mọ̀ pé ọlọ́run ọlọ́run lu àwọn kan fún láti gbàtú sílẹ̀ lọ́wọ́ sáyẹ́ǹtì ṣètò ìgbé ọmọ yẹn lẹ́jọ́ pé wọ́n máa ń lórí facebook ọ̀dẹ̀ máa ń gbèrè pé ṣé èèyàn kan ló gbé ọmọ ìṣá irú àwọn nǹkan wọ̀nyí máa ń sọ ó kọjá ojú orí ẹ̀. àmọ́ tó pí wà ń bẹ̀ o. wọ́n ń bọ̀ o. à ń gbọ́ yín pmp o. ẹ ó dọ̀ mo lè wà fún ṣúrẹ́sì wà nínú gúrùpù yẹn tó mọ̀ yẹn ká ṣé òun ló dáa bẹ́ẹ̀ yìí náà ní kó gúrùpù báwo làwa ṣe máa sọ fún kó please group rẹ. ẹ mú mú béèrè ní ìjọba téèyàn bá pè mí ẹ sà ẹ mú kó fẹ́ jẹ́ understand mi téèyàn pè mí mo máa ń béèrè béèrè gan kí n lè understand nǹkan tó ṣẹlẹ̀. ẹ ṣe wá ń béèrè béèrè yẹn tẹ bá fẹ́ béèrè yẹn jẹ́ kí n délẹ̀ tẹ bá ń bírèkì bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ gbọ́ àwọn tó ń gbé ọlọ́wọ́n ọmọ àwọn tó ń ṣe sórí àwọn èèyàn dẹ̀ wọnú gúrùpù yẹn irú gúrùpù yẹn lèmi wà ń bẹ̀ kò dẹ̀ tọ́jú ẹ̀ dáadáa mo wá máa ń bá sọ̀rọ̀ tó bá ń jáde tó lọ ń bọ́ àwọn èèyàn èmi máa ń pè máa ń sọ fún pé òbí kan ló bí ẹ ìwọ ọmọdé yìí ti lọ́jọ́ orí ẹ̀ àwọn tó ń ga yìí tó máa máa àyàkáyà káwọn èèyàn pé bàbá ńlá kú bàbá bàbá yálà yáyáyá yé àá mo ní ìyá ẹ̀ kọ́ mo wá bẹ̀rẹ̀ sí ní ti ọwọ́ bọmọ yìí ní brain mo ti wà lórí ẹsẹ̀ sóbá ìmọ̀ọ́tì èyí tó ṣe gbẹ̀yìn tẹ́ gbọ́dọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ sí ní bàbá sẹ́yìn ọkọ lọ́wọ́ máa ń lò fún yàn láti jèrè ọkọ èèyàn èyí kò mọ̀ pé oko parun lọ́mọ yẹn wà hmm. èmi mo ní máa dùn àwọn àgbàlagbà èmi ò so kókó máa bù bọ́ta kó jẹ́ pé gbogbo program yẹn àwọn àgbàlagbà ló máa máa bù kì í ṣe nǹkan tó dáa ó jẹ́ ó jẹ́ gbà ó ní tóun bá tó bọ́ta tóun bá gbàgbà làgbà ó ní kí a máa kí n má bàa sọ̀rọ̀ kí n búlọ́ọ̀kù ah, ó lè jáde lọ lóòótọ́ ìjọ kẹ kò bá gbàlagbà ìjọ kejì ó ti bú àgbàlagbà ó ní wọ́n wọ́n wo lọ́mọdé yìí wá bí kí ló ń ṣẹlẹ̀ sí ẹ̀ gan ni kò sí gbogbo èèyàn ń pariwo sáyẹ́dìsì tó ló wà lẹ́yìn sáyẹ́dìsì tó ló wà lẹ́yìn wọ́n kò lọ sí wọn sáyẹ́dìsì tó kí ni ilé tó wà láàrin ìyá ẹ̀ ń kọ́ bàbá ẹ̀ ń kọ́ wọ́n ní ìyá òun wà ojú òbí o bíi kọ̀ọ̀kan ló ní ìyá o wà ayé ò rí gbogbo àwọn kan tó o ṣe ó ní ìyá òun spẹ́ǹsì lórí Facebook ẹ̀mí kò sábà máa àgbà ẹ̀sẹ̀ mọ́ ọ̀kẹ́ ó o ìyá òun wà ní àgbàrá àbí ẹ̀ ó dàbọ̀ ní àgbàrá mi mi wà specific or something like that. Okay àwọn ìlú wa ń bá sọ̀rọ̀ sọ́wọ́n tó di bíi five days wọ́n ní kó jáde ló bẹ ọkọ lọ́mọ ó bí àwọn oníyàwó èèyàn wá sí kí ló special rò pé wá sí IVF tó bá jẹ́ tọmọ ẹ̀ ṣe nǹkan yẹn kó sọ sí ariwo tó palẹ̀ lásán jẹ́. sẹ́rí ibi ibi IVF yẹn màá tún padà sí ó dàbí ẹni ọ̀kan lọ́mọ náà bú ẹ̀yìn. bẹ́ẹ̀ ni sáà ẹ pé ẹ lè ṣe àbí ọ̀kanlọ́mọ náà gbé ìyàwó yín wá. bẹ́ẹ̀ni tó ń búyàwó mi tó ń jẹ tó lọ gba fún ìyàwó mi kan tí mo ti fẹ́ rí wọn wá tọ́ bọnú lé tèmi ó tọ́ lé mi ó ní mi ò lè ṣe ó ní lógo sẹ́fì ọ̀sán olù lógo àwọn aláwo ni gbogbo tí ò ṣẹlẹ̀ sí mi gbogbo etí bá ka gbogbo irọ́ tó pamọ́ mi ó ti pọ̀ jù kò sẹ́ni tó sọ̀rọ̀ ń gbà yẹn o kò séyàn kankan tó dìde tó sọ̀rọ̀ o gbogbo irọ́ tó pamọ́ mi ààrẹ ni tó sọ̀rọ̀ ńgbà yẹn o kò séyàn kankan tó sọ̀rọ̀ nígbà yẹn òun parọ́ mọ́ mi kò sẹ́ni tó sọ̀rọ̀ o everybody dákẹ́ ńgbà yẹn o òun parọ́ parọ́ parọ́ parọ́ parọ́ gbogbo tí mi ò ṣe pamọ́ mi ẹ sọ̀rọ̀ ẹ̀yin ayé o ẹ̀yin abiyamọ ayé náà ń gbọ́ o wọ́n nìkan ó sọ pé nǹkan ọmọkùnrin mi ò lè ṣiṣẹ́ ọ̀kan sọ bẹ́ẹ̀ olódọ́dún kẹta rèé tí nǹkan ọmọkùnrin mi ò ṣiṣẹ́ mọ́ kémi bọ́ta kémi wá sọ̀rọ̀ lórí ẹ̀ onílógò sẹ́fì ọ̀sán olù lógò àwọn aláwo ní kémi bọ́ta kí wá sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo tó ń sọ ni mò ń kó jáde o. basically ìyẹn lẹ́yìn fi wá wò ó pé ẹ fi gbé iṣẹ́ IVF fún Yahya Gambari. bẹ́ẹ̀ni. ok. yes. ẹ wá hold on ká máa gbọ́ lọ. kí ló máa kó ń já ìsìn ìdájọ́ ìyẹn kó sábà sọ̀rọ̀ wà pé kó máa jáde ó jáde lẹ́fẹ̀ẹ́ tó lọ pé bọ̀dá wa ọ̀pọ̀lọpọ̀ lamẹ́ríkà tó fi lọ bẹ̀bẹ̀ ń báyìí bí a ṣe wáyé nìyẹn. sọ̀rọ̀ tó di níbi. ẹ sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ bọ̀dá wa lamẹ́ríkà kó tó di pé Yàyà Gàmbàrí wá ṣe apology madam tí wọ́n wà lẹ́yìn ẹ̀ rèé ó ti kúrò lẹ́yìn tí ẹ̀yin sì ń rò pé ó wà lẹ́yìn yín gbà yẹn àbí. bẹ́ẹ̀ni. ok ẹ jẹ́ à continue. five years lẹ́yìn ìgbà ní kò má ṣe nǹkan mọ́ kí wọ́n máa ṣètò padà sí mo wá send a voice note kan sí mo sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ mo lè sọ fún pé ìkà òjẹ́ sọmọ tiẹ̀ bẹ́ẹ̀ sáyẹ̀dì ṣètò bímọ ọjọ́ orí ẹ̀ wọ́n mọ̀ yìí bó ṣe sọ lóun máa twenty two bóyá october bóyá september sísá èdè ṣètò ní ọmọ tó tó ẹ̀ kílódé tí òun àwọn ọmọ ẹ̀sìn ìta kó máa bá máa ṣiṣẹ́ àlùsùn náà yìí tí àwọn yóò sí nàìjíríà ọlọ́pàá ò lè gbé wọn sójà ò lè gbé wọn nílùú bí tán wà ó bá fi wọn sórí yẹ kó o lè jáde kó o lè lọ sẹ́nìwé níbi tó lò wá òun bẹ́ẹ̀ fi ṣe ayé ẹlẹ́wọ̀n lórílẹ̀‐èdè ibi tó ti bí ẹ ìyá ò rí ẹ bàbá ò rí ẹ èló ni sáyẹ́ǹsì tó ń fún ẹ kí ló ń nínú iṣẹ́ yìí. mo lè sọ̀rọ̀ pásítọ̀ tí kan ní mo fi sọ fún ọ̀rọ̀ yẹn pọ̀ ọmọ yẹn lè sunkún ókè ókè pé láti ìjọ táwọn èèyàn ti ń bá òun rí èèyàn tó bá wọn sọ pé wọ́n fún pé láti ṣe ní ìlọ mi ò tún ní bá sọ̀rọ̀ mo ní ìwé gbọ́dọ̀ kó gbọ́dọ̀ gbé mi fún ẹsẹ̀ mẹ́sàn-án bẹ̀rẹ̀ sí pé lọ́ọ̀dì rìkọ́dì gbogbo ẹ̀ wà at the end of the day mo ní nà kí ló fẹ́ ó ní kó gbà òun ó lóun fẹ́ yọ ó lóun rí ọ̀nà àbáyọ kí ló fún ẹ ó ní traveling ló fi ń tọ̀ òun láàárín yẹn ẹgbọ́n bẹ̀ yẹn náà pé abiyamọ ayé ní ó ní traveling la fi ń tọ̀ òun. yáyá jẹ. yáyá mi yẹ́yẹ́ nù fídíò tí wọ́n ti jáde pé kó lọ ṣe yẹn torí abiyamọ ayé náà sọ báwọn ṣe tì jáde pé kó lọ ṣe fídíò ẹjẹ́ á láti máa gbọ́. ẹ sọ pé nígbà tó ń pe community ni wọ́n sọ èdè tí wọ́n fi refuse ẹ̀ wọ́n ní wọ́n kọ̀ sọ pé wọ́n náà ń dùn wá lọ́wọ́ ní padà passport lẹ́kọ̀ọ́. Ah, mo rò pé abiyamọ sọ̀rọ̀ abiyamọ ayé sọ̀rọ̀ pé yàyà ni wọ́n ní tóun bá lọ òun ò ní padà afa Saheed náà sọ the same thing pé ǹdí tí wọ́n fi refuse ẹ̀ nìyẹn pé tí ó bá lọ kò ní padà which is normal language embassy UK nìyẹn anyway. olùwà lọ́wọ́ lọ́wọ́ ta ni lọ́wọ́ agent tó ń ṣe ó lè sì problem tó wù ní. ok ẹ jẹ́ fi sẹ́yìn díẹ̀. kí ló special ló pè yàn wá sí IVF tó bá ti yẹ kí ọmọ yẹn ṣe nǹkan yẹn kó sọ ariwo tó parí lásán kí ló mọ̀ tó ń já ivf yẹn pé ó sàn tó mọ̀ ó sábà sọ̀rọ̀ wá pé kó máa jáde ó jáde lẹ́sẹ̀rẹ́ tó lọ pé bọ̀dá wa ọ̀pọ̀lọpọ̀ ìlú amẹ́ríkà tó fi lọ bẹ̀bẹ̀ ń báyìí bí a ṣe wáyé nìyẹn sọ nígbà tó dé níbi five years lẹ́yìn tá a ní kó má ṣe nǹkan mọ́ kí wọ́n máa ṣètò padà ṣe wá send the voice note kan sí mo sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ ọ̀fẹ́ sọ fún pé ìka ọ̀jẹ̀ sọmọ tiẹ̀ bẹ́ẹ̀ sáyẹ̀dì sì tún bímọ ọjọ́ orí ẹ̀wọ̀ ọmọ yìí bó ṣe sọ lóhùn àpè twenty two bóyá october bóyá september ṣé sáyẹ̀dì sì tún ní ọmọ tó tó ẹ̀ kí ló dé òun àwọn ọmọ ìsìta kó máa dá máa ṣe sí àlùsùn náà yìí tí àwọn èèyàn nàìjíríà ọlọ́pàá ò lè gbé wọn sọ́jà ò lè gbé wọn nílùú ibi tán wà ó bá fi wọn sórí yẹ kó o lè jáde o lè lọ sẹ́nìwéà níbi tó lò wá abiamọ ayé. wọ́n bẹ̀ fi ṣe ayé ẹlẹ́wọ̀n lórílẹ̀‐èdè bíkọ́ sí jẹ ìyá òrí ẹ̀ bàbá òrí ẹ̀ ìlú ní sáyẹ́ǹsì tó ń fún ẹ̀ gan kí ló ń bà nínú iṣẹ́ yìí. mo lè sọ̀rọ̀ pásítọ̀ tí kan ní mo fi sọ fún ọ̀rọ̀ yẹn pọ̀ ọmọ yẹn dẹ̀ sunkún ó ké ó ké pé láti jọ́ táwọn èèyàn ti máa ń sọ̀rọ̀ òun ò rí èèyàn tó máa ń sọ fún pé láti ṣe ní ìlọ mi ò tún ní bá sọ̀rọ̀ mi ò dẹ̀ gbọ́dọ̀ kó gbọ́dọ̀ pè mí ó dẹ̀ sẹ́yìn mẹ́sì ó dẹ̀ bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ náà ti rìkọ́dìs gbogbo ẹ̀ wà at the end of the day mo ní nà kí ló fẹ́ ó ní kọ́ gbà ó ó lóun fẹ́ yọ ó lóun ò rí ọ̀nà àbáyọ kí ló ń fún ẹ ó ní travelling ló fi ń tọ̀ òun ó dẹ̀ sọ pé nígbà tó ń pe community ni wọ́n sọ èdè tí wọ́n fi refuse ó ní wọn kò sọ yìí pé wọn náà ń dùn wá lọ́wọ́ ní padà passport ẹ̀ ń kọ́ olówó wà lọ́wọ́ wọn lọ́wọ́ ta ni lọ́wọ́ agent tó ń ṣe ó ní ṣùgbọ́n problem tóun ní ni wípé ibi tóun wà wọ́n ti gbé òun kúrò mẹ́ ibi tóun wá wà yìí wọ́n wá lọ tún fẹ́ gbé òun lọ sí Àbújá ní next week tí wọ́n fẹ́ lọ gbé visa tọ́kì wọlé fún un wọ́n ní kó sẹ́ni gbogbo dọ́kúmẹ́ntì tó fẹ́ lọ sọ mí sí àfọ̀nù ó dẹ̀ mo wá bí lè rè wọ́n ní sísá tọ́kì ó ní ṣùgbọ́n ní ọ̀pọ̀ ó ní ṣàyẹ̀dì tí wọ́n sọ fún un pé o gbọ́dọ̀ bá ìyá òun sọ̀rọ̀ o gbọ́dọ̀ bá ìfisọ òun àìbò la ó náà ti wá mẹ́ka rẹ̀ gbẹ́ ti sílẹ̀ fún òun làbújá làbújá tó òun. ṣé lóòótọ́ ni ẹ sọ fún pé kó má bá ìyá ẹ sọ̀rọ̀ kó má bá bàbá ẹ sọ̀rọ̀ kó má bá anybody sọ̀rọ̀ ọ̀ǹtì tí gbogbo ẹ̀ máa fi bọ́ sí. mi ò sọ pé kó má bá ìyá sọ̀rọ̀ mi ní kó má bá bàbá sọ̀rọ̀ mo ní kó má ìtì sọ fún anybody ìdí ni pé ẹ mọ̀ pé wọ́n ẹ̀ṣẹ̀ lọ sọ̀mìtì lẹ́ni ni o ah, èní làwọn tó fẹ́ lọ sọ̀mìtì wọ́n ẹ̀ṣẹ̀ lọ sọ̀mìtì lẹ́ni ni o ok ìdí ni pé ṣe àpá ọ̀rọ̀ ọ̀rọ̀ inú ọ̀sẹ̀ tá lò tán yìí lọ́rọ̀ yìí o lọ́ sọ yìí o ok èkúté lọmọ lamẹ́ríkà òun ti ń pariwo pé wọ́n refuse ẹ̀ mọ́ pé báwo lọ̀rọ̀ ṣe líkì jáde báwo lọ̀rọ̀ ṣe líkì jáde tóun ti ṣe fídíò jáde pé ah on the four on the four January four òun ni ọmọ yìí lọ apply fún visa UK tó refuse ẹ̀ tó bá eh. gbà tó sọ̀rọ̀ mo ní ah, báwo lọ̀rọ̀ ṣe jáde lẹ́sùpẹ́ ń pariwo káàkiri pariwo káàkiri ẹ ti lọ sọ̀rọ̀ sáwọn ọ̀tá lọ́wọ́ ṣé ń gbọ́ mi sá o ẹ ti lọ sọ̀rọ̀ sáwọn ọ̀tá lọ́wọ́ wọ́n wá ń gbé ọ̀rọ̀ ẹ kiri tó fi dọ́dún ọ wèrè yìí mo wá ń bèrè pé ta ló sọ fún ó ní wò sọ fún anybody àṣọ ti gbé ó sọ fún àwọn abiyamọ ayé àwọn ti lọ sọ fún èkúté lọmọ ní Amẹ́ríkà òun nìyẹn ṣe fi ṣe fídíò ó ní ah mo ò trust anybody pé ta ni mo lè sọ fún ah, ta ni mo sọ fún tó lọ jẹ́ tó fi líǹkì lọ́dọ̀ bíbú yìí débi pé yáyá tún wá ń blame mi pé ta lè mi sọ fún kò ní da fún ni rọ yáyá tó ń ṣe pé. Ah, lẹ́yìn lẹ́yìn yẹn yáyá tó wá bẹ̀yìn pé ta ni ẹ̀yin sọ fún. ó ń bá mi fà pé ta lè mi sọ fún tí bàbá yẹn fi gbọ́ wọ́n náà yìí ayé alábòsí ò ní da yáyá ń bá mi fà pé ta lè mi sọ fún tó fi rìfúùsì òun yáyá bá mi fà pẹ́tà rẹ̀ mi sọ fún mo dẹ̀ ní ẹlẹ́rìí ṣé kí n pe ẹlẹ́rìí yẹn lórí fóònù báyìí kí ni kó búra. ẹ má pẹ́ lẹ́rìí èmi àti yín là ń ta báyìí. ok mo ní ẹni tí mo sọ pé kí bírèkì nìyẹn ẹjọ ẹjọ sà mo pe gbà tó wá sọ bẹ́ẹ̀ fún mi mo ní à ó gbọ́dọ̀ sọ fẹ́ẹ́ níbọ̀dì o èmi kò sọ fẹ́ẹ́ níbọ̀dì o mo ìyàwó mi àbí mo sọ fún ìyàwó mi ṣé báwọn náà lọ ṣẹnu fóró mi ní sọ fẹ́ anybody jàre wọ́n mi ní sọ fẹ́ níbẹ̀ anybody sọ mo wá dákẹ́ ẹni tó fẹ́ lọ submit àáfàá kejì tó fẹ́ lọ submit ìyẹn mọ̀ bàbá tó fẹ́ mú lọ mo wá wò mo wá bèèrè ìyàwó mi pé ṣé o ṣe ọ̀bọ tó bá tó bá submit ṣé ìpọ́n máa ń rojọ́ káàkiri ìyẹn ní kí ló dé mo ní wùmí o mọ̀ torí pé ìkọ́kọ́ ṣẹlẹ̀ tí bàbá yẹn gbọ́ o tí bàbá kí ló ń kó ẹ̀yẹ bàbá Amẹ́ríkà yìí pariwo kiri ó lóun náà gbọ́ ó ní ó gbọ́ báwo ló wá ṣe líkì jáde oníṣòwò ń rojọ́ everybody ní kílókọ̀ owó ọmọ pa ẹ̀ ok mi ò wá sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n á ní even chief mo sọ fún pé even chief Sunday chief Sunday Igboho tí wọ́n bá rí pé wọ́n pe èèyàn wọ́n wá ń bèrè ẹjọ́ àbí àbí wọ́n wá gbọ́ pé wọ́n fẹ́ travel lọ́bì kankan kó má rojọ́ fún wọn o èmi lè fẹ́ rárá mi sọ fún wọn fúnra mi o ohun tí mo sọ fún nìyẹn o mo ní màá fẹ́ rárá mi pé chief Sunday Igboho fúnra mi njẹ́ ti bá njẹ́ ti bá fẹ́ pọ̀ lórí fóònù pé chief Sunday Igboho o ọmọ yìí o ó ti travel o àbúfẹ́ travel ìjọba yìí o ẹ̀gbọ́n o ó ti travel ó ti lọ ti tẹ̀ ṣé ń gbọ́ mi o. mo máa pè wọ́n fúnra mi lórí fún pé ṣe sọ́nìgbò ọmọ yìí o gbogbo gbogbo tẹ́ ń pariwo pé kì í fọmọ lọmọ lẹ̀ kó máa lọ́lẹ̀ màmẹ́ ọlọ́run ti gbàdúrà mi o mo ti help ẹ̀ ó ti travel o àtúpẹ́ fọlọ́wọ́ o má sọ fún wọn tó bá ṣèṣì pé ẹ o anybody má pè mí for now má sọ fún wọn tó bá pè ẹ o anybody ò gbọ́dọ̀ sọ fún torí pé mi ò mọ ẹni tí ọ̀rọ̀ yìí ti líkì jáde mo ní ifun sí Sunday Igboho súnmọ́ mi má sọ fún wọn ifun ìyàwó mi má sọ fún wọn wọ́n dẹ̀ send document ẹ̀ sí kẹ́nìbọ̀dì má pè mí for now wọ́n dẹ̀ send document ẹ̀ sí pé ìjọba ilẹ̀ ń lọ ó wà lọ́wọ́ ẹ̀ péjọ tó ń lọ nìyẹn péjọ Friday ní mi ò sọ fún ìyàwó mi sí Sunday Igboho close mọ́ mi mi ò sọ fún wọn wàláìdàláì mi ò sọ fún wọn sí Sunday náà wá nígbà tó wá yá o. Chief Sunday Igboho pè mí pé kí ni mo ṣe sórí ọ̀rọ̀ ọmọ yìí adúrú ariwo tó ń pa lórí ọmọ yìí kí n wá báyìí máa lọ kí ni kan mo ní wo ẹgbọ́ mo ń gba ṣètò nǹkan lọ́wọ́ ké àwọn ti gbọ́ bọ́lọ̀ títí ẹ̀ ṣe bọ́lọ̀ ẹ̀ ṣe wà lẹ́gbẹ̀ẹ́ kan ni èmi mo sọ gbọ́dọ̀ sọ fẹ́ni bọ́ọ̀dì rárá tó bá sọ fẹ́ni tó bá sọ fún wọn ó tún bá dọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn wèrè tó wà lamẹ́ríkà ẹ má pariwo kiri mi ò fẹ́ wàhálà ó tó n tó fà á nìyẹn o àáfà kejì sáà yẹn sáà ti lọ pẹ̀lẹ́ tó mú wọn lọ n tó ṣẹlẹ̀ nìyẹn o. ok ẹ ó dọ̀ sà. lẹ́yìn tá a ní kó má ṣe nǹkan mọ́ kí wọ́n má ṣe tó padà ṣe mo wá sẹ́ǹdì fọ́ọ̀sì note kan sí mo sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ ẹ sọ fún pé ìka ọ̀jẹ̀ sọmọ tiẹ̀ bẹ́ẹ̀ Saheed Shittu bímọ ọjọ́ orí ẹ̀ wọ́n yóò bó ṣe sọ lóun àpé twenty two bóyá October bóyá September ṣé Saheed Shittu ní ọmọ tó tó ẹ̀ kí ló dé sí òun àwọn ọmọ ẹ̀ síta kó máa bá máa ṣe sí àlùsùn náà yìí tí àwọn yóò sí nàìjíríà ọlọ́pàá ò lè gbé wọn sọ́jà ò lè gbé wọn nílùú tí wọ́n wà ó bá fi wọ́n sórí yẹ kó o lè jáde kó o lè lọ sẹ́niwẹ̀ẹ́ níbi tó lò wọ́n gbé gbèsè ayé ẹlẹ́wọ̀n lórílẹ̀‐èdè ibi tó ti bí ẹ ìyá orí ẹ bàbá orí ẹ ìlú ni Saheed fi dùn fún ẹ gan kí lòun gbà nínú iṣẹ́ yìí mo lè sọ̀rọ̀ fásitì náà ti gan ni mo fi sọ fún ọ̀rọ̀ yẹn pọ̀ ọ̀rọ̀ yẹn lè sunkún ókè ókè pé látijọ́ táwọn èèyàn ti máa ń òun ò tó bá sọ fún pé àti tèmi lọ mi ò tún ní bá sọ̀rọ̀ mọ́ mi ò tẹ gbọ́dọ̀ kó gbọ́dọ̀ pè mí fún the same message dẹ̀ bẹ̀rẹ̀ sí pé náà jẹ́ nǹkan dì sí at the end of the day mo ní nà kí ló fẹ́ wọ́n ní kó gbà òun ó lóun fẹ́ yọ ó lóun rí ọ̀nà àbáyọ kí ló ń fún ẹ ó ní sáfìn ló fi ń tàn òun ó dẹ̀ sọ pé nígbà tó ń gbé kàn mọ́ ní kí ni wọ́n sọ èdè tí wọ́n fi refuse ẹ̀ wọn ni wọn kàn sọ yìí pé wọn náà ń dùn wá lọ́wọ́ ní padà passport yẹn kọ́ ló wà lọ́wọ́ wọn lọ́wọ́ ta ni lọ́wọ́ agent tó ń ṣe ó ní ṣùgbọ́n problem tó ń ní ni wípé ibi tó ń wà wọ́n ti gbé òun kúrò ibi tó ń wá wà yìí wọ́n á lọ tún fẹ́ gbé òun lọ sí Àbújá ní next week tí wọ́n fẹ́ lọ gbé físà tọ́kì wọlé fún un mo ní sẹ́ni gbogbo dọ́kúmẹ́ntì tó fẹ́ lọ sọ̀rọ̀ ìsìn àfọ̀rọ̀ ó ní ìsìn mo wá bí léèrè wọn ní físà tọ́kì ó ní ṣùgbọ́n ó ní ọkọ ó ní ṣàyẹ̀dì tí wọ́n sọ fún un pé o gbọ́dọ̀ bá yà wọn sọ o gbọ́dọ̀ bẹ́ẹ̀ sọ wọn àìbò rà ó náà ti wá mẹ́ka ní gbẹ́ẹ̀tì sílẹ̀ fún òun làbújá gbàbújá tó ń lọ yìí òun ni padà wá sísàlẹ̀ báyìí kan nǹkan tó bá dẹ̀ ti ó ní òun dẹ̀ bẹ̀rù èjì ó ní tòun tó bá ti ní kò wọ́n ṣe lòun á ṣe ó ní mọ́mì ó ní kò sí ẹni tó lè báwọn sọ̀rọ̀ kí òun lè ṣe ọ̀rọ̀ Saheed Shittu. Ah ó lóun wá ọ̀nà àbáyọ. ṣé obìnrin lẹ́yìn àbí. obìnrin ni yẹn ìṣọkùnrin o. ok ok. so ó ní kí wọ́n gba òun ó lóun ò ní òun mọ bóun ṣe lè jáde ó ní mo fẹ́ bá ìyá ẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ kọ́ lẹ́sìn mi àti ìyá ẹ̀ ó dẹ̀ bèrè lọ́wọ́ ìyá ẹ̀ ó ní ẹ̀yin lẹ́bi ọmọ ìlú yẹn. Ah, ṣẹ́gbọ́n àárín yẹn. bẹ́ẹ̀ni. Eh, yáyá ni ó connect abiyama yẹ pẹ̀lú mọ́mí ẹ̀ ti yé sè àárín yẹn nìyẹn fáwọn tí wọn ò bá understand bí operation yẹn ṣe lọ nìyẹn ẹ jẹ́ àmà gbọ́lọ̀. ẹ kí ni position tó kàn yín wá ó ní nọ́mbà five lórí kọlọkọ ní kò ní bàbá rẹ lọ́wọ́ rẹ lọ́wọ́ rẹ lọ́wọ́ olóògbé sábà ọdún mi wọn tó máa ń ṣe lórí kiri Facebook òun mọ̀ ó lóun òun ọ̀pọ̀ ìṣe àlùsùn náà àlùfẹ́rọ̀ yẹn ó mọ̀ pé ṣe ló ń bú àwọn àgbàlagbà àwọn bàbá tí bàbá ẹ̀ ò bá láyé ó ní ọmọ gbogbo wọn ó lóun ò mọ̀ nítorí. wọ́n ní ní àárín yẹn wọ́n ní ìtumọ̀ àlùsùnà àbí àlùsùnà bí àwọn màá mi ṣe pé mm-hmm. wọ́n ní iṣẹ́ wọn ni pé kí wọ́n máa bú àwọn tí bàbá wọn ò bá láyé ẹgbọ́n ṣé bó ṣe rí nìyẹn. wọn ò gbádùn ni abiyamọ ayé ya wèrè ni. náà ẹ má ṣépè o ẹ má ṣépè mẹjà yìí. ìṣèpè ti ka wóróworó tó ń wí abiyamọ ayé yẹn ò eh, gbádùn ni. nítorí wọ́n rí yàyà tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n eh. dẹ̀ rí ẹ̀yin náà bóyá àwọn òkú tó ti kú àwọn àáfàá tó ti kú ẹ̀yin náà máa ń bú wọn ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ nìyẹn kí ló dé ẹ̀yin náà bú àwọn àáfàá tó ti kú. ó yẹ ní sùúrù sáà inú mi dùn fọ́rọ̀ tí abiyamọ ayé sọ pé wọ́n náà máa ń pé nínú alùsùn náà wọ́n náà máa ń búyàn wọ́n náà máa ń ṣe kíní kan ok nínú àwọn alùbídí aṣọ ni kò máa gé orí èèyàn ṣáwa búyàn ló dáa nínú ẹ tó búyàn tó ń gé àtẹ tó ń gé orí èèyàn ta ló burúkú. àwọn àfáà tó ti kú nǹkan kí ló dé tẹ̀yìn náà ń bú àwọn èèwọ̀ ń bẹ ṣé tó jó oògùn ṣé mo bú bàbá Kamoli. ọmọ ẹ máa ń bọ̀ wọn àáfàá mi ìtọ́ ti kú. tó jẹ tó tẹ̀ lódodo tó sòdodo. tẹ bá sọ̀rọ̀ ń pa àfẹ́ ẹlẹ́bọ tó ń gé orí tó ti kú àbí tó polówó ẹbọ tó ti kú àbí tó bà sílámù jẹ bí irú ṣé Ibrahim a sì ń sìn tó ní pa ẹ. ẹni sòrò ṣé yẹn wà nù ó wà nù Islam pé tí òkú bá ti kú ká sì máa ṣépè fún ọ lọ. àpò wà nù Kùránì pẹ̀lẹ́rì tó jiná abúlá abúlá abi ọlọ́run ta bá oníta bá tí àdá abúlá abi wata ba. bà kò ní dá fún abúlá abi pẹ̀lú ọwọ́ ẹ̀ ṣé kò ti kú sáré ní sáwà rírí ṣé kí n kárí àkùrárì yẹn ṣé kí n kà ìbéèrè ṣé kí gbogbo ara máa ń kà á ṣé does that pé nígbà tí ọlọ́run ló fi ṣépè fún àbílà àbí àbí wáì tẹ́yìn fi wá ń ṣépè fún àwọn tó ń ṣàbílàbí. fún ta ni. àwọn àfáà kan ẹni àfáà. ó yá ó yá eh. ó yá ó yá àyà kùránì tọ́lọ́hún ti ní àwọn máa ṣépè fún wọn lọ́rẹ́ o mo ti fún ilé ọkàn o pé púrúfù èèyàn kan nìyẹn o àyà kùránì míì ọlọ́run ní nàlẹ́dí nà káfàrú wà mọ́ tún wà ń kò fáàrù ùláyíká àléyìn lánàtú láàyè wàlmọ̀láyíká tì wà náà sì àjùmọ̀yìn kọ́ọ̀lì dínà fi yá láàyò ká fọ́fù ánìwòmọ̀lẹ̀ àsáàbù wọ́n làwọn mi yóò sọ̀rún ẹ̀jẹ̀ ń tún fún yín. ọlọ́run ní iná lẹ́rìí náà káfàrú àmọ́ tí wàá ń kú fàrú ọlọ́run àwọn tó bá ṣe àìgbàgbọ́ tó wá kú sórí àìgbàgbọ́ yẹn tó kú síbẹ̀ àyà kùránì ni ọ̀ bí bàbá ńlá kù bàbá òun àfáàyẹ̀dà kó bàtà kó ní pé ni mo pa ọlọ́run wàá mọ́ tí wàá ń iná lẹ́yìn náà káfọ́rù wà mọ́tò àwọn kò fa ọlọ́run àwọn tó bá ṣe àìgbàgbọ́ tó wá kú sórí àìgbàgbọ́ yẹn tó wá kú síbẹ̀ ọlọ́run ìwù láyé ká lẹ́yìn lánà tù láyé àwọn ẹlòmọ́ ọlọ́ọ̀bá wọn máa ṣépè fún gbogbo ní dá fún wọn wàrìmọ̀ láyé ká tì àwọn màláìka náà a sọ fún wọn ṣe kí o kò ní dá fún wọn wọn nọ́ọ̀sì àjùmọ̀yìn òkú tó ti kú lọ́run sọ o wọn nọ́ọ̀sì àjùmọ̀yìn ẹ̀yin àfáà torí yín bá yí tàbálẹ̀ mọ kéwù torí yín bá ti dàrú wà nọ́ọ̀sì àjùmọ̀ àpapọ̀ àwọn èèyàn àjùmọ̀ ṣépè fún kí ló ṣe torí pé ó ṣèbàjẹ́ ó háìdì òdodo ó parọ́ nínú Islam wà nọ́ọ̀sì àjùmọ̀ yìí ọlọ́wà ni àjùmọ̀ yẹn gbọ́ ẹ̀mí pé ó yẹ kó tọ́ síbẹ̀ ọlọ́wà ni kọ́ọ̀lì kọ́ọ̀lì dínà fìyà àmà bà bẹ́ẹ̀ gbére láàyò ọlọ́wà kọ́ máa lọ bẹ́ẹ̀ lọ́wọ́ a máa bá gbére ọlọ́wọ́ ní láyò ha fọ́fù aliwomule asab ọlọ́run ìyà tó o máa tún wá fi jẹ́ òun ò ní ṣe ní bẹ́ńdẹ́rẹ́ òun ò ní ṣe ní yà kékeré wọ́n làwọn mi yóò sọ rúùmù kò dẹ̀ tún ní rárá ṣe ẹni kan di bọ́ǹkì ayé ẹ̀ pé irọ́ ni mo pa kò sí bàbá ńlá kan sáà náà wọ́n ní ó wà níbì kan èmi ò mọ tó wà ó dàbí èmi gan gbọ́rí pé tí òkú bá ti kú nínú Islam tí òkú bá ti kú nínú Islam hm? wọ́n ní gbogbo àṣìṣe pé kí wọ́n filẹ̀ pẹ̀lú Ọlọ́run. wọ́n sọ wípé. ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní ìjọ kan wọ́n tó yẹ pé ẹ ní níjọ kan wọ́n ní wọ́n ń gòkú lọ́njọ́ kan wọ́n ní anábì wà pẹ̀lú wọn sàábì ẹ̀ hm. wọ́n ní kò ń ṣòkú ó wá dìde nígbà tí ó dìde wọ́n wá béèrè àwọn tó wà pẹ̀lú ẹ̀ wá béèrè pé kí ló dé tí ó dìde ó ní ẹni tí ó ń gbé lọ yẹn ó ní òun kọ́ lòun dìde fún ó ní ẹ̀mí tó kúrò lára ẹ̀ lòun dìde fún. sallallahu kí lẹ lè sọ nípa yẹn. ọ̀rọ̀ táwọn bímọ ọmọ ẹni yẹn ò ṣe mùsùlùmí o. ẹ ọ̀rọ̀ táwọn bímọ ọmọ sọ ń bẹ yẹn confam ladisi yẹn authentic ni tó jiná ànábìmọ̀ ọmọ respect pé ẹ eh, eléyìí tún lọ láyé ẹ o tún gbórí ibú yìí lọ n tó gbé lọ yìí ẹ yìí ń lọ jẹyà ń lọ jẹyà wájú Ọlọ́run ẹni yìí máa jẹyà wájú àná mọ́mọ́ respect òkú ó respect ẹ̀mí tó jáde lára ẹ̀ òun làná bí respect wọ́rọ̀wọ́rọ̀ tó ṣe kọ́là náà ìyẹn kọ́là náà bí respect o jákujàku tó ṣe kọ́là náà bí ọmọ respect. ok kí ló dé tẹ̀yìn ò wá respect òkú tó bá ti kú bóyá ìyà ló ń jẹ́ nù sáré ni o bóyá ìgbà ló ń jẹ́ nù sáré kí ló ń anabi muhammad dìde ó di anabi muhammad dìde ní sà fókù tó ti kú ìyẹn ò sọ pé tókù bá ti kú bá ṣe ní tí ò dáa ká má sọ ọ ọlọ́run tó sọ̀rọ̀ kọ́ídà ọlọ́run nìyẹn o pé wọ́n á máa ṣépèlè kí ló fà á ọ̀rọ̀ àbúlà bí àyè ń kọ̀ tiẹ̀ lọ o kùránì mo fi ń tú kùránì mi má dìísì o tí òru jú ni tí òru jú ni wá o. ẹ bá jẹ́ àfi kùránì ok ẹ jẹ́ àfi iṣẹ́ ànábì wa tún sìn kí ló dé tí ànábì òun gbé òkú yẹn hàn òkú kèfèrí kí nǹkan báyìí máa ṣe ẹgbẹ́nà ẹ̀bí kí ibi dandan ọlọ́run kó máa bá òkú kèfèrí tó kù yìí kí tí ànábì ò ṣe bẹ́ẹ̀. ànábì rẹ́spẹ̀tì ẹ̀mí tó jáde lára ẹ̀ ẹdúró ẹdúró ẹdúró sà ẹdúró sà nígbà ànábì ẹ̀mí tó jáde lára ẹ̀ kí ló náà lè respect òkú tó bá ti kú ẹ̀mí tó bá ti jáde lára wọn fi wọ́n lẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ lè fi wọ́n ṣàpèjúwe o ṣùgbọ́n ká má bù wọn torí wọ́n ti lọ. very good ọ̀rọ̀ tẹ́ sọ yẹn tó tọ́ ni mo gbà bẹ́ẹ̀ mo wá fẹ́ mú ẹ̀rí wa pé ìdí tá a fi ní tẹ̀lé ń tẹ́ sọ yẹn làwa mú wa. ṣé rí àwọn ọmọ òkú tó ti lọ wọ́n ń fi bàbá wọn lu jìbìtì nínú ìsìlámù tàwa yìí nílẹ̀ yorùbá ẹ̀ wá ní kí mẹ́sàn-án pù wá ẹ sà. mò ń gbọ́ yín. ṣé kí mẹ́sàn-án pù wá sà. ẹni wọ́n fi àwọn òkú tó ti lọ lọ jìbìtì basically. bẹ́ẹ̀ni. ok kílẹ̀ kílẹ̀ rí tẹ̀mí sọ bẹ́ẹ̀. ok ṣe rí tẹ bá sọ fáwọn tí wọ́n ń jọ́ọ̀gùn àbáwọn tó ń lu bàǹdírì lápèjúwe ìtọ́kẹ́rẹ́ ni mo ra jí wá o mo jí mú wá ni o mo ra jí mú wá ni o méjì ni màá mú wá tẹ́ bá sọ fáwọn tó ń lu bàǹdírì pé bàǹdírì tẹ́ ń lu yìí ò sí inú ìsìlámù wa kò sí tó jọ bàǹdírì tẹ́ ń lu tẹ́ ń da yín láàmú tẹ́ ń ṣe rọ̀bọ̀rẹ́bẹ̀ yìí kò sí inú ìsìlámù wa wọ́n ní à ah, ń jẹ́ pé bàbá wa ìdásọ̀rọ̀ àti ló gbé wa ni wọ́n wá ń sọ̀rọ̀ pé kíní kan à ah, ṣé bàbá ọ̀rọ̀ wa mọ tó ń ṣe ni ọlọ́run wá ń fún wọn lésì inú kùránì tó bá ní mo bú wọn ẹgbọ́n mi yé o wọ́n ní mo bú àwọn òkú tó ti kú mo ń bú wọn mo máa sọ pé ìdáhùn ìdáhùn yóò dáa ẹ ṣe mọ́ náà bàbá yín ẹ ṣe mọ́ náà bàbá yín ló sọ ẹ stop ẹ wọ́n nírọ̀ bàbá wa ìwọ irú eléyìí sọ̀rọ̀ sí ìdásọ̀rọ̀ àti ǹjẹ́ pé ìdásọ̀rọ̀ àti ló gbé wá ọlọ́run ọlọ́run wa ń dá wọn lóhùn ọlọ́run wa ní wáyé ìzáfọ́ọ̀lù fáyì ṣẹ̀tẹ́n kọ́ lúwọ̀ jáde náà lé ábà àná tó bá sọ fún ọ pé òṣìlẹ̀ ń ṣe òṣìlẹ̀ eléyìí tá ń ṣe kùránì mò ń kọ́ ti o kùránì mò ń kọ́ ti o mi kọ́ ti àdísì o wọ́n ìfáfọ́ àlùfáà yìí ṣàtàn tẹ bá sọ fún ọpọ́ sì lẹ́ ń ṣe gbogbo tẹ́ ń ṣe yóò sínú Islam ẹ má tẹ yẹ̀pẹ̀ ẹ má ṣọṣẹ àwúre ẹ má jọ oògùn wọ́n ní táwọn bá lọ́wọ́ àwọn bàbá àwọn táwọn bàbá àwọn ń ṣe nìyẹn mọ̀ ń bọ̀ wọ́n ìfáfọ́ àlùfáà yìí ṣàtàn tẹ bá ilé ah, tẹ̀ ń ṣe yóò dáa kọ́lù wàjáde náà lé ábà àná wọ́n ní táwọn bọ́lá ọba bá àwọn ntí bàbá wa ìdásọ̀ láti ntòfilẹ̀ nìyẹn ntí bàbá wa ṣé òbílálà ikọ́ àwọn mí ẹ̀rọ kótó ṣùgbọ́n sọ̀rọ̀ pé ẹni ọlọ́run ni wọ́n o àwọn wọ alúwà ah, gbogbo kíní yóò sínú Islam wọn ni à ń ti ṣe òbílálà ṣe tó fi mú àhámsà kákú wa ń bọ́lọ́ ti róṣì tó gbé wa kò sínú Islam wa gbogbo wèrè dá a máa ma kó tiẹ̀ fún wọn ọlọ́run ní wáyé fáfá àlù fáyé ṣàtàn tẹ́ ẹ bá ń sọ fún wọn pé tẹ́ ń ṣe yóò dáa bó sì lẹ́ ń ṣe street orientation mo fi ń tu lọ́wọ́ fún yín the same thing ọlọ́run ló lò bẹ́ẹ̀ wáyé fáfá àlù fáyé ṣàtàn tó bá ń sọ fún yín pé òsì lẹ́ ń ṣe aburú lẹ́ ń ṣe kọ́ọ̀lù wàjá nínú àlẹ́ abànú wọn ni táwọn bá lọ́wọ́ bá bá wọn táwọn bá bá wọn ṣe òun ni òun nìyẹn ọlọ́run wá ní awàláwò kánà tó bá jẹ́ pé ẹ̀yin náà ẹgbẹ́ o ẹgbẹ́ o píàǹpì ẹgbẹ́ o ọlọ́run ní awàláwò kánà tó bá jẹ́ pé abáwùm àwọn bàbá yín yẹn láyà kìlú náà ṣe yán orí àwọn bàbá yín yẹn ti yí wọn ní ìlàkàyè lórí rárá wàlá yàtàdùn ṣẹ́ni máa wọn ni ìtumọ̀ ni ọlọ́run tó question ni ọlọ́run ní awàláwò kánà tó bá jẹ́ pé abáwùm àwọn bàbá yín tó ń jẹ́ lójú yẹn pé eh, àwọn ṣẹ́wù àwọn kìnnìkan láyà kìlú náà ṣe yán orí àwọn bàbá yìí ti yí àwọn bàbá yìí ti yá wèrè wọ́n ń ṣí èrè ọ̀sẹ̀ pọ̀ fáwọn bàbá yìí ni àbọ̀ ọ̀gbádùn ni ṣéjọ́ ti jọ́ wọn ni sórí wọn yí ni wọ́n ìfáfá àlùfá ìṣàtàn tẹ bá sọ fún ọ pé à ah, ẹ má má ṣàbùrù kọ́lùwà jáde náà lé àbànà wọ́n ní táwọn bá lọ́wọ́ bá bá wọn òun làwọn ń ṣe ọlọ́wọ́ ní àwọn àlàó kánà ọlọ́run béèrè béèrè ó tún ọ̀ challenge sí làákàyè wọn pé awàláwò kánú tó bá jẹ́ pé abáhùn àwọn bàbá yín láyà kìlú náà wọn nílà káyè lórí rárá ṣé yánu wọn là yàtàdùn wọn ò dé mọ́nà wọn ò dé mọ́nà wọn là yàtàdùn wọn ò dé mọ́nà ṣé máa tẹ̀lé wọn ni àwọn ni ah ti bú bàbá wa o ẹ sẹ́yìn ṣìtù ẹ ọlọ́mọdé àṣẹrí ibú ọlọ́mọdé àṣẹrí ibú kó ọmọ ní ṣé wàá dẹ́mọ̀ ọmọ tó ń sọ ah, ṣé wàá dẹ́mọ̀ tó kọ ìzátà lájà sílẹ̀ ah. ìwé àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ọ́ ọkọ̀ kọ́lá ṣéwù sílẹ̀ ìwé àwọn àfẹ́ ẹlẹ́bọ àrẹ ní pé tọkọ yìí tẹ̀yìn ọmọ àlè yìí ń gbé kiri yìí kò dáa wọ́n ní àwọn ah, ti búṣẹ́ wà dáàbò à ah, ṣé ká máa gba ìwé ìwé ẹbọ ni ṣé ká gbà wọlé mi ò bú wọn wọ́n ní mò ń kó ti o. ọyẹ ẹ dúró sà. mo ti gbọ́. Eh, wọ́n ní nígbà ayé ànábì. yes sir. wọ́n ní wọ́n fi ìlú orin àti ìlú ni wọ́n fi pàdé ànábì. yes sir. ṣé òótọ́ ni àbírọ̀. wọ́n fún irọ́ ni irọ́ ni. ẹni irọ́ ni èwo ni irọ́ ń bẹ̀ ṣé ìlú òsì ń bẹ̀ ni abúrin òsì ń bẹ̀. ṣé rí ìtàn yẹn ìtàn yẹn kò rí bẹ́ẹ̀. ẹni sọ̀rọ̀ èwo ló rí bẹ́ẹ̀ nínú méjèèjì ṣé wọ́n fọrin pàdé ẹ̀. ìtàn pọ́ fọrin pàdé ànábì wọ́n fìlù pàdé ànábì kò rí bẹ́ẹ̀ báwo ló ṣe òkè o ṣe rí orin tó máa ń kọ yẹn orin tó ń gbà tó lọ jagun bá dúró nìyẹn o ibẹ̀ lórí yẹn ti jáde o ṣé fi yé yín. ẹ nígbà tí orin yẹn jáde ń ṣé wọn ò fi ìlú sí ni. ṣèbí àwọn tó fẹ́ jó náà pariwo ọlọ́kọ̀ tẹ̀ ń jó òkè o tẹ̀ bá wá sí pé ẹ jẹ́ ká wá gbà for argument sake màá wá bá wọn lò báyìí tí ẹ pé orí wọn fi wá dàrú pátápátá káwá gbà pé wọ́n forí pàdé ànábì wọ́n fi ìlú pàdé ànábì ṣé nígbà yẹn àyà kùránì kan máa mọ̀ tí ṣé ó ti sọ̀kalẹ̀ gbogbo ayé máa sọ pé kò tí sọ̀kalẹ̀ ká máa mú gbó ṣé ó ti sọ̀kalẹ̀ kò tí sọ̀kalẹ̀ dàsún pé wọ́n fi jó pàdé ànábì wọ́n fi ìlú pàdé ànábì kí ọ̀dẹ̀ tó lè jó kó gbádùn jó ó máa tàǹkọ́ sára àbí kò ní tàǹkọ́ sára pmp Ah, kò ń ṣe dandan ẹlòmíì. mi. ìwé ìwé bí ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù àyà kọ́ máa ń gbà kò àyà sọ̀kalẹ̀ ń gbà dasùn pé wọ́n fi pàdé wọ́n fi lù pàdé tó ní kọ́ tó wọ́n tó wọ ẹ nílà káyọ̀ lórí àwọn wèrè àwọn afẹ́rẹ́ ẹ̀yin kọ́ bàbá ọdún àpè o àwọn àwọn tó ń dá ọtọ́ máa ń pariwo ọ̀rọ̀ yẹn bọ̀tì ìgbà táyà kùránì wa sọ̀kalẹ̀ táyà kùránì wa sọ̀kalẹ̀ lórí kọ́mọ̀mùtí mọ́ dàsú pé kánábì tó dé nínú sítórì yẹn ebi láti jókòó tó wọ́n ṣàmàdé ara wọn lára yá àwọn tá a máa mutí a máa mutí àwọn tá a máa tàtẹ́tẹ́ a máa tàtẹ́tẹ́ àwọn tá a máa lọ ṣe ṣìnà a máa lọ ṣe ṣìnà àbí àkọ́rí tòun ta gbọ́ ìtàn yẹn torí àyà Kùránì pé ẹ má ṣe sìnà ó ti sọ̀kalẹ̀ ẹ má mutí ó ti sọ̀kalẹ̀ ẹ má ṣe ẹ má ta tẹ́tẹ́ ó ti sọ̀kalẹ̀ according to ìtàn òkè nígbà tí gbogbo yẹn ò ti sọ̀kalẹ̀ yẹn tó yí tí gbogbo yẹn tó yí wà bẹ́ẹ̀ gbogbo aburú yẹn náà lè máa ṣe lọ àwọn tó ń ta tẹ́tẹ́ máa ta tẹ́tẹ́ èyí jẹ èyí ò jẹ náà máa lọ ṣùgbọ́n gbàtà yà Kùránì pé ẹ má ta tẹ́tẹ́ tó sọ̀kalẹ̀ kí ló ṣẹlẹ̀ ó pa tì ẹ má ṣèṣì lọ́sọ̀kalẹ̀ wọ́n pa tì àyà kùránì wa sọ̀kalẹ̀ àṣùwàráhùn àwọn akọrin ọlọ́run yẹ tẹ̀lé hùn hùn gọ̀ hùn àwọn tó ń tẹ̀lé wọn orin tá sọ nìyẹn o orin tá sọ nìyẹn o àwọn tó ń tẹ̀lé wọn hùn gọ̀ òpònú ni wọn àwọn tó ń gbọ́ wọn òpònú ni wọn àyà kùránì mọ̀kún kọ́ọ̀tì ọlọ́run tó wá sọ nù kùránì nù kùránì four verse no kùránì suratu Lukman verse six ó wà ń bẹ̀ ọ àyà kùránì mọ̀ ń bọ̀ ẹ ti wọ́n mọ̀ pọ̀lọ́ mi lónìí pmp <laughs> ọlọ́run ní jẹ́ pami. mí àyà kùránì ṣé ń gbọ́ o. mọ̀ ń bọ̀ yín. Quran six ṣúrọ́jù lúpọ̀ fa six ọlọ́run bá sọ bẹ́ẹ̀ pé wàmínà nọ́ọ̀sì mọ̀ yẹ jẹ́rìí láàwálé hadith lìyúdì láàánṣẹ́bí lè láì bìkẹ́rì ìlìmí ọlọ́run ọba ń bọ̀rọ̀ yẹn bọ̀ ó tún lọ síwájú ọlọ́run sọ bẹ́ẹ̀ pé ó ń bẹnu àwọn ìtàn àmàlọ́rọ̀ rere ibẹ̀ lọ́lọ́run ti gbá àwọn tó ń ṣe fíìmù mu àtàwọn tó ń kọrin tó ń lùlù sí i Abdullahi ibùnú àbáṣepọ̀ orin tó ń kọ tó ń lùlù sí i ó wà ń bẹ́ẹ̀ ẹni kọ́ lọ tú kọ́ lọ wo Ibn Kathir kọ́ lọ wonú ẹ̀ ní Ibn Kathir. ok ọmọ Ibn Kathir yẹn ẹja kọ̀ǹtínà ẹkọ̀ dúró

Eh, ẹgbọ́n àárín yẹn mo gbọ́dọ̀ rà. wọ́n nígbà tí ẹ bá wọn gba owó fíṣẹ̀ bẹ́lẹ̀ láì wọ́n ní gbogbo owó tẹ́ ẹ gbà pé kò tó one fifty. tí mo kó fáwọn. bẹ́ẹ̀ni. two hundred thousand mo fi ránṣẹ́ wọn tó bẹ́ẹ̀ àfa musuludin ntábòsí òfin da nìyẹn mo ní ìlólówó hospital tó need wọ́n ní two hundred thousand mo ní kí ló rí sà. ẹgbẹ́ àfa yẹn sórí fóònù mò ń bọ̀ yáyá gan tó bẹ̀ láti deny mò ń bọ̀ o àtúbọ̀ tọ́ onírò ní dà. mò ń bọ̀ ẹ ṣe àwùjọ nítorí àwọn ni mò ń pẹ́ táfà ìbá ti tó bá ti fẹ́ sọ̀rọ̀ ẹni kò búra o. mo ti ń tún wọn pọ̀ padà o. or ring out. ó máa ríngì. nàìjíríà ni ó ti ríngì ẹ̀ tẹ́lẹ̀ tó ríngì jáde yàyà gò tó bẹ̀ láti òun gan àwọn gan mọ́mí ò sọ bẹ́ẹ̀ kàn deny ìrọ̀ bí alápáfá yẹn tíra láti pè mí padà ẹ kí n pè é ni àwọn náà lọ pè é sàlámàlẹ́kùn alámọ́tún ah ṣáfà fúláṣì ni ẹ má fúláṣì nínú ọ̀rọ̀ yìí. ẹ pè wọn ẹ pè wọn padà. salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ bèrè pé ẹ bèrè pé èlò ni wọ́n kó fún ẹni yẹn. ọ ah, sheik ah, sheik mọ kílẹ̀ pé afa musliudeen. naam. ẹ jọ torí Ọlọ́run nígbà tí bàbá nígbà tí bàbá yàyà síkì tẹ lọ sọ́spítù èló ni mo ní kẹ́ kó fún wọn. two hundred thousand. ẹ wá búra sí i wàláyé tàláyé wàràbùkà níjọ́ náà gan transfer lẹ́kẹ̀ sí pé àkáǹtì mọ́nu yàyà ni. ó dẹ̀ bá tí ni mo sọ sí o. àkáǹtì mọ́nu yàyà ni yàrá mo wà bẹ́ẹ̀ pẹ̀lú wọn jọ yẹn mi ìbá mọ́nu yàyà lọ síta yàyà ni mo bá lọ síta. yàyà ni mo bá lọ síta èmi àti ìlàjọ wà lálẹ́ ẹjọ́ yẹn lálẹ́ mo dalẹ́ mbẹ́. kí lórúkọ hospital náà. ó dà ìdí ẹnna ẹsú àpò two hundred thousand. bẹ́ẹ̀ two hundred thousand ni two hundred thousand. ẹ ṣe púpọ̀ sá. ok salamu alaykum mo wà lórí programu ni o máa pè é padà. ok wà ní sísan àti lábọ̀ káàkiri. programu àwọn pmp. ok eh, ẹ jẹ́ à continue. kò fún àbí yàyà ló kò fún ó ní yàyà ló kò fún pé àkáǹtì ọkọ òun ló sọ sí wá padà sẹ́yìn wá bílíìrì wọn ni sísá tọ́kì wọn ní ṣùgbọ́n wọn ní ọ̀pọ̀ wọn ní ṣẹ̀ṣẹ̀ padà sẹ́yìn sí wọn sọ fún wọn pé mo gbọ́dọ̀ bá ìyá wọn sọ̀rọ̀ mo gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ máa ń bọ̀ lọ́wọ́ tí mo lọ sí wá mẹ́ka ní gbé ìṣẹ̀lẹ̀ fún ọ̀la àbújá lọ́wọ́ ìyá ẹ̀ wọn ní ẹ̀yin bí ọmọ yìí ni ẹ̀ kí ni pòsíṣàn tó ọmọ yìí wà wọn ní nọ́mbà five lóun nìkan lọkùnrin tó ń bí wọn ní bàbá ẹ̀dá wọn ní bàbá ẹ̀dá wà lẹ́gbẹ̀ẹ́ wọn olóògbé ọbìmọ ni wọn tó máa ń ṣe lórí kiri facebook yìí òun mọ olóhùn ọgbọ òun ọgbọ ṣe àlùsùn náà àlùsùn náà yẹn òun ọgbọ ṣe ló ń bú àwọn àgbàlagbà àwọn bàbá tí bàbá ẹ ò bá láyé ó ní ọmọ gbogbo wọn olóhùn ọmọ nítorí ọkẹ sí lórí facebook ó ní ṣùgbọ́n àwọn èèyàn pé òun olóhùn bẹ́ẹ̀ bá wí mo ní báwo ló báwo ni àárín ọmọ ẹ àti sáyẹ́dì olówó ọmọ oníṣègùn àwọn èèyàn ń pè ó mo ní kí ló ṣẹlẹ̀ sí ẹ ìlú lẹ́nu gbà lọ́wọ́ Saheed Shittu ìlú ni Saheed ń fún ó ní kò fáwọn lówó onírọ́lùpá ọlọ́run ẹ wà lọ́nà láì bí ṣe ń bá ẹ sọ̀rọ̀ ìyẹn lè sọ fún pé mọ́ mi ẹ sọ̀rọ̀ mọ́ mi ẹ sọ̀rọ̀ ó dẹ̀ pẹ̀lú. mo ń gbọ́ yín mo wà ń bì. ó dẹ̀ ń dá ìyẹn dẹ̀ ń dá nǹkan ó fáwọn lówó pé nígbà tí wọ́n wá na òun wọlé tí wọ́n sọ pé wọn òun bú àwọn èèyàn báwọn afáàdé pọ́n ní òun lówó àwọn pé wọ́n sọ òun lọ́wọ́ wọ́n sọ pé wọ́n náà wọ́n ń tan ọkọ̀ òun òun dẹ̀ sick ó ní heart problem tẹ́lẹ̀ so ọ̀rọ̀ kìíní ẹ̀bí ọ̀rọ̀ pọ́n bàbá lọ sí hospital ó ní owó tí ò lè ti sáwọn lè sọ pé kò ti ọwọ́ sáyé dìde ọwọ́ àwọn pé kó báwọn gba kí sẹ́ẹ̀kì islam pé gbogbo owó tó dẹ̀ fáwọn ò pé one fifty oníṣẹ́ ló kún fún àbí yàyà ló kún fún ó lẹ́yìn ẹ̀ ń kọ́ ìlú lẹ́gbàá olówó ògbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ òde lajú sẹ́mu olówó obìnrin òkè ìsàbíàmọ́ gidi olówó ìsàbíàmọ́ gidi o bólóòdì rọjú kalẹ̀ ó ní àwọn òrìfojú àwọn orí yàyà àwọn ń wá pé bó ṣe ń pè àwọn náà àwọn dẹ̀ ń béèrè pé gbogbo wa kò sọ ibi tó wà fún wa olóòdì jókòó òdè bọ́ta kó pé gbàjarè pé káwọn èèyàn gbà ẹ̀ olóòdì ọmọkùnrin kan ṣoṣo nínú gbogbo ọmọ tó bí wà number five kò dé rí ọmọ yẹn ń ṣiṣẹ́ kú ọmọ yẹn ń gbé gbèsè ẹlẹ́wọ̀n lórílẹ̀‐èdè ibi tó ti bí ààrẹ rẹ̀ balẹ̀ ṣé bí wọ́n ṣe ń ṣiṣẹ́ àrísúná náà rí wọ́n ní ó dẹ̀ rí pé ẹni tó ń ṣe ń ṣiṣẹ́ yìí yẹn ò sí nàìjíríà ọmọ ẹ̀ ò sí nàìjíríà tí òun náà bá wà nàìjíríà òun tó ń ṣe yìí sáyẹ́ǹsì tó lè ṣe tó bó ṣe ń ṣe yìí gbàdí mo wà nàìjíríà mo ti sọ fún ọmọ yẹn mo ní criminal offence nǹkan tó ń ṣe because defamation of character ló pọ̀ nù tó bá fẹ́ ṣe program don't mention anybody's name for the fact tó mention wọn tó dẹ̀ ń gbé fọ́tò wọn sẹ́gbẹ́ ó ní àwọn opposition ló ń gbé sẹ́gbẹ́ o but ó ti ń dá orúkọ wọn náà nígbà tí wọ́n jẹ bẹ̀rẹ̀ sí ní bá ọmọ yẹn kú tí wọ́n ní now gbà tó ń kí ó jẹ pé àwọn obìnrin rẹ lórí wọn mo mo mo fọ́ọ̀mù group kan kó àwọn àbí àwọn síbẹ̀ àwọn àbí lè ní sẹ́gbẹ́ nígbà tó ń kí ń kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú Sunday ó náà ní kò block Sunday pé Sunday ń bá ti ń bá Saheed jà pé nǹkan tó ń lo òun fún ó ní wọ́n ní kò block ẹ̀. àárín yẹn wọ́n ní ẹni abiyamọ ayé yìí wọ́n ní yàyà ní ẹni káwọn blọọkì olóyè Sunday Igboho. pé mi sọ bẹ́ẹ̀. kí lẹ́nu ìrí sọ sí àárín yẹn. èmi ò sọ bẹ́ẹ̀ o mo sọ wípé kó má sọ fún anybody tí mo ti ṣe sọ́nìgbò bá pè é torí mo connect ẹ̀ mọ́ ṣe sọ́nìgbò pé bí mo ṣe sílẹ̀ around tẹ́lẹ̀ tí mo fẹ́ ṣẹlẹ̀ sí mi ò sí around yìí o pé ṣe sọ́nìgbò ṣẹ́gẹ́t. kíní ti lò lọ́hùn yẹn. kò bá tí mo ti rí mo ń tẹ̀ láti sọ tiẹ̀ náà ni ah, ok mo ní tẹ́lẹ̀ tí mo fẹ́ ṣẹlẹ̀ sí kó pé ṣe sọ́nìgbò mo wá ní pé kó má sọ fún anybody lórí ọ̀rọ̀ físà mi ò dẹ̀ ní kó blọ́ọ̀kì ṣe Sunday Igboho tí n bá sọ bẹ́ẹ̀ kọ́lọ́ jẹ mí yá kó blọ́ọ̀kì ṣe Sunday Igboho tí n bá sọ bẹ́ẹ̀ ní sọ bẹ́ẹ̀ mo ní pé má ti sọ fún ṣe Sunday Igboho pé òun travel pé òun lọ apply òun lọ fún kí ló kọ interview tó bá ti kú pé yes ìjọba fẹ́ lọ o ṣe Sunday Igboho ọmọ yìí ń lọ fún nǹkan báyìí báyìí o torí ọlọ́wọ́ tẹ bá gbọ́ o ó tán nǹkan tí mo sọ fọ́mọ yẹn nìyẹn ok ẹ ó dà. olùwà búlọ̀kì olùwà búlọ̀kì. sunday wo. nígbà tó wá búlọ̀kì sunday ìgbòho. ok. ọdún ìlọmọ yẹn wà nílẹ̀ tí wọ́n gbé kó lọ́dọ̀ sunday. ok. látara pé oní sunday ń jà mí pé nǹkan tó ń fi òun ṣe ó wá sì gbé sunday ń kọ ọmọ yẹn wọ́n á kí ọmọ yẹn búlọ̀kì. ó ní olóyè sunday ìgbòho ń bá yín jà lórí ọ̀rọ̀ yàyà. ok. okay mo ń gbọ́ yín o. ṣé bó ṣe rí nìyẹn. pípé ṣiṣọ́ lè wò bá mi jà lórí ọ̀rọ̀ yàyà báwo. yẹ wọ́n sọ fún mi pé. Ah. ẹ wọ́n ní màmá yìí ní ọ̀dọ̀ wọn ló wà tẹ́lẹ̀. ok. pé torí ẹ̀ ń bá ẹ̀ ń bá olóyè Sunday Igboho jà. wàláyé mi ò bá ṣe Sunday Igboho jà. ẹ ní sùúrù. wọ́n wá ní ẹ wá transfer yàyà kúrò ń bẹ̀ lọ síbòmíì. ṣé ń bèrè bèrè ni. ẹ ṣé bó ṣe rí nìyẹn. mi ò bá sí Sunday Igboho jà. n bèrè tí iye mi gangan bẹ̀. ẹ mọ mí nǹkan tí wọ́n sọ yẹn pé wọ́n ní yàyà ní ọ̀dọ̀ olóyè lòún gbé. nítorí ẹ̀yin méjèèjì ní kwanta wọ́n wá transfer yàyà kúrò ńbẹ̀ lọ síbòmíì. lọ sọ́dọ̀ ẹlòmíì. ẹ lọ síbòmíì bẹ́ẹ̀ ni. ìkọ́nú àwọn ilé èèyàn tẹ́ mọ̀ náà ló wà ń bẹ̀. ok. tẹ́yìn náà ọmọ tó dá yín lójú. ṣé ẹ wá gbé kúrò ńbẹ̀. ṣé lọ́dọ̀ ṣe Sunday Igboho. náà. No ẹni ibìkan ìkan ní ilé àwọn tí wọ́n tí mo mọ̀ ló wà bẹ́ẹ̀ni ẹsẹ wa gbé kúrò ńbẹ̀ lọ síbòmí. mi ò gbé kúrò ńbẹ̀ ṣé wọ́n ń gbé ó jẹ́ mọ́tò ni tó ń gbé àbí wọ́n fọ̀bẹ gbé sí lórí wọ́n rìn lọ ni òkè òkè ó rìn lọ nǹkan tí mo rìn lọ ní ìgbà. wọn ò gbé òun ló lọ fúnra ẹ̀ wọ́n gbé òun wọ́n gbé wọ́n gbé báwo kí ló fi gbé ó sọ tó fi gbé ṣé bóun ló lọ bẹ̀. ibo ni ibo ló lọ ibo ló lọ. mọ ibi tó lọ. Ìbàdàn. ok I continue. ọ̀nà olùwà blọọkì olùwà náà dẹ̀ wà blọọkì ṣùgbọ́n kì í àwa ni fún mi ní nọ́mbà Sunday èmi ò mọ Sunday èmi ò ní nọ́mbà ẹ̀ lẹ́nu kọ́ lọ́mọ yìí wọ́n ní fọ́tò ìyàwó ẹ̀ tó o ní Saheed Shittu ló sẹ́ǹdì sóun ó ní gómìnà ẹ̀ sì dán ọ̀pọ̀ bóyá ó dé ó rẹ̀ ó ní mẹ́sẹ̀gì tó dẹ̀ fi sẹ́ǹdì sóun ó ló onírẹ́ ní àṣírí ẹ̀pọ̀ kúlẹ́wò gbà ó wọ́n ní ọdún ṣe òun láti jọjọ́ ìní ìpè òun ò bá ti sá wọ́n lè ṣe òun léṣe kò dẹ̀ fi lọ́kọ̀ balẹ̀ wọ́n kò lè fi ẹ́ léṣe kò gbàgbé ọ̀rọ̀ kò lè fi ẹ́ léṣe tó bá mọ̀ kó fẹ́ bọ̀ nínú tó bá rẹ̀ yìí ó máa ṣe ọkọ̀ akínní wọn ò múyàn sí nísìnyí olóníṣẹ́ta wà ẹ̀ àwọn èèyàn ti kọ ọkọ̀ pọ́kọ̀ bọ̀dà kò dẹ̀ sàṣẹ wọ́n ní kó máa gbé nínú ibi tó ń tiẹ̀ mọ́ ìwọ́n máa gbé bẹ́ẹ̀ sí ètò àfikún àti tọ́mátò court order tí wọ́n kọ nípa Yàyà Gàmbàrí. yes sir. kí lẹ lè sọ pa. irọ́ ló ń pa. ẹ sọ pé kò sí court order kankan. kò sí court order Yàyà ló lọ ń kọ̀ọ̀kan sórí kínní àṣírí ti tú náà ṣé bóun ló gbé sórí kínní ẹ̀ kó gbé court order náà jáde mo ní kó gbé jáde irọ́ jọ ń pa kó gbé jáde irọ́ jọ ń pa. okay bá fẹ́ ṣe travelling fún ẹ̀jẹ̀ travelling ló bá dẹ̀ bọ́ sílẹ̀ ẹ̀jẹ̀ tó máa fà jọ ló wá mú ẹ láti bí. onímọ̀ àkọlọ́jì àwọn ìyá ẹ̀ wọ́n tó ẹ̀kọ́ pa ìyá ẹ̀ ṣé Saheed Shittu ó máa fi ya Saheed Shittu ṣe ìyá ẹ̀ àbí Saheed Shittu kò ní àbúrò tó lè lò fún nǹkan tó ń lò ẹ̀ fún tó máa ń ṣiṣẹ́ tó lè bọ́ta tó lè rìn tó lè ṣe nǹkan kan. wọ́n á sọ bẹ́ẹ̀ fọmọ yìí ọmọ ẹ̀ wá ní kí ló tó fẹ́ kọ́kọ́ fẹ́ nọ́mbà Sunday Igboho torí ààyè dáìgbà àwa pé Sunday Sunday wà yàrá gbóhùn dà sí. mo ṣáà bẹ̀rẹ̀ sí ní sọ ìyẹn mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ mo fáwọn èèyàn nínú mi nọ́mbà ẹ̀kọ́ máa gbé kọ́ ṣé ẹ̀yin ní rìkọ́ọ̀dì Sunday Igboho ń gbà yẹn? wọ́n rìkọ́ọ̀dì Sunday Igboho bẹ̀. ẹ obìnrin mo lọ́dọ̀ kan tí obìnrin kan àti. náà Saheed ni Saheed ló pe Sunday náà wọ́n ní tóyìn náà wọ́n ní bóyá tóyìn náà náà kò sí ń ṣe lánàá kò ń ṣe lénìí. wọ́n ní ẹgbẹ́ olóyè gbowó pẹ̀lú ìyálàyà wọn ẹ wá rìkọ́ọ̀dù olóyè gbowó kí lẹ lè rí sọ sí àárín yẹn. mi ò rìkọ́ọ̀dù wọn wọláì kí ni fẹ́ rìkọ́ọ̀dù sí Sunday gbowó fún ohun tó ṣẹlẹ̀ ni pé ní ọjọ́ yẹn ohun tó ṣẹlẹ̀ láàrin yẹn ó ní agbára o mò ń wá ọmọ yìí lọ kọ ọ̀bẹ kí ló ṣẹlẹ̀ náà níjọ́ tó ṣe fídíò yẹn tí mo wá ń wa àṣàwọn abiyamọ ayé wọ́n ti jọ ń sọ̀rọ̀ èmi ò mọ̀ mo wá ń pè é pè é pè é pè é pè é pè é pè é mi wàá rí bá sọ̀rọ̀ bá wà kí ló ṣẹlẹ̀ sọmọ yìí kí ni tó dé sí ibi tí mo ti ń dààmú kiri mo wá ní ah, ẹ jẹ́ ń chief abọ́mọ yìí wà lọ́dọ̀ wọn ó ṣeré wá sí. Si ó ó ó kúrò ní ibi tí mo lọ tóró máa ó máa ń káàkiri o gbogbo ètò náà wọn wọn káàkiri wọn ló ń pa ọ máa ń lọ káàkiri o mo wá gbà sífù ẹjọ sọmọ iṣẹ́ èkó ṣe wá sí ilé lọ́dọ̀ yín wọ́n ní àwọn ò rí o pé àwọn kan wà ní jìnnàjìnnà báwọn ṣe wà yìí o àwọn ò rí o pé bọ́t àwọn máa lọ sí ilé tó wà àwọn lè bá mi wò táwọn bá ráyè àwọn pé bọ́t àwọn ń bọ̀ láti ibì kan àwọn máa gbàbẹ̀ ọ̀nà èkó làwọn ti ń bọ̀ bọ̀bọ̀ táwọn bá ti ń bọ̀ àwọn máa yà ń bẹ̀ ntọ́sọ nìyẹn the chief Sunday Igboho sọ nìyẹn pé táwọn bá ń bọ o àwọn máa bá mi yà níbi bẹ̀ ó tán lè lọ bẹ gbà tó débẹ̀ ṣé ń gbọ́ o ṣe o pmp gbà tó lè à ọmọ gbogbo àáfà ọmọ yìí wà ní ilé tó wà ní ibi báyìí ni kò ilé tó wà ń bí torí ẹni fóònù ò ṣe mo ní wá ló ń pa o ó ṣe fídíò kan sí báyìí báyìí ló ṣẹlẹ̀ o pé kí ló ṣe ọmọ yìí tó ṣe wọ́ọ̀wọ̀ràn ntàjọ ntẹ́mi sọ nìyẹn nígbà tí mo wá sọ bẹ́ẹ̀ ọmọ ní kí ló ṣẹlẹ̀ ṣe sọ́ni pé wá sọ pé àwọn àfà mo ti ní kó jẹ́ kọ́ ọmọ yìí bá tiẹ̀ lọ kó pa àwọn òbí ẹ̀ mo ní ó fẹ́ lọ sọ̀mìtì níjọ́ Friday ọ̀rọ̀ last week kọ́ lọ́rọ̀ tá a sọ yìí ni ọ̀rọ̀ last week ni àbí wíkì wíkì wíkì náà àbí ṣé wínú wíkì náà ni mi tẹ̀ rántí pé ọmọ yìí fẹ́ lọ sọ̀mìtì níjọ́ friday tó ń bọ̀ yìí o torí ẹ̀ friday tó ń bọ̀ yìí ti bá rí pé mo ní kókó máa sọ́dọ̀ àwọn òbí ẹ̀ mo help situation ẹ̀ o wàláì mo ní mi ò help situation ẹ̀ o tó bá ṣe kó máa rìn káàkiri kó mu kó máa nà káwọn afẹ́ ẹlẹ́gbọ̀n ẹ̀ máa nà mi ìgbọ́dọ̀ tí síta fún wọn o kò dábẹ́ o àwọn ní òkè ìjọ wo ló ń lọ mo níjọ friday mo wednesday ló máa lọ àwọn ní òkè kò sẹ́gbónú generator ọ̀rọ̀ wọ́n ní wọ́n ní àwọn máa fún lówó àwọn máa fún ọ lówó kọ́ lọ ra epo sí jẹ mo ní màá sẹ́ndì owó kọ́ lọ ra epo sí jẹnẹrétọ̀ ṣéèfù ní owó wo ló fẹ́ sẹ́ndì màá fún ọ lówó sí kọ́ lọ ra epo àwọn bá tàwọn lọ ó tán kí dẹ̀ ló bí titi ìyá àbejì torí pé ìgbà tí mò ń wá yáyá ó máa ń pè wọ́n ó máa ń pe àǹtí tóyìn ọpẹ́ mi pọ̀ ṣé ń gbọ́ yáyá máa ń pè wọ́n kò ó pẹ̀lú ọmọbìnrin kan tó wà lọ́dọ̀ wọ́n ṣáà máa ń kíra torí pé wọ́n láìkì yáyá wọ́n jọ máa ń kíra èmi ni mo wá pe obìnrin yẹn pé ẹ jọ̀ọ́ mo ń wá yáyá ẹ gbà mí tẹ́ bá gbọ́nu ọ́díò yẹn tẹ́ bá lọ gbọ́ ọ́díò yẹn ẹ rí i pé obìnrin yẹn ní ah, ó dẹ̀ kó ogun aláyà sókè ẹ gbọ́nu ẹ ọ́díò ẹ bá ṣèbú wà lọ́wọ́ yín. ṣe ẹ di lọ́wọ́ yín ní àárín yẹn. mo ní lọ́wọ́ mi báyìí ṣé kí n sẹ́ndì ẹ̀ sí yín ẹ sẹ́ndẹ̀. kẹ pílì ẹ jáde n tó ṣẹlẹ̀ nìyẹn o wọ́n sẹ́ndẹ̀ sí kẹ pílì ẹ jáde sí. Ah, ok ẹ ṣe kí n dúró. ẹ máa dúró ní ẹ ṣàdúró ẹ máa ti kẹ́kẹ́ fi ṣe clarification ni mo nídìí ẹ jọ nítorí ọlọ́run n tó bí ọ̀rọ̀ yẹn rèé o ń bọ̀. ẹ ṣe torí ọlọ́run. ọ dị onye mba ọ dị onye owu ni mbọ maa máa block anybody tó bá ti bú anybodi ń bì máa block ẹ. ó dàbí mo pay attention sí ẹ̀kọ́ ń bú oríṣiríṣi anybody tó bá ti bú anybody màá block ẹ̀ ń sẹ̀. Ah, sórí fóònù ilé kọ́ ló wà ní ọ́díò yẹn mo ní lọ́wọ́ mo ń bọ̀ wò ṣìf Sunday Igboho àwọn bàbá mi lọ ọbẹ̀ láti pé ah, ọmọ yìí bó ṣe ah, mo fi ọ́díò yìí sí náà ní àbótí rẹ̀ yín. ṣé mi. bẹ́ẹ̀ni. mo fẹ́ kírun ni problem tí mo ní. ẹ a máa. mo bọ̀ mo bọ̀ mo fẹ́ ka fẹ́ bá mi kẹ bá mi ọ́díò yẹn kẹ play ẹ̀ kí gbogbo ayé gbọ́ o ntọ́ wà bẹ́ẹ̀ nìyẹn o ṣífù lọ́ba ọ̀ ń bọ̀ láti ibi ẹ bá mi lọ́ọ̀bẹ̀ kẹ bá mi wo ọmọ yìí. gbàgbọ́ wa lọ. ń sọ̀rọ̀ ń okay àwa padà wá. ok. ṣé ẹ wà òkè bẹ́ẹ̀. mi ò kí ẹ. okay But and uh, this is 2058. fifty eight a padà wá ní nine fifteen ṣé wà òkè. yes kí n tiẹ̀ fẹ́ láyè kírun torí mi ò tí kírun gbogbo pressure tó wà nù abẹ́ inú bí mi gidi torí pé èèyàn ṣoore sí i fẹ́ di bí o ẹ gbà mí o ẹ gbà mí o. ok lórí fóònù ẹlẹ́dọ̀ wà ní abikini. ẹ ẹ jẹ́ filẹ̀ bẹ́ẹ̀ sọ a máa pa chaati ń sìn. ok àwa padà wá. ok. okay.